kí ló sọ kí ló wí dàlẹ́ I should change my camera it's dirty right but I clean the camera all the time it's not bright or oh, kí I should clean my camera. is getting married tomorrow. The Lord, they are John 8:32. John 8:32. You shall know the truth and the truth shall set you free. Tell you, I'm holding no camera, me no camera, but let me just try it. Excuse me a minute. Father, eternal rock of ages, Bola Folashade, say thank you for this moment. I worship you, Lord, because you are God. There is nobody like you. You are God. You are not a partial God. You are the beginning and the end. You know everything. You can do all you. Father, I give you praise and adoration because you are God. Thank you, Lord, for the children you have given unto me. Thank you for the people coming under my platform. Thank you for all the enemy. Thank you for the well wishes all over the world. Yes. Thank you, Lord, because you are the only truth God olùgbàlà iṣẹ́ ẹlẹ́dàá iṣẹ́ àṣẹ̀dá iṣẹ́ mo dúpẹ́ lórí àwọn ọmọ mi lẹ́yìn kan sí mo dúpẹ́ lórí ayé tèmi mo dúpẹ́ ibi tí a wà lónìí adúpẹ́ fún gbogbo tó ti ṣẹlẹ̀ adúpẹ́ fún ohun tó ń ṣẹlẹ̀ adúpẹ́ fún ohun tó máa tún ṣẹlẹ̀ adúpẹ́ pé ẹ ò kí ń gbẹ̀bí fálárì àwọn ọmọ aráyé máa gbẹ̀bí fálárì wọn sì máa gbẹ̀rẹ̀ ẹ̀bí fún alárè wọn máa gbàgbé àrífẹ́lẹ́bí yes Lord there is nothing they don't practice but you You overseed. You supersede. You above them. Yes, Lord. I give you praise and adoration. Thank you, Lord. Hallelujah be unto your name. In the mighty name of Jesus. I cover myself, blood of Jesus. I cover my children, blood of Jesus Christ. My God and my Savior. Take total control right now. Any camp of the enemy, let fire consume them now. In the name of Jesus. Any man or woman that is fighting us, Father, fight them. Fight my battle for me. Fight for my children speak through my mouth. Whatever I ban, ban it. Whatever I lose, lose it. In the mighty name of Jesus Christ. Every work of the enemy, Father, destroy them. In the name of Jesus Christ. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ má gbàgbé ọ̀rọ̀ yín o. Ẹ gbé ọ̀rọ̀ yín gàgbé orúkọ yín lọ. Ẹlẹ́gbẹ́ wa dìde fún ìṣùgbọ́n àwọn ìkà, ìdí àwọn olódodo, gbogbo ìkà lórí ọ̀rọ̀ mi, ọkùnrin àbí obìnrin, àwọn tó ṣí ojú ogun tì mí, tó bẹ àwọn ìkà lọ́wọ́ ìtì ayé mi, lórúkọ Jésù, Olúwa ṣí ogun tì wọ́n, ojú rẹ̀ jó pọ́n sí wọn, Ọlọ́run dìde ogun sí wọn, ní ọ̀tún àti lósì, lẹ́yìn àti níwájú ní gbogbo ọ̀nà ni kò ti bá àwọn ọ̀tá wa jà ọlọ́run jà fún àwa olúwa ṣẹ́gun fún wa ọ̀jágun ṣẹ́gun ọba tó lọ sójú ogun tí òsàn bá ti kọ̀kọ́ nà rí ọlọ́run tó lọ nínú ogun tí ogun ayé òborí rẹ̀ kábíyèsí ọba mi tó wọ agbádá ogun tó wọ agbádá ogun tó tó wọ agbádá rojú ogun ọba mi alágbádá iná aláwọ̀ oòrùn kábíyèsí o araba ríbítí arabaribiti oníkàndá ṣèjọba alágbára gíga alápá jábíjábí ẹkùn ọkọ farao kìnìyà juda i worship you lord because you are god nobody like you ẹlẹ́dà ẹ ṣé bàbá ẹ ṣé olùgbèjà ẹ ṣé olùgbàlà ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ ayérayé ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ thank you father we worship you ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé i worship you lord in jesus name i pray ọlọ́run jà fún mi jà fún ọmọ mi ní gbogbo ọ̀nà olùwàjà fún wa olùwàjà fún wa olùwàjà fún wa olùwàjà fún wa olùwàjà fún wa olùwàjà fún wa olùwàjà fún wa olùwàjà fún wa olùwàjà fún wa olùwàjà fún wa ògbèjà kẹrù ogun níjà jà fún wa bẹ́ẹ̀ ni èyí tí mo fẹ́ wí nírọ̀lẹ́ yìí ó di èdìdí whatever I decree tonight shall be established in head on earth and in heaven so shall it be in Jesus name thank you Lord because you answer prayer I worship you Lord because you are God mo gbàdúrà fún orílẹ̀-èdè jẹ́ kí àlàáfíà kó jọba o olúwa gbogbo ogun tí mi ò mọ tí mi mẹsẹ̀ ẹni tó bá lò máa di ogun ológun lé mi lórí ọlọ́run jẹ́ kógun jẹ́ àwọn olúwa jẹ́ kógun gbé wọn mì gbogbo àwọn tó sowọ́pọ̀ ogun lé mi lórí olúwa jẹ́ kógun gbé wọn mì bàbá fogun jà wọ́n ọlọ́run gbèjà mẹ́jà gbèjà ọmọ mẹ́jà lójú ti ọ̀tá at the end we shall laugh last the enemy shall cry so shall it be in Jesus name we pray amen. You are welcome to this platform. <laughs> What is this one saying? okay all right um it's a good advice because you it's a good advice uh, what you have said is a very good one okay you say um Bola rests in Jesus name <laughs> since morning There is holiday in Canada today. You can see me, I put on blue. This is blue day, blue and white day. This day, money Canada, no, Quebec. Today is uh, on Quebec, uh, that's uh, St. John uh, Kini Quebec Day. You know, should I tell you something? Do you know that Saint John, uh, John the Baptist, that John, the same John the Baptist in the Bible is on Quebec. <laughs> is what? Is, uh, you know, French, uh, I mean, French Kini ni wọ́n follow anyway ṣá <laughs> you make me smile <laughs> ọ̀rọ̀ tẹ́ sọ yẹn because your mind your name is even peace kelly peace cloud kelly peace eh. eh. okay let me start from you iná yìí ń ṣáná sí mi lójú tó bá gbọ́ pé ó ṣáná wọlé ó ṣáná wọlé ó gbé náà wọlé sí wọn lójú <laughs> let me tell you ó ní you should rest at least at least let the issue rest since you have gotten your PR since you have gotten your PR so getting my PR I got my PR on the first all right it's been in process I supposed to have gotten it for a long time àwọn ẹgbẹ́ mi but mo dúpẹ́ they in it for like two years ago you understand what I mean two plus two plus you know because this particular Wasiu Ayinde is not the only one but you know what tí Wasiu máa ma fi jẹ ìyà lọ́wọ́ Ọlọ́run forever òun ni wípé she is evil okay you are talking about the PR since I got my PR I should be after getting my PR I'm not going to open my mouth like this or the you know the, the same December that I got my PR I was crying like this giving thanks and praying for Quebec praying for Canada I say, oh, the same December eh? you understand me the same December I was terminated from my office where I was working it's not the work the work is not giving me money but all the trouble I went through in Quebec here Wasiu is part of it Wasiu is what? Is part of it. And I'm going to tell you few and also what related to the new latest wife. You know, I'm not be coming for the wife because for long time, Wasiu have been tormenting me. Wasiu have been tormenting me and she, I mean, it has been a problem to my, to me. You understand me? So, a torment and ọjọ́ kan la máa ń, ó máa fòkó mi dáná, ọjọ́ kan la máa ń fi òpin sí. You understand what I mean? That's you're going to put stuff to some things, okay? Because at times people will just say you, I've have to run now, you got your PR. And eh, they say, because I got my PR, I should be useless because of that. Actually, getting the PR, I should be denied for also some, some things. And they'll be sending, sending people, all the people attacking me on social media, were still a part of the people sponsoring them. You understand me? and kì í ṣe Wasiu ni mo kọ́kọ́ kì í ṣe òun mo promote but the person I promoted then also offended Wasiu ìyá yẹn tó rò ìpókò lórí ẹni yẹn ó wá shift ẹ̀ Wasiu is an occultic person when he sleep around when he sleep with somebody tó bá fẹ́ nìyẹn tó fi sílẹ̀ gan kò ní fẹ́ kó gbérí mọ́ I'm not I'm only but you know what my life is very precious to me my life is very precious to me because èmi bí n ṣe wà ògbò tí mo fẹ́ tà kò sí ó ti yé bẹ́yẹn ọmọ tí mo fẹ́ fi ṣaṣẹ́wó mi ò ní kò sí ọmọ tí mo fẹ́ rán lọ sóko olè there is nobody i'm going to there is nobody tí mo fi ẹ̀yìn tì báyìí ju ọlọ́run lọ you understand me àti nǹkan tí n bá lè ṣe for myself and bó ṣe ti wà nìyẹn láti kékeré tí mo ti wà so bí mo ṣe dìde náà ní little way mi tí mi ò tí ì dìde tán tí mo ń kúrọ̀ fúnra mi ọlọ́run ni kò ń ṣènìyàn wàsíù máa wá wá á lóun ṣe ìgbòmọ́yàn òun máa ba nǹkan oníkan jẹ́ eléyìí ló máa fi dá àpamọ́kun àtẹ́yìn nǹkan kan tó ń pè ní àpamọ́kun eléyìí ló máa jẹ́ stop fún un I tell you eléyìí into ó mọ̀ ṣùgbọ́n àwọn kan nítorí pé tó bá ti tẹ́sẹ̀ wọn they will tell you just rest just rest Wàsíù will make you sit down somewhere wọ́n máa ba finance ẹ jẹ́ a máa fò fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ a máa lọ gbé obìnrin a máa fi bayé àwọn èèyàn jẹ́ not me alone but I'm speaking for myself alone and whatever concerning the bastard I call ní ó fẹ́ lo f word lórí ọ̀rọ̀ mi but at the same time I lo f word yẹn mo sorry fún the Facebook don't like f word but you know the way it is in my spirit alright so not that pé mi ò lè rest mi ò lè rest nígbà tí wọ́n di finance mi mo. I cannot rest when they hold on when they hold my business they hold my job they hold my business they hold my finance and they molest me molest my daughter after killing the father of my baby kí Wàsíù jáde kó wá sọ fún mi tí ó bá lọ́wọ́ nínú ikú tó pa bàbá ọmọ mi kí kọ́kọ́ bẹ̀rẹ̀ láti rẹ̀ Wàsíù Àyìndé ó nígbà tí wọ́n pa bàbá ọmọ mi ní on the first of January two thousand and twenty-three ọmọ nǹkan tó ṣẹlẹ̀ Wàsíù ń ṣe ó máa ṣe birthday ìyàwó ẹ̀ ní on the first of January every year ló máa ń lọ fífi birthday ìyàwó ẹ̀ sí that to tell you and there was the one of my video I mean one of my platform that was using then I think it's one of my first video I mean one of my first uh, uh, page not on this no, no long time when video uh, Facebook I, I think I opened that uh, eh, eh, Facebook account 2008 I opened that Facebook 2008 you understand me that's the one I used in South Africa when I was in South Africa but you know the password also my the my ex-husband is what he has the password he control it are you getting what I'm saying the password of that account he control it You understand me? Even at time when he's chatting with somebody on that Facebook, people do think I'm the one. You understand me? Mo ti sọ story yẹn rí tó ń ṣàtì pẹ̀lú bọ̀bọ̀ kan báyẹn ní Dubai ń gbà You understand me? Tí bọ̀bọ̀ yẹn tí èmi tún táwọn èèyàn ń sọ fún mi pé wọ́n lè mi ń ṣàtì pẹ̀lú wọn tí mo ń bá wọn seriously. You understand me? He has the password. So after some time I noticed that this password, I mean this account was hacked. The hack account was hacked I couldn't have access to it again at all at all and ìgbà tí kí lorúkọ ẹ̀ Wàsíù Àyìndé wá fẹ́ ṣe ìyàwó ó ti preparation yẹn ti wà níta you understand ní gbogbo àti ọ̀rọ̀ yẹn kàṣàlà yẹn kọ́kọ́ bọ́s sórí mídíà ipe tí gbogbo èèyàn kọ́kọ́ ń drag ẹ̀ tí bọ̀bọ̀ gẹ́ẹ̀ tó ń ta bàtà yẹn láríta àti gbogbo ọ̀dà sán kọ́kọ́ go for the lady you understand me so excuse me after some time tó wá kú pé few days to their wedding tí gbogbo preparation yẹn ń ṣe tí wọ́n ní aṣọ tó fẹ́ fi ṣe ìyàwó rẹ̀ tó ń da gbogbo Facebook rú you know that day that, during that time and they just released the video few days no maybe two days to the wedding of K1 two days to the wedding of K1 you know what happen they released the account my account that my page that I've been hacked didn't me only access see for like how many excuse me like six years because wọ́n ti hack a page yẹn sìn kí n tó wá sí Canada ni o ṣòtiyé but nígbà tí bíi two years ago tó fẹ́ ṣe ìyàwó yẹn wọ́n release page yẹn in the morning after when the page was released to me was released and now they now tag me the same of my page and the late father of my baby ó ti kú kò ń ṣe òun ló ń ṣe mọ́ you understand few days ó kù bí ọjọ́ méjì sí wedding Wàsíù Àyìndé listen o listen and listen good two days to Wàsíù Àyìndé's wedding okay two days to Wàsíù Àyìndé wedding one of my video I mean my page that they hack my Facebook account that they hack about long time ago you understand my first Facebook mi ò ní access sí mọ́ you understand me they now release the page two days to that wedding of Wasiu Ayinde they release it I was like, oh, I was actually happy. I couldn't access it again, but you know, I'll be able to share some video and so be able to share some, uh, what they call it, picture. I saw the picture and that's when I saw, I got, where, where I got this picture from. Let me show you. I want to tell you, mo fẹ́ kẹ́ ọkọ ẹmọ kan sìn. Tolúwa lọ́mọ mi. Jésù tó fún mi. Ayọ̀mítidé. Come darling okay blue ìwọ náà ò wọ one sixty come and say hello to my wo irun tó ṣe ní fifty dollar tí ò tẹ irun àdìmọ lọ sẹ́yìn ṣé ti rí bí nǹkan ṣe wọ́n tó rè ní Canada ṣé ti rí ṣe rírun yẹn fifty dollar lélẹ̀ bó ṣe wà àtúnbẹ̀ wọn ni for fifty dollar do you see say hello to my. Uh, good afternoon everyone thank you. Eh? I say good afternoon everyone. ṣé afternoon la wà bí evening good day okay o ti kí wọn ṣá mi ò lè stress ẹ god bless you darling o lè fún mi lómi kí n fi blue ni mo wọ̀ kò sí cup white blue ni mo wọ̀ blue blue blue and white <laughs> blue black <laughs> i'm coming o i just want to. èèyàn lè fi abọ́ okay blue look at one blue cup inside lára àwọn blue àwọn kìnìyẹn you see blue lala blue kọ o green nìjà just give me water give me anything water Emma, Benu. I want to show you something now. Every fifty dollar ni mo bẹ̀bẹ̀ ṣe I don't àbí You àtúnbẹ̀bẹ̀ nìkan you dìrò lọ sẹ́yìn. kí ló dé lẹ́nu yẹn náà I want to show you the picture close the door ọmọ mi I don't want to disturb you okay okay close the close the door I want to show you the picture the day two days to Wasiu Ayinde day you don't forget that Emmanuel Arọ́pò kò ní dá fún ẹ Wasiu kò ní dá fún Emmanuel Arọ́pò gbogbo àwọn tó support ẹ wọ́n máa ṣòfò sọnù ni Wasiu Ayinde ayé ẹ máa bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ you know how to do evil to people then ìwà máa jakọ kiri tèmi ló máa fi jápa mú kó ló máa fi dá ló máa ló máa fi stop orí burúkú ẹsẹ̀ ṣé o mọ̀ pé it's more than seven years now thirteen i mean six years tí mo ti wà lórí facebook yìí tí mo ti ń sọ tó bá cool down á tún lọ sókè ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn olórí burúkú wicked soul apààyàn àfihàn mú gàrí i want to show you the picture few days to Wasiu Ayinde wedding what they did to me. was Wasiu Ayinde the account then I never eh, if, you know what something things don ṣẹlẹ̀ you will never I, I personally I never believe as are in there is involved in some things when people are telling me in Nigeria when I'm playing his music in my house they tell me foolish woman stop this tijo oh. I'll be even argue with them I'll be even fighting with some people I doubt it I saw things that she do but mama wò pé kí ni mo ṣe fún tó máa ṣe ìkà fún mi to that level you understand me kí ni mo ṣe fún mi ṣe ìkankan fún tó bá kàn rí ẹ pé ayé ẹ fẹ́ dáa bó ti rí pé ayé ẹ dáa ó ti yé let me tell you one thing you and they go he targeted people that are good Tony ní settle mind Tony ní settle hope Tony ní settle life àtobìnrin àtọkùnrin in society he target them I want to show you the pictures so kí n má fi kí continue story I don't know this person calling me tí bá ti wà WhatsApp hello who are you who are you what happened? who is this. I'm serious, Tani. I'm sorry. My phone wipe over is a new. I don't have the contacts. I'm sorry. Please, who are you? I'm sorry. Oh, how are you? What happened? I'm fine. Okay, your other number was hacked. Who hacked it? Oh, sorry. Okay. Eh, those days, eh, okay, when I finish, can I call you? Because right now, Okay, I'll call you. All right, thank you. Right. They hack your number. Let me, I want to show you evidence. Sin is believing. Kẹ́ lè mọ̀ pé Wasiu Ayinde is killing. Anybody tó bá ti lọ bá àwọn èèyàn kan to, you know he go after i'm telling you if you believe it anyway so few days mo bọ̀ mo i want to show you the picture few days to Wasiu wedding, he now released the accounts. You know now I'm directing it direct. I'm directing the that to him now that is the one that actually hack my accounts. That account then because three days, two days to his wedding, this idiot, this uh, okay abi animal abi ẹranko uh, the bed tí wọ́n ló fẹ́ Two days to the wedding. You know what happened? He now released these accounts and in that uh, my in that my account Facebook account I have my family pictures a lot of this family picture like these ones you can see I have a lot of it okay so and you know the moment they release it I quickly share some picture that I will I will love to have on my you know I share it and I posted that's when I post it And when they were celebrating him also, all of them, they started writing, oh, nice couple, all oh, my down my platform. They rest in peace, rest in peace, rest in peace. You know, this is what Wasiu normally do to people. Wasiu make sure anytime you want to be happy, it will make sure you cry. Okay? Because he's haunting people deliberately because he's an evil man. You understand me? So he delights in that wickedness. You understand? This is one of the picture I share on that day when Wasiu Ayinde few days to Wasiu Ayinde wedding. Normally, I supposed to continue coming for Wasiu that day. You understand me? But I didn't do so. I didn't do that because she he did that. Oh, sorry. Maybe sorry if I put um, if I use she for I mean on him. I mean to I'm sorry so if I use she where I'm supposed to use he, sorry for that. I'm sorry for for that. Okay, I'm very very sorry. It's because of the way my my mind is. You know, actually, it takes the grace of God for me to explain this. It's a painful story. People think like what this man, I mean, this person saying now that after all, I got my PR. I should be able to forget and let go. You know, even when I got my PR now, because they believe I wasn't, I didn't been deported the way they thought and the way they planned for me. You understand me? So even me, they want me to be used. They want me to be to be suffering. So whatever happened to me in this surrounding, and since the day I came to Canada, Wasiu Ayinde is involved. There's nothing because that's the way he he be doing to me. A lot of, I mean, exactly more than this what exactly was he doing, what he was, what he was doing in Nigeria. He died with me also in Nigeria. A lot of things happening to me together with my daughter, and that's why we left Nigeria for me to have my peace and to start a new life. You understand me? Then you know what, I, what my plan. My plan before was that I'm ready to fulfill whatever I have in Nigeria to just have my peace. But I noticed that even here, they don't want me to have peace. When I was in America, They busy sending people to disturb me. I left the place because you understand what I mean. I left and I believe okay, this Canada I'll be able to help it. He followed me bomber to bomber, not him alone, together with some bastard pastors that I mentioned. These wicked souls, these uncultured people, they follow you bomber to bomber. The moment maybe they they promise them or they have in mind of using you for their ritual You understand me? The reason why they go after some people, when they know that you actually have a glory, and they believe that if they do anything to you, if they kill that person, nobody going to sue them, and they believe that you have nobody that can actually query them, that is up to their level, or that evil in their your family like them. So they take you for granted. They use such people for whatever they want to use them for. And that's what gave and Ayinde audacity to follow me around. You understand me? So the way they are doing to me, that busy shouting here, people be, you, and that's why you see the person representing Wasiu on the media will be telling me, yes, I'm lying, yes, if she's lying, she'll be supporting Wasiu and speaking for people. And I want Nigeria and FBI to investigate also that woman called Esabod. Okay? Because a lot of bad people Esabod was placed on the social media to represent the evil ones in Nigeria, to speak for them. That's why they are paying them money. They are into a lot of atrocity and batting. I'm not spoiling their name. You understand me? This is a bad story. Wasiu this wife is going to be celebrating, she's going to be celebrating her birthday on the first, Okay? And the day they kill the father of my baby, for you to know it's arrangements. They're killing people, they will organize your dates the day they are going to kill you this is what Wasiu do Was Ayinde ó máa ṣe ìyàwó ó máa ra ìyàwó ẹ̀ máa ń birthday ní on the first wọ́n dẹ̀ pa bàbá ọmọ tèmi ní on the first of January on the first of January that the father of my baby was being assassinated kill. Was killed and his wife will be celebrating our own birthday Wasiu will be celebrating birthday you know to our wife our wife will be celebrating birthday on the first of January every first of January that's what she said and the father of my baby was killed we will be remember that first of January that's supposed to be a day of joy they plan it like that ẹ wá lẹ́yìn níṣòfò ọmọ kò sí kọ́ kí mi bá yín jà o but pé ilé yín ẹ ní máa gbé ọmọ sí ní èjì tí bàbá Bukola kù yẹ pé kí wọ́n rí ọmọ tán ẹ kọ́ ọmọ yín màmá kú ní èjì yẹn rọ́lẹ́pa short life làwọn ọmọ yín màmá ní wá síwájú gbogbo àwọn tó bá bímọ fún ẹgbọn tí wọn ò bá wọn nù ẹ tó máa ń sọpọ tíṣe burúkú tó ń ṣe ọmọ wọn ò ní dàgbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àdàbí gbogbo tó sọ mọ́ mi àdàbí tí n bá bí ìbejì láyé mi rí àdàbí tí n bá já olè tó sọ pé mò ń jà àdàbí gbogbo iṣẹ́ burúkú tó rọ̀ mọ́ mi tí n bá mọ̀ nípa ikú ọmọ ẹ àdàbí ọ gbogbo nǹkan rọ́tẹ̀ pamọ́ mi láti jẹ́ káwọn èèyàn lè máa hate on mi àdàbí tí n bá mọ̀ kọ̀ọ̀kan bẹ̀ ṣùgbọ́n tí n bá mọ̀ kọ̀ọ̀kan wá sí ẹ̀yẹ ìbànújẹ́ ló máa fi lólé ayé ẹ tó kù lágbára Ẹlẹ́dùmarè gbogbo àwọn tó sọ̀pọ̀tì ẹ alágbára ayé àwọn tó nípò láyé olówó ayé sẹ̀líbẹ́tì ayé tó sọ̀pọ̀tì ẹ ọlọ́run tó dá ayé àti ọ̀run àwọn abiyamọ ọ̀run ìbínú ọlọ́run látòkè ó máa sọ̀kalẹ̀ sórí gbogbo wọn pátápátá porogodo wá sí èdè lágbára Ẹlẹ́dùmarè lọ́lá ìkúnlẹ̀ sí àwọn tó ní àwọn ọmọ tó ń bà ayé wọn jẹ́ tí wọ́n kú lórí ọmọ tí wọ́n sí ìwọ wà láyé tó ń fa àwọn ọmọ ọlọ́mọ ṣòfò ọlọ́run tó dá ayé àti ọ̀run abínú sẹ ò ní rí àánú ọlọ́run gbà kó sì kó gbàdúrà tó àwọn àfáà tó bá gbàdúrà fún eléyìí tó bá pa àwọn ọlọ́mọ tó tó bá yẹ ọmọ ọlọ́mọ jẹ́ àwọn ọmọ tí wọn náà máa ní short life bàbá láwọn tó já ewé fún ẹ gbogbo àwọn tó gbọ́ bí fásitì ọlọ́wọ́ mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n fi agbára wọn support ẹ ọlọ́run á jẹ́ kí ẹ̀mí ọmọ wọn máa bọ́ nígbà tí wọn bá dàgbà bẹ́ẹ̀ ló máa rí o kò ní í padà ọ̀run sáyẹ̀nsì tí ọmọkùnrin yẹn tó bá die naturally okay tí wọn organize ẹ do you that's one do you understand it now Wasiu Ayinde wife Emmanuela ogun kì í ṣe Emmanuela báwo ni o ewúrẹ́ tó lóun jẹ́ àjíkẹ́ ewúrẹ́ ṣé ọmọ pé látijọ́ ètò ìmọ̀ bá sọ wọn ló ń jẹ́ lọ kó sí nǹkan tí mo fẹ́ fi wà sí ìṣọ́ ọlọ́ọ̀lẹ́dìmọ̀rì tó bá fi ọlọ́ọ̀lẹ́dìmọ̀rì gbọ́ ṣó gbọ́ ní physically as bíjà mo ló tún sọ fún ẹ pé mo fún àìjù ẹ lọ àjíkẹ́ tàbí tí wọ́n pè ewúrẹ́ mo fún àìjù ẹ lọ. wọn kò sẹ́ni tó ọkùnrin kan tí mo gbójúlé kò dẹ̀ sọ́kùnrin kan tí mo fẹ̀yìntì mi ò dẹ̀ ní ọkọ̀ kọ̀ọ̀kan tó fún mi lówó wọn ò dẹ̀ káṣọ sí mi lọ́rùn wọn ò dẹ̀ ra lẹ̀kẹ̀ àtàṣọ àtàṣọ òkè tó ti àti àpòṣe wọn ò rà sí mi lọ́rùn tí ń bára tó mi ni ṣùgbọ́n bọ́ mo yí sọ nínú dignity àti decency àti physically gan pàpà mi ò kì í ṣẹgbẹ́ ìyá ìyálà ìyá ẹ àwọn tó ti pa sọ́run wọn kì í ṣe gbé òkú ò kì í ṣe gbé bó ṣe wà ẹ yóò ń gbọ́ bàbá Bùkọ́lá yẹn ó ti kú Délé Ọláyínká Stephen ó ti kú but kò ń ṣe gbé ẹ pé torí pé kò báyé jẹ́ kò dẹ̀ pa èèyàn bí ìwọ ṣe ṣe. so one of the àwọn people don't like me to curse tó bá jẹ́ pé Wàsíù ò mọ̀ nípa ikú Délé o bàbá ọmọ mi gbogbo ìfẹ́ tí bá ṣe kò ní mọ́ Wasiu Ayinde kò ní mọ̀ mọ́ ẹ̀ kò ní mọ̀ anybody ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣe lẹ plan ẹ̀ tí wọ́n wá rè kó fẹ́ máa yọ̀ ó ní yọ̀ mọ́ bí wọn ṣe dunú ní ọ̀dí fọ́ọ̀sì tí ilé wọn ò ní dunú ní ọ̀dí fọ́ọ̀sì yẹn tí ọmọ ẹ̀ náà gbogbo ọmọ ẹ̀ náà tí wọn ò ní dunú ní ọ̀dí fọ́ọ̀sì yẹn ọlọ́run máa bà ẹ́ nínú jẹ́ ní ọjọ́ tó lámì tó lápẹẹrẹ ọlọ́run máa sọ ìbànújẹ́ tó lágbára ó máa sọ kalẹ̀ sáyé ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ àtàyè gbogbo àwọn tó sọ̀pọ̀ tiẹ̀ tó o bá ní ọwọ́ nínú pẹ́ o kò sí èpè tí máa ṣe fún kò ní mú ẹ gbogbo ohun tí mo dẹ̀ là ní Canada náà tó o bá lọ́wọ́ ń bẹ̀ o gbogbo ohun tí mo là yẹn gbogbo èpè tí mo ti ń ṣe kò ní mú ẹ kò sí kọ̀ọ̀kan tó máa tẹ́ ọ̀dọ̀ ẹ kò ní dọ́dọ̀ àwọn olólùfẹ́ ẹ ṣùgbọ́n tó bá mọ̀ mbẹ́ tí mi dẹ̀ ṣe tó jẹ́ pé lọ́lọ́ pamọ́ mi tó máa bí pé tọ́wọ́ ìwà kàwá ṣàfẹ́ ba yé àwọn èèyàn jẹ́ you just want to want to ruin some people want to want to ruin people so that you be in your in, in your kingdom people dey be promoting you you be happy another will be going through things wo tó o bá lọ́wọ́ nínú gbogbo nǹkan tí mo là kọjá èpè kan ò ní jẹ́ ṣùgbọ́n tó bá lọ́wọ́ mbẹ̀ lágbára Èdùmàrè ọ̀run á fún ẹ ọlọ́run tó dá the nation tó ju gbogbo èèyàn lọ á gègùn fún ẹ abiyamọ ọ̀run á gègùn fún ẹ gbogbo àwọn tó ń jáde láyé lónìí wọ́n á gègùn fún ẹ àwọn tó wọnú ayé lónìí wọ́n á gé ìṣẹ̀dá wọn á gègùn fún ẹ gbogbo àwọn èèyàn mímọ́ ìṣẹ̀dá wọn á fún ẹ gbogbo àwọn èèyàn búburú kan gbogbo ìṣẹ̀dá wọn á fún ẹ àwọn àlùjọ tó kórora wọ́n á gègùn fún ẹ wọ́n bá ẹja bó ṣe máa jẹ́ nìyẹn kò ní yí padà that very day part of things tó ṣe nìyẹn that very day tí a máa ṣe tó máa ṣe òun fẹ́ ṣe òun máa máa ṣe celebration mo yín bọ̀ lórí ẹ̀ o ẹ̀sà wèrè ò tí ì jẹ́ tán lánàá but ìwà sí ẹ̀ ń dé ṣòro ẹ̀sà bọ̀dù yẹn FBI máa investigate yẹn mi ò ní gbé sókè gbogbo àwọn i know that a lot of people even àwọn politicians they are angry they must investigate you you have been committing offence a lot of offence that is clearly to the politicians all the politicians in Nigeria and the police they are not doing anything to you internationally they should investigate you because the America you are going to now the drug pusher there in America that are Nigeria they are coming they are your member the fraudsters in America that they are they are your member that are Nigeria coming to your party they are yes And the reason why you are going to America now, because you duped people in the last time, few years ago that you went there, and people started talking on social media that you have to return their money. You better return their money because when you go there, mo gbé síbí FBI should investigate you. You are not above the law. You are not bigger than the whole world. If you are bigger than Nigeria, bigger than the law of Nigeria, you are not bigger than the whole world. Simple as that. You are part of the people I put in my claim coming to Canada. I put you in, in, in, I have the copy here. All of you are written there. Why? I didn't do anything again, on, uh, uh, on me against you. You just you you are you you are you, when you see people settle in life, you attack them, you start destroying them, you start taking their things. You you you, you know, because you believe you are you are people. You you are connected. The Lord disconnects you. The Lord Almighty disconnects you. So that is one. Do you understand me? So you that said after having your PR, I have my PR, my the card of my PR, I got it on the 1st of December 2023. Ten days later when I was jubilating, crying, giving thanks to God, praying to, for Canada and Quebec for approving all at the end, after my lot of prayer, after a lot of things, after a lot of story, after a lot of trouble, a lot of stress, I was giving, still giving thanks and I give it to God that, okay, thank God that they, they send it to me eventually. Since then also, another war started. Now that you got the paper, you are not going to get money. And I busy, you know, a lot of things have been happening to me. And they will be sending people. that will still be saying, go and work. Ẹni tí ò ṣiṣẹ́ yálà ìyá ẹ̀. wo ló ń ṣe? Ìyá ẹ̀ ṣiṣẹ́. Yálà ìyá ẹ̀ ṣiṣẹ́ tó mi ni. Ìwọ gógó lórí burúkú ẹ̀ tó ṣiṣẹ́ tó mi ni. Sọ fún mi nínú àwọn fámìlì ẹ̀ tó ṣiṣẹ́ tí mo ti láyé nínú àwọn ọmọ tó bí àti ìyàwó tó fẹ́ràn yẹn ó lò ṣe olórí burúkú àwọn ìyàwó tó ti lọ tó ń jìyà mọ́pọ̀mọ́pọ́n lè tó ẹ̀wọ̀n jẹ mímọ́ náà ètò wà lọ́wọ́ ẹ̀ ní sí ló máa jẹyà torí ìyẹn náà ni olórí burúkú kírímínà tó wà lórí Facebook ẹ̀ sá mọ́ǹkì olórí burúkú ọ̀hún tó sọmọ sọnù sígbó oníta fún yín So the video was, uh, I mean, the page was released to me. And I shared the video. You understand me? He know definitely that when they release that video to me, that page to me that time, and the uh, all those pictures that uh, we took together, that's the family pictures, I'm not going to copy it. They know it. And I posted it. I wasn't that ashamed. He was celebrating his, I mean, having marri marriage. I mean, yeah, he, he was having his marriage that day. And I was, people were busy commenting on my platform. Uh, rest in peace, this, father of my baby, you know. I was like, I said it then that, okay, few days to Wasiu wedding, the page, my account that was that was a jack taken away hack from me. This account now was being taken away. I mean, it was being released back to me. Two days to Wasiu's wedding. Do you understand it? Two days to Wasiu wedding, this is the Olori tó fẹ́. Wasiu ò Jerry. Wàsíù o ò ní jèrè bó ti wù kó mọ èrè tó jẹ lójú ẹ ló ṣe máa jóná ọ̀run máa ṣí ogun tiẹ̀ bó ṣe ṣí ogun tọmọ mi innocent ọmọ mi bó ṣe ṣí ogun tiẹ̀ mi Bọ́lá Fọláṣadé tó bí àwọn èèyàn òfò ló máa ṣe ọ̀run máa ṣí ogun tiẹ̀ ogun tó máa gbé ẹ̀mí láyé gbogbo àgbáyé máa ṣí ogun tiẹ̀ kedog wọ́n ṣí ogun tọmọ ẹ àwọn ọmọ ìtọ́kùn wọn ń balẹ̀ tí wọ́n ti ní wọ́n ti dùn láyé tó kó sẹ́tù lójijì ogun tó ju wọn lọ máa adédé dé bá wọn á wọn mọ̀ ogun ò ní spare wọn ogun ò ní kọ̀ wọ́n sí ogun máa gbé wọn mi á wọn ni. Wasiu celebrating his I mean his getting married, marriage Tuesday to that day and he released the picture the page that I normally store a lot of my family pictures then then we were still together you understand with my father of my baby so that I'll be feeling the pain. And when you look at the, that day, when the still got married, you can see, ẹ̀sìn eh, tó fi rẹ̀ ṣe òun And the business sending me picture, picture all the celebrity, all the bloggers on this social media, tagging me on is this. I was forced to say happy marriage guy to some of it, his picture. And some now, some politician àwọn olórí burúkú kan máa ma bínú sìn pé àṣẹ ibi i should see to Wasiu if you are angry may almighty turn may thunder strike you when you are angry for me to that i i place Wasiu picture and i say ibi i should investigate him if you are angry may almighty God destroy your home may almighty pieces you may lord <laughs> oh god may the war of east west north and south bombard your life and eat you up. Tony, if you are not using your phone, go, go to YouTube for me. Let me go to YouTube. Okay? That is the first one. Wasiu Ayinde ó release page tó hack account mi tẹ́mi ò mọ̀ pé òun ló wà lórí ẹ̀ tó hack should I tell you one thing after ìgbà tí kémi àti bàbá ọmọ mi ká má ṣẹ́tù mọ́ nígbà yẹn tá a wá padà ṣẹ́tù má ta jà that's two thousand and thirteen excuse me it's, it's low eh. Do you know what happened? There was an account they opened. Like me, it's now that I I don't so much face on know much of about Facebook, about media like that. I don't want to know because I was busy. I don't know that a lot of I mean, you know. But they open a, a lot of accounts then, apart from mine. They open a lot of accounts and posting me. They will like ṣé photoshop ni when they put picture together they photoshop some picture together you understand me and they put some men by my side or somehow and they open accounts and they busy posting those pictures the moment they believe that we have set you. The moment they believe that we settle then. You understand me? Did you do you start? No. Yes. Next. a press next. Hmm? Press now. Yes, Can you give us wá Hold on, excuse me. your phone phone dey go sef. Should I take it down? It's slow. Okay, slow. It's good to be like this. Can I can I turn it by the side? Like yeah, this? Okay. kẹ̀tì ìsìkò rẹ̀ kò ṣó mi fóònù náà bọ̀dùn kò sí ọjọ́ sọ́dún màtí náà màtí náà màtí náà. What did you say? Uh, Attention is blocked. Oh, hmm? Hold on, hold on, hold on. Wait, come on. Decide one. Ẹ má bínú ẹjọ́. Okay, let me fold it. It's right. It's okay. I manage it. Hmm. So, then there was a Facebook created open and they putting my some my pictures together. You understand me? With some strange men, I don't know them, and at times they put it together with Pasuma, with uh, Malaika, with um, in this position tí mo mọ̀ we we rí wọn understand putting things together but I know that there was no Wasiu pictures among all those pictures you understand me if Wasiu is there now, they put in Wasiu also. I will. Then I wasn't even thinking that Wasiu is the one doing those nonsense things. You understand? They put those pictures, and when they do that, they also tag my the father of my baby because he's the one operating my Facebook. When I took picture, then maybe I record something. I just take some pictures. So you know, we use phone to record. I mean, to take those pictures. So giving the picture when I just drop my phone, he'll be the one to help me to even upload that times. I'll tell him that, okay, I love this one, upload this one, upload this one. This is what I noticed. And the home was everywhere was getting hot. You understand me? Everything, I beat the busy disturbing me. You understand me? And nobody will see that. A lot of things they are putting together They won't be upset. You understand me? This is what they do. And this first one, Emma, like gbàgbé pé mo ti sọ rí dáadáa mi o. Wàsíù Àyìndé fẹ́ ṣe ìyàwó two days to the wedding. And my account that was Zach. oh, was released. Nígbà yẹn they want to buy pa bàbá ọmọ mi kọ́ má bàa sọ release ẹ̀. the father of my baby already been assassinated. So, if he's alive, I will say, okay, maybe he's the one that released it. He already been assassinated. And the picture and the account of what I was attacked, I mean, uh, was released to me then. Was what? Was released to me. And since then, Wasiu oppressed me, Wasiu disturbed me, people support him, and a lot of rich people also support him. I was sued to court in Canada. Wasiu also is part of it. Wasiu was part of it. The woman who sued me to come, who came to pretend, who pretend to me to be like a customer, who promised heaven and earth to come and do evil to me, do me harm. And that's why a lot of people on social media was being supported they gave them they pump a lot of money to them nothing One right, rajà lower one. they are just giving money to them but me they busy disturbing me it's a purpose and it's a deliberate because Wasiu was involved because they are trouble they are group they trouble people till they kill them. One day, the woman who came to sue me to court here, Titeboni, called me she will be telling me she will be asking me a lot of story i don't know that she's enemy. That that Wasiu actually did, was a uh, she was part of the i mean it was part of the scene but one thing he said don't talk about Ijebu again start praising Ijebu people Ijebu don't worry don't worry don't worry like that and since then i started praising Ijebu again that time Ijebu as a whole they didn't they didn't offended me Was still because was Ijebu have done me good but was still is evil Wàsíù I don't even think it's from Ìjẹ̀bú tó bá dẹ̀ jẹ́ Ìjẹ̀bú ló ti wọ́n mú àlè Ìjẹ̀bú ni because everybody should represent his father's house very well don't destroy people's life don't bring shame to your father's and your mother's land now the woman sent me one day called me one day she said I just she didn't give me money o oh. she said I want you to go to the baby shop now I want you to go to baby shop because any any time that we are loading, we want to buy anything now. That she's going to when she have money, she's going to send money to me. I'm going to buy make some shopping for babies. I say, oh, is that because you want to open a, a shop, a baby shop? Somebody want to open a baby shop that they want to empower somebody. Ìgbà yẹn ni ṣé mo pé Manuela Rọ́pò. She's selling baby things. You understand me? They actually want to know that, okay, maybe the quality of the one in Canada and the price is going to be okay with the one, compared with the, the one with the, uh, with the China. I went out. That woman was telling me that, okay, ẹ jẹ́ n sọ báyìí ní Yorùbá, máa English, máa sọ Yorùbá tán. Woman yẹn sọ fún mi pé, àwọn fẹ́ open shop fún ẹnìkan tó fẹ́ máa ta baby things gbogbo àyẹn ní fẹ́fẹ́ kìíní ó sì ń déètì ẹ̀ ṣé ti yẹ yín mẹ́yẹn ó ti fẹ́ ṣí ṣọ́ọ̀bù fún olóò ẹ̀ power ẹ̀ ṣé ti yẹ yín ètò máa ṣe pé wà okay kó tó fẹ́ yẹn no tó bá fẹ́ lo èèyàn láti fi bá ẹnìkan jà he will raise one person will do some one person ṣó ti yẹ yín tó bá yá ẹni tó rèsì yẹn tó bá ṣe bí ìwèrè ó ló máa fẹ́ gbé wálẹ̀ kò rèsì mi o I'm okay on my own kó tó rí èmi o ọlọ́run ló rèsì mi o mo wà òkè kó tó rí gbogbo orúkọ mi o. so mo wá lọ sí ṣọ́ọ̀bù yẹn I have a place to go in fact that day I have to go to work ṣé ti yé yín mẹ́ẹ̀ but I cancel luckily for me they wọ́n reschedule me see another bóyá alẹ́ in that morning time I now call them that I'll be going out in that morning because I have to because that woman promised me heaven and earth oh, that I'm going to be on my own I'm going to have my garage I'm going to do this and that do you understand me and people promise like that to, even she was even telling me that I should call the Canadian government I'll be Quebec that I don't I'm not going to have need any help again from the from the government you understand me which I did so anytime she call me I will forgo that office I will go you understand me because I know that even that one that I'm doing it cannot get me I cannot be rich I can only be having some little food and paying some little bill nothing kò ní sí nǹkan tó máa ṣẹ́kù okay I have to use that one to service Canada but to start my life again because I started somewhere they met me somewhere kò ṣe ibi tó fi mí sí lónìí kọ́ ni mo wà you understand me and the life they want me to be living And the things, the trouble they put me, that's not the life I destined for myself. That God destined for me. And myself, that's not the life I normally live. You understand me? How? And that's not the place they met me. You understand me? Àwọn Yorùbá adéjẹ sọ pé tí ò bá òòṣà tó bá gbè mí ṣe mí bó ṣe bá mi o. The woman now said I should go and be looking for. I went out in that morning and then I wasn't driving o. I wasn't driving. I was now looking for. He said, as you search where they are selling wholesale price in bulk. And that time, you know, I don't have a baby and I don't plan to have one then. And I was thinking, where can I get it? You have to put things in Google. I started Google. I put everything in Google and I was searching. This uh, Google was taking me around and I, I, I visited like four to five places that day. And when I got to that, when I got there, I would do video for the woman to because she always be under my platform I also know now that woman she's still under my platform she's attend on my platform with another name I know Ebony changed my platform but with another name I know it she's part of the trouble I'm facing also she's also evil people may be thinking that hey, eh, somebody help you You call her ni wọ́n ẹ̀bùn mi tó bá jẹ́ pé wá sí òrajà lọ́mọ tó kàn sọ pé bọ́lá o gba owó èmo fún ẹni mo ma bú wọn ni àmú máa sọ̀rọ̀ wọn But tó jẹ́ pé wọ́n wá wọ́n wá fẹ́ máa tọ́jọ́ let me just tell you what part of things that also cause trouble that was you ń know woman yẹn fún she asked me to go and be looking for the place later I discover oh I, I now got one from one man and other you know she said I should just use my card I said okay I have some money with me she didn't send money to me that she said I should use my money for it and my credit card I busy I will put my credits. you understand When I have money, I'll pay it back. I put my credit, and the money I have with me, I pay it. The one in my account, uh, the savings, I use it. I, I purchase those things. You understand? The shoe. It doesn't, it won't need the ago, But systematically, she's telling me that time that was here in the 80 ní obìnrin kan tó dẹ̀ ti ṣí ṣọ́ọ̀bù fún. Ṣé mo ń gbà So ti yẹn yín I don't know. They systematically sending me to go and be finding out fọ ọ̀kí olórí burúkú yìí Wàsíù ni o you understand me Wàsíù ni o Wàsíù be systematically telling me kò ní jọ̀ọ́ ló máa bá mi sọ̀rọ̀ wúmà ẹ̀ ló rán bọ̀tọ̀ ó rán mi níṣẹ́ fún àjíkẹ́ ewúrẹ́ ṣó bẹ́ẹ̀ yẹn wọn at the end of everything wọn kò máa lù ẹ́ bí ọmọdé wọn ò ní fún ẹ anything wọn ò ní jẹ́ kó rí anything ṣe a kò máa yín mú sí báyìí a useless ẹ a máa fojú ẹ gbolẹ̀ a máa fojú èèyàn gbolẹ̀ lára àwọn nǹkan mi ò bóyá explanation mi yé yín dáadáa do you understand me So yé yín ṣá nígbà tí yẹn fẹ́ ṣí ṣọ́ọ̀bù yẹn wọ́n máa rán mi káàkiri but ní ọjọ́ kan tó ọjọ́ tí mo wá ń lọ sọ yìí wọ́n wá ń ṣe léyà ní léyà four years ago láàárọ̀ bá ṣe mọ̀ pé ọlùdé náà wá èmi náà ò lọ bí iṣẹ́ so ti yé ní ọjọ́ yẹn so èmi náà kọ́ dẹ̀ ń ṣe ṣáàtì ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo kàn rí woman yẹn kàn pè mí ni ìyẹn Ebony ó kàn pè mí ni pé òun fẹ́ ràn mí iṣẹ́ nísinsìnyí o kí n wá lọ sí ibì kan kí n lọ price mọ́tò kan wá pé kí n wá lọ sí lẹ́sọ̀s office she just called me the woman just called me that she want to send me to a lessons office that is um, Gabriel office like lessons we don't eat our own lessons that I should go quickly that somebody need now that is going to send money to me she didn't send any money o So I quickly dropped whatever I was doing that day with my daughter. I said to my daughter, we come back, we come and eat. We quickly go to the uh, Gabriel. We wait. I, I, I, I mean, I visited like about three places. Quebec, Saint Laurent, one in Laval, one in another Laval, two in Laval. I was busy going around that day. And I, and she will tell me to do video. She will tell me to do video. At time I will do tell her that Don't let me do video if you are not ready to buy this. She said, just tell them that we bought it already. Because maybe some people are sending them. This is what I understand. Some people actually sending them money to give me the money to patronize me so that I can be relieved. So they are using me, my brain, like telling me so show the video to the whole world that they are patronizing me that we pay already. And I, when they said to that to me that we already paid though, that I should tell the whole world that we paid oh that they bought this one and I'll be showing it they didn't buy you. Oh. So under the platform that very day a lot of people were now asking me questions. you idiots they will be the one to be some of them will be praising you there encourage you are hardworking very hardworking lady another one will be abusing you are a fool a fool like you everybody is celebrating Salah Wasiu Ayinde is joy now with his wife with his kirikan and you are moving around you are idiot you are kirikan The busy abusing me and she tell me don't answer them the woman oh, she will tell me don't answer them she may be the one coordinating those who are abusing me she also be the one or uh, coordinating the one that is pressing me you understand me and she said they, I should just show you today that they bought this one and I say, oh Olúwa I say, oh, wọ́n ti ra eléyìí o wọ́n ti ṣe she be telling me that like that okay, to say that, and I will be saying it, and they will do like this to you. You understand me? Gbogbo àwọn èèyàn ò mọ gbogbo nǹkan tí wọ́n ṣe yìí o. Ó ti yé? Gbogbo àwọn èèyàn kò mọ gbogbo nǹkan tó ń ṣe yìí. Gbogbo nǹkan tí àjíkẹ́ yẹn bá nídìí gbà yẹn. Ó ti yé bẹ́ẹ̀ yẹn? Tó bá lòun nídìí kankan ní àbúrò, wọ́n á kọ́kọ́ ní kí n kọ́kọ́ lọ price ẹ̀ wò Mi ò mọ létà ló ṣẹ̀ yé mi o you understand me and the woman be sending me ẹ eh, ọmọ ẹnìkan eh, tó mọ̀ torí wàsíù ló ń pè tó ń sọ fún torí tí ń gbà míì tó bá ti rí pé wàsíù bá ti bá ti pé wàsíù ni ó wà lórí ó wà lórí line wọ́n ń sọ̀rọ̀ woman náà máa wà lórí line mo lè máa pe woman yẹn báyìí nígbà tó wá tó stage kan á wà lórí line báyìí màá rí pé wàsíù náà wà lórí line màá pé pé pé pé kò ní dá mi lò mọ́ because they are looking for way just for me to kí wá máa kí wá frustrated kí wá sọ̀rọ̀ kan dẹ̀ ni mo sùn wọ́n sùn mí sí court so that people be saying that ẹni tó fẹ́ help ẹ̀. Eh? The people that want to help her, she's fighting there. Bóyá ló máa lélere. It's a plan work, is a game. Are you getting me? And I use my money. I'll be using my money there to buy those things. Lára àwọn nǹkan tí mo máa ń rà ń gbà yẹn tí máa fowó mi rà tí wọn ò ní rà. Tó máa sọ pé màá ní excuse me ma you ask me to go to this place now that uh, any money I spend and I will be taking taxi o. And don't worry taking taxi I will be using my money Fortize when I use the money eh owó ìrántí eh owó ìrántí you understand me and anytime she now call me now she will just even when I'm calling she won't pick but when I, when when she call me she just say I just want to pass some message this and that that that that, that. and then she just cuts at times she just call me you know what yeah oh uh, you know I saw one shoe you wear yesterday is it original or fake and I will, you know, to me, I will tell her the amount, you know, because if if I'm if I long package, if I try to hype myself, what I bought in Canada here, that is not original. If I tell you, if I'm telling her that is original, then they will tell me that I'm cheating There, Whatever, maybe I've make money in what by why don't you allow me tell it? So amen. All those cars, and systematically the way when I was showing those offices of cars dealers to, to her on the media, she will send another person. At times she will tell me, get all their details, the details of those company. I should get all the details and send it to her. That she just want to see, her husband want to see. When I get it to, to her, she will send another person or she'll be communicating with them by email. I will notice that when I go to the office the next day, if it's more detailed, tẹ́lẹ̀ tí wọ́n ti ń pọ́n mi lé you're welcome how are you anybody Either you want to buy, you don't want to buy. When you come to the any shop, they are selling car, they welcome you. They ask you to sit down, which one do you like? You can do window shopping, and tomorrow you can be a customer. I just noticed when I go there the next day, they start chasing me like, they start, you know, chasing me. The moment I send those information, they ask me. I will send it. Do you see those cars? some of those cars that I load, she's not the only one that, that I load those cars. I mean, loading car during the COVID before she came to me. You understand me? A lot of people who cannot move at that moment, they patronize me. She told, I supposed to appreciate her if she's not here to play some game with Wasiu Ayinde. Before the, I want to show you one picture. One picture she so show, I mean, I know they, they Photoshop that video also. After some time, she sent me a video of K1 that they are together. I know they Photoshop, Photoshop the video, I mean the pictures. But myself, I call Wasil. When this woman starts misbehaving to me somehow, I was telling Wasil, please, help me speak to this person because she said, you are you know each other that you are together Wasiu said he cannot I should go back on the media and say whatever the woman have I should explain whatever the woman have done to me the way she's behaving when I re when I do that the moment I do that already they got a lawyer to sue me Wasiu is the one operating under this wicked suit don't forget Wasiu was given word among Yoruba, gbogbo olórin tó wà Nàìjíríà Wasiu was giving award ní òmò award tó ń fún Wasiu nígbà tí wọ́n fún gbogbo nígbà tí ìjọba tó lọ ìtàn máa lọ wọ́n fún Wasiu nínú gbogbo ọmọ Yorùbá mi òmò award tó ń fún wọ́n fún tẹ́ni nírú award yẹn tẹ́ni kọ award yẹn ó fi ìbínú gbà ó wọ́ṣẹ́ ni wọ́n fún Wasiu tẹ̀rí tó yàyà nínú ìmọ̀ award tí Wasiu gbà and they trouble me and I was busy shouting say no to kill you, say no to kill you, say no to kill you." But mo ní say no to Kili kẹ́lẹ̀ mọ̀ pé what is a terrorist What is a trouble to the people to solo? What is a trouble to Yorùbá gangan What is a trouble to gbogbo àwọn majority àwọn politicians tó ń tì lẹ́yìn kò sí tó but I'm trying to explain to you part of things tó ń ṣe tó máa sọ pé she is obsessed ẹ bá Wàsíù gba tí mo dẹ̀ wọ́n ní mo obsessed nígbà kan that I can't do without him mo dẹ̀ ní sìn oorun sí mi i don't want to i don't like him the music gbogbo bí tí máa ti ń kọrin wàsíù tí wọ́n ti bá rí tí máa gbé sí báyìí akọ̀ dédé yàtọ̀ sí pọ́nmọ́ mi wà níbẹ̀ tí máa gbé sí báyìí pé mo kàn ní kórìí wàsíù mo kọ akọ̀ òun sí mi ni to God ní tó ṣẹlẹ̀ nìyẹn wàsíù is smelling to God. mú bọ̀ mo fẹ́ fi wọ̀nyí. ẹ má gbàgbé o Esabod wọ́n máa bìlí pé they want to drop my page ṣé rí gbogbo ẹ̀yin celebrate ten support Esabod lágbára ọlọ́run elédùnmarè ọmọ yín máa rìn lọ àkọ́bí yín máa rìn wọgbó tẹ́ ẹ̀ báyìí ti bímọ ẹ̀yin fúnra ara yín ẹ máa rìn lọ ẹ máa sọnù máyé mọ́ra celebrate tó bá ń celebrate support Esabod bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ìgbà tí mo kọ́kọ́ dé sórí social media yìí gbàrà tí mo ti ń sọ̀rọ̀ ẹ má gbàgbé pé mo ti sọ rí mo pe èèyàn èèyàn méjì ni mo bá sọ̀rọ̀ in tó ṣe fún mi ní orílẹ̀-èdè nàìjíríà I do discuss this issue with two people speaking already on social media before coming to Canada when the trouble was getting too much and I believe that when I discuss this they are going to back down they will back up and back down. But you know what? They refuse. You understand? I wasn't lying. I just want my peace. I want my business. I want my life. When I noticed that they are after the father of my baby, they actually want to kill him. Okay? I stop. I myself ni mo announce pé mi ò because òun náà bọ́n ṣe oògùn oríṣiríṣi agbára oríṣiríṣi nǹkan oríṣiríṣi physically and spiritually ni wọ́n dì pẹ̀lú wa and òun ò dẹ̀ strong to to some level you understand ṣe mọ̀ pé téèyàn bá gbàdúrà tó bá tún ń ṣe ṣìnà táwọn ẹlẹ́wọ̀n àtàwọn ìkáyé bá fẹ́ pa ẹ́ tó wá lọ ń dẹ́ṣẹ̀ ọwọ́ wọn máa tètè ká ẹ́ are you getting what i'm saying mo wá sọ wípé òkè o no problem mo fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ but tí n bá fi sílẹ̀ yẹn ẹ jẹ́ kó kó wà láyè títí ẹ̀ bó ṣe dà mí láàmú bó ṣe dà mí láàmú iná ṣe dà láàmú títí títí wọ́n fi gbẹ̀mí ẹ̀. wàsíù parọ́ pé mo bíbejì mi ò bíbejì tí n bá bíbejì láyé kí èpè má jà wàsíù tí n bá bíbejì láyé mi kí èpè má jà wàsíù láyé tí mi ò bá bíbejì tí wàsíù àtòtò rẹ̀ dojú ogun kọ́ mọ́ mi adébùkọ́lá ogun máa ja gbogbo ọmọ Wàsíù àfi kí wọ́n bá tètè máa pe bàbá wọn kan sọ fún ẹ sọ fún o torí ọmọ tí wọ́n bá tẹ̀ tó ti wá pa bàbá ẹ̀ tí ò bá ní bàbá wọn ò kí fìyà jẹ wọn o tí n bá sọ̀rọ̀ wọn máa ní mo rọ́ mo pa o gbogbo nǹkan tó ṣe fún ọmọ mi ní orílẹ̀-èdè Canada àti tó ṣe fún mi níbí kò sí tó ṣe ẹ̀yìn Wàsíù Àyìndé all the trouble wọ́n máa tún fẹ́ set me up pé kí n ṣá problem bóyá àwọn kọ̀ọ̀kan tán bìlì pé bóyá ó ṣe love me maybe they can hate me you understand me nígbà míì gan because when I see video at time when I don't feel like talking and I want to keep my people busy a little bit in my platform just to post something according to Facebook according to them say post something in a day if you are not speaking engage people on your platform and I will post some things wọ́n máa máa tag mi ní àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé wọ́n máa jẹ́ kí àwọn American governments tó máa fi hate mi gbogbo yín tẹ́ wà nídìí ọ̀rọ̀ mi tẹ́ fẹ́ kí ẹ má sẹ́ni bọ̀dì lára mi ọlọ́run bó ti wù kí gbogbo ayé àti ọ̀run support yín tó ọlọ́run máa pa yín lójijì ó máa dójú tì yín ajá yín sí wòló láàárín àwọn èrò tó fẹ́ràn yín yẹn láàárín àwọn èrò tó fẹ́ràn yín yẹn náà máa ti máa fi yín ṣẹ̀sìn ayérayé for you to know that God is not a man that will back him. mo wá sórí social media for the first time Esabod ṣó ń sọ pé àdàbí tí màá ṣe mi ni mo wá pè òun àdàbí tí màá ṣe mi ni mo wá pè òun mi ò pé òun ló rányàn sí mi gbogbo wọn mo ti ṣàlàyé mi lè má sọ yẹn lọ Wàsíù ó gbé Esabod lọ sí Nàìjíríà lẹ́yìn tí èmi òun àtàbíkẹ́ ló gbé lọ o bọ̀sà Esabod tọ́lọ́bìnrin pé Esabod ló lè kojú ẹ̀ ó máa ń kojú èèyàn wọn ò bí Esabod dáadáa kò lè rí mi kó gangan kó dúró cross mi ó ṣàwèrè ni kò lè wọn ò bírè wọn ò wọn ò bírè kì í ṣe tẹnu mi ò lè bá ṣìwèrè wẹ̀ but at the same time wọn ò lè rí á rí mi á wá sọ fóun fẹ́ wọn ò bí dáadáa wọn ò bí wọn rè ó ti yé kì í ṣẹnu Wàsíù gbé ẹ́sà bọ́ọ̀dù bí ó ṣe dé báyìí ó gbé lọ sí Nàìjíríà gbà tó wá yá ẹ́sà bọ́ọ̀dù wá ń parẹ́ pé ó gbé òun lọ kóun bá lè wá ṣiṣẹ́ fún APC ni nígbà yẹn wọ́n ti parí second election ti second time election Buhari wọ́n fẹ́ lọ ṣe inauguration ni tó wá ń sọ pé gbogbo àwọn ọ̀tọ̀ ló ẹni tó ṣiṣẹ́ ló ń bu adébùwárí ń gbà ẹ̀ mí ìgbẹ́ni bọ̀dì mọ́ra o ìgbà tó ẹ̀wọ̀n adébùwárí ló ṣiṣẹ́ òun wọ́n gbé ọlá abẹ fún wàsíù ló máa ń ṣe wàsíù ló máa ń jẹ́ kí oore téèyàn bá ṣe tó bá ṣe fẹ́ bìyẹn kó máa lé àwọn èèyàn dànù kó ṣiṣẹ́ kó gbé oore ẹ̀fẹ́ lómi bẹ́ẹ̀ ni kó rí ẹ pé ọlọ́run kàn ké lé ìyàbó lógo kó fẹ́ fẹ́ pa ògo ẹ̀ kó fẹ́ gbé fẹ́ lómi wàsíù ẹ̀ǹdé ìyà tó fi jẹ mí ò fi jẹ mí singantẹ́lẹ̀ ò fi jẹ mí pẹ̀lú ọmọ ọ̀run máa fi ẹ́ jẹ ìyá fìyà jẹ ọmọ ẹ̀ tó ń sọ fọ́ọ̀tì ẹ̀ lórí ọ̀rọ̀ burúkú tó ń ṣe fáwọn èèyàn yìí bẹ́ẹ̀ ni mo sọ torí èèyàn ló bí mi èèyàn ló bí ọmọ mi èmi ni mo bọ́ ọmọ mi tó ń gbọ́ ẹ̀hẹ́ tí ẹ jẹ́ lójú bẹ̀tẹ̀ mi náà jọ mí lójú ẹni bá ní pé ní tí mo ń sọ yìí kí n má sọ ọlọ́run máa fojú ẹ̀ gbolẹ̀ tọmọtọmọ bó ṣe ṣe fún mi lọ́lọ́run máa ṣe fún ẹ lára àwọn nǹkan tí mo tún ṣe tí ó bí Wàsíù nínú ẹ máa gbọ́ ọ ire ni o tóbi nínú nǹkan méjì mo kọ́kọ́ promote màláìkà tó ohun àti ẹlẹ́jọ́ tó ń jà ẹlẹ́ẹ̀kejì ìyàwó tó ló bímọ fún àbóbìnrin kan tó ló bímọ fún tó ní celebrate ìyẹn ti mú mi ní ọmọ níyà afẹ́ tí wọ́n pè ní Bisola Badmus mo ti máa ń fún lówó ẹnu ẹ̀dẹ̀ máa ń ṣe mí pé kò sí tí mo lè fún tó lè dàbí kò ń wà nígbò tó lè help ẹ̀ because ń gbà mìíràn gan-an ẹni tó bímọ fún ẹ tó dídì kì í ṣe pé ẹ̀kọ́ ló bá sùn tó lóyún tó promise ẹ̀ ní heaven and earth tó bá kọ́kọ́ rí àwọn shock àti bó ṣe wá ń treat ẹ̀ then the person ó lè wà disabilized láyé kó má get ara ẹ̀ mọ́ tó bá jẹ́ pé ẹni tí brain ẹ̀ tó jẹ́ pé kò ní mind tó strong púpọ̀ tí ò dẹ̀ tí ìrírí tó ga tí ò dẹ̀ ní èèyàn lẹ́gbẹ̀ẹ́ tó lè ṣàánú ẹ̀ tí ò ní èèyàn lẹ́gbẹ̀ẹ́ tó lè ràn án lọ́wọ́ láti máa cancel ẹ̀ àbí tó lè support ẹ̀ dáadáa ẹni yẹn lè má lè dìde on time I saw that lady she was going through a lot àwọn ló dẹ̀ ló wá bá mi mo ṣe tre breast mi fún mo dẹ̀ ń gbé mo dẹ̀ ń tọ́jú ẹ̀ mo dẹ̀ ń sọ fún Wàsíù pé jọ̀ọ́ Ọlọ́run Elédùmarè ń gbọ́ mi ò bá obìnrin ẹgbẹ́ mi jẹ́rí fún ẹnìkan torí pé kẹ́nìkan ba lè kọ̀ sílẹ̀ àbí kó má bàa fẹ́ mo ní ọmọ yẹn jọ ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹni tó ń gbélé ẹ̀ ń gbà yẹn sáré àsọ pé òun ló ń lọ ọmọ Ọlọ́run tí sáré àsọ mo sọ mi ì sọ fúnyàn rí ọ̀ǹtì tó di gbangba báyìí tí mo kàn ń wò pé gbogbo yín ẹ wá ń ṣe bí olórí burúkú ṣe bí nǹkan tó ṣe tẹ ṣe lélẹ̀ mo sọ fún Wàsíù mo níjọ tọ́jú ọmọdé yìí ó jọ ẹ ọmọ yẹn gbà tí mo kọ́kọ́ rí ọmọ yẹn gbà yẹn Bísọ́lá sọ fún mi kí n wọ́wọ́ ọmọ yẹn bó ṣe dàbí ọwọ́ k1 kí n wo irun ojú ẹ̀ báyìí ṣe ti mo ní tòótọ́ ni ṣe ti mo dẹ̀ ń sọ fún Wàsíù mo níjọ tọ́jú ọmọdé yìí bó ṣe mọ̀ pé mi mo máa ń tọ́jú ọmọ mi gan I take care of my children ọlọ́run gbọ́ so Wàsíù wá rò pé bóyá ọkùnrin kan ló ń bá mi tọ́jú ọmọ mi kò mọ̀ pé tí ọkùnrin bá fún mi lówó gan pé kí n firaṣọ fọ́mọ tí n bá ní nǹkan míì tí mo fẹ́ fi rà definitely ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mi ní tọ́jú ọmọ yẹn ara mi ni máa fi ra nǹkan fún bọ̀ tí kọ́kùnrin fún mi lówó kó má fún mi I will take care of my children because it's my product and my children will represent me wherever they go bó bá dẹ̀ ṣe rí ọmọ ẹ̀ náà majority àwọn tó bá lọ́pọlọ the way they see your children that's the way they will address you And I was begging Wasiu, please take care of this girl. be help this girl out. Nígbà yẹn, o ma bẹ gbogbo àwọn èèyàn To jẹ́ celebrate ìbètì ẹ̀nà tó bá ní kó máa búlì ẹ̀. Everybody will be bully àti àwọn olórin. Wọ́n búlì gẹ́ yẹn. Ṣọ́tí yẹn, a ní kó máa bully? ẹ̀. Kò sí nǹkan tó máa ṣe tó máa mọ̀ ọ́ ṣe mọ́. Because wọ́n fẹ́ demọ́lé. Mo rántí ìgbà yẹn pé Bísọ́lá Badmus báyìí lórí social media tó bá wọṣọ kan wọ́n ní kó wọ bó ṣe kó ọyàn ṣe mọ̀ pé ó wà ó lọ́yàn ẹni tó bá dẹ̀ lọ́yàn máa package ọyàn yẹn ó ti yẹ so that one, ò ní sọ pé kò package dáadáa ẹ bó ṣe rí tẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ẹ bó ṣe rí kìnìkan kìnìkan the person will do this wọ́n lè ní ó kọ́yàn yẹn sókè jù wọ́n ṣàmọ́ máa búlì ẹ̀ wàsíù ló ni wọ́n o wàsíù ló ń sọ fún wọn kó máa búlì ẹ̀ so that ẹni yẹn á gbóríwọlé torí pé ògùn ẹ̀ ó ti lò ó dẹ̀ fẹ́ kó parẹ́ kò ṣe pé bó ṣe wọ́n bóyá o fẹ́ nìkan bóyá o fẹ́ kó ṣe iṣẹ́ tíátà mọ́ all right ṣé bí wàá sọ fún pé òkè o iṣẹ́ báyìí ni mo fẹ́ kó ṣe owó tí mo fẹ́ fi ṣe fún ẹ̀rẹ́ o jókòó báyìí tó bá tún need assistance sọ fún mi o màá sọ fáwọn èèyàn kan máa patronize ẹ ṣe bí wọ́n ṣe máa ń pọ́yọ̀ lé ní ẹ̀tọ́ máa sọ fún pé wọ́n help èèyàn no tí ìyẹn bá fẹ́ try láti help ara ẹ̀ àbí tó ṣàǹ gbìyànjú láti ṣe àgbà wálẹ̀ tó bá gbìyànjú àti gbàdúgbò dìde àgbà wálẹ̀ tó bá fẹ́ dìde mí àgbà wálẹ̀ bí wàásù ṣe ń ṣe fún everybody tó bá ti ní ìjà pẹ̀lú ẹ̀nìyàn àti politicians o bó o bá fẹ́ ẹni tí wàá sí òfẹ́ rí ó lè máa bẹ ẹ̀rẹ́rìn kó máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ kó máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ á tún máa sọ fún ẹ tó ṣe á máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ á dẹ̀ máa gba ìwálẹ̀ á máa gba ìwálẹ̀ á máa gba ìwálẹ̀ á máa gba ìwálẹ̀ á máa bá ẹ secretly á máa bá ẹ openly. ara ẹ̀jẹ̀ tí mo ṣe wàsíù nìyẹn mo máa wá sọ fún wàsíù pé kò jọ lady yìí ti wá nà mí bàbá Bùkọ́lá kó má nà mí mọ́ ó ti bá mi jà nítorí Bísọ́lá Badmus rí ní ọjọ́ kan tó ń bá mi sọ̀rọ̀ tó pè mí pé kí n jọ́ torí Ọlọ́run nígbà tó fẹ́ ṣe first birthday fún ọmọ yẹn pé birthday Malik mà kú three days òun ò tí ì rówó three days àbí ijọ́ mélòó ṣàkú bíi few days pé òun ò ní kọ́bọ̀ tóun lè fi ṣe kéèkì fún pé first birthday dẹ̀ ni pé kí n jọ mo send owó sí mi kì í ṣe nǹkan tí mo ṣe ní ọjọ́ yẹn mi ò fẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ mo wá fún bàbá ọmọọṣẹ́ bàbá ọmọ mi kan wọ́n pè rótìbá ó wà lọ Australia báyìí mo fún lówó ní ọjọ́ náà mo ní kó jọ kó bá mi send mo wá fún lákàntì nọ́mbà Bísọ́lá mo ní kó bá mi send ẹ̀sìn kó má sọ fún bàbá Bùkọ́lá ó wá sọ fún bàbá Bùkọ́lá torí ìyẹn máa sọ fún mi pé àwọn ọmọ ní tíátà bóun ṣe gbọ́dọ̀ wọn tó ráwọn èèyàn kan wá lé wa wọ́n wá sọ àtàwọn kan tó wá ń gbà yẹn wọ́n ṣà ń sọ wọ́n ṣà ń sọ wọ́n ṣà ń sọ oríṣiríṣi a ní be careful be careful be careful ẹ̀tọ́ oníṣà bẹ́yẹn mo ní à lady yìí o àwọn ọmọ oníṣàtà lè bad but kò rí bíi tiwọn o àti again tó bá jẹ́ ọmọ oníṣàtà kan tó bá nídìí ẹ̀ let us help them tàbá ni níjọ́ yẹn ó wà wípé tó bá fẹ́ wá fún lówó kí ló ń hide fún láti fún ọ̀rọ̀ yẹn dìjà pé ah mo fi respect ẹ̀ ní kó tó yọ ẹ̀fọ́ tí kó tó di pé mo pariwo mo níjọ́ yẹn náà tó yọ ẹ̀fọ́ tá a nura wa jàtijàti ká má jà kémi àti ẹ̀ kó má nà mí mọ́ you understand me and i'm busy telling this person Wàsíù lójoojúmọ́ pé help baby help baby tó o bá fẹ́ tó o bá hẹ̀bẹ̀ láti jẹ́yàn láyé àbí láti dìde padà then kò tiẹ̀ ní rántí pò fẹ́ òun bọ̀ tó o ní fẹ́yàn o tó ní kókó ò ní fẹ́ kó lówó lọ́wọ́ o ò dẹ̀ ní ṣe nǹkan kan fún wàá dẹ̀ máa fojú ẹ̀ ráre wàá dẹ̀ máa wàá máa tún búlé ẹ̀ ẹjọ́ irú èèyàn wo nìyẹn láwùjọ wa this exactly àwọn ẹ̀ṣẹ̀ méjì tí mo ṣẹ̀ nìyí tí mo kọ́kọ́ ṣẹ̀ nìyí ẹlẹ́ẹ̀kẹta ni pé ńgbà tí mo wá padà lọ sí ṣé mo pé ńgbà tó parí pẹ̀lú mi ńgbà yẹn tí mo kúrò ní South Africa àmì tí mo kúrò ní Dubai tí mi ò torí pé èmi ò mọ̀ pé òun náà ló wà pé kí n má lè lọ Dubai ńgbà yẹn mo wà ní mo wà out of Dubai for like o gbúdọ̀ lo more than six months èmi dẹ̀ wà out of Dubai more than ó ti fẹ́ pé bí ọdún kan no bí seven months mo wá ní láti lọ renew àṣẹ wọn ti connect mọ́ àlùbáàbù mi oríṣiríṣi gbogbo nǹkan kan ṣẹlẹ̀ you understand me ṣé mo gbà tí ibi làwọn fẹ́ ṣe fún mi gbà yẹn ṣé mo pé mo sọ sórí ọlọ́pàá tó wá fọ́ mi létí South Africa of recent tí mo lọ́mọ South Africa ni pé bàbá ọmọ mi ó fẹ́ bàbá ọmọ mi bàbá ọmọ mi ó wá fọ́ mi létí Wàsíù Àyìndé ó pẹ̀lú àwọn tó wà lọ́ndà tó ẹnjìníà gbogbo kìnìyàn o but you will not know then wọ́n máa gbogbo ẹni tó súnmọ́ bàbá ọmọ mi gbà wọ́n máa kọ́ wọn láti kọ́ bàbá ọmọ mi wrongly sotiye èmi kẹ̀dẹ̀rẹ́ wọn ò lè kọ́ ẹ̀mí mi ò kì í ṣe é mi ṣe manipulate nobody I could not wọn ò lè rà no price mi ò ṣe pay fún wọn so ti ṣe bẹ́ẹ̀ so those people wọn máa show wọn ní fake love by advising them wrongly they sọ orúkọ tí wọn lè pè mí fún wọn the same thing tí mo sọ yẹn ó ṣẹlẹ̀ sí ti sa títí ẹbó nìyẹn náà títí ẹbó nì to stage kan ó ní wọ́n máa sọ fún mi pé ẹ tóun ò bá dẹ̀yìn lẹ́yìn mi tóun bá continue Eh, gbogbo tóun promise àmì tóun bá continue láti ṣe nǹkan tóun sọ pé wọ́n sọ pé ibi tóun rìn dé láyé tóun wọ mọ́tò dé pò máa fẹsẹ̀ rìn débẹ̀ mo níta ló sọ bẹ́ẹ̀ fún Wàsíù ni o ṣé mo wọ́n ti rèsì gbogbo òpù mi wọ́n ti wá lòun máa mú wá ní à ah, àǹtí pẹ̀lú gbogbo ntẹ promise ó ní ṣé òun jẹ́ ọlọ́run tó máa ń promise tó máa ń fẹ́ tí òkè ń fẹ́lẹ̀ ó lóun promise òun dẹ̀ fẹ́lẹ̀ nìyẹn ìyẹn ni mo fi rí nǹkan tí wọ́n ṣe fún àwọn others ṣé mo pé àwọn guests kan náà wà lórí social media yìí tó máa dédé lọ bá wọn tó máa sọ pé ó mọ̀ kan wàá lọ sọ fún wọn níbẹ̀ yẹn ṣé mo pé nǹkan náà Àbíkẹ́ sọ pé òun ti ra lé kò ra lé o wọ́n fẹ́ máa create impression pé wọ́n ṣe dáadáa fún ẹ so that people will be abusing you pé ṣe ni wọ́n ṣe dáadáa fún ẹ ńkọ́ o ṣe ló ba owó yẹn jẹ́ Wàsíù dẹ̀ ni so that a lè máa ráyè ba ògo ẹ jẹ́ a lè máa ráyè gbá ẹ wọlẹ̀ because ó fẹ́ máa lo ògo ẹ kò fẹ́ kó jẹ́yàn mọ́ kò sí iṣẹ́ tó lè ṣe tó máa sọ fún ẹ sí pé ẹ lọ ṣiṣẹ́ àwọn hardworking girls yẹn oúnjẹ náà iṣẹ́ tó ní òwò hardwork sí yẹn oúnjẹ nìkan ni kọ́kàn jẹun kó dẹ̀ ráṣọ díẹ̀díẹ̀ wọ̀ kò ń ṣaṣọ tó bá tó bá wọṣọ tó wọ́n jù gan àbí tó bá sọ pé raṣọ tó wọ́n tó wá gbé tó ṣú ẹ̀ lórí mídíà ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ yẹn kò ní pẹ́ kò ní jìnnà kankan máa ṣe é Wàsíù ló wà ní díẹ̀ tó o bá fẹ́ Wàsíù rẹ̀ ń tí ìbá jẹ́ ìgbà tá ń pariwo lórí social media yìí pé gbogbo àwọn èèyàn tí wà sí ìfẹ́ tó fẹ́ tó fẹ́ tó fẹ́ lórí social media tó ń speak kò sí kọ̀ọ̀kan tó ṣoríire kò ní jẹ́ kó ń ṣoríire mọ́ but ẹ wá tún mọ ẹ̀ṣẹ̀ tí mo tún wá ṣẹ̀ òun náà ni ẹ̀ṣẹ̀ gbà tí mo fi sílẹ̀ yẹn mo fèsì ayé mi ṣe rí normally gbogbo ìgbà tí wọ́n fi wá ń nà mí tó ṣe oríṣiríṣi fún mi kò yẹ kí n forgive bàbá ọmọ mi torí ẹ̀ ń sìn mi forgive mo lè forgive gbogbo èèyàn mi lè forgive Wàsíù Àyìndé mi lè bá ní ẹni tí ń ṣe pọ̀ Wasiu is a killer Wasiu is a big terrorist by the time tí Wasiu bá kú ní ilẹ̀ Yorùbá ẹ máa rí ọwọ́ ìyípadà kan sí rere ẹ rí ìbínú Ọlọ́run kan lójú òfurufú àti oríṣiríṣi wàhálà ń ṣẹlẹ̀ Wasiu is part of it plan yẹn àti ìbínú Ọlọ́run heavy gan lórí Wasiu kì í ṣe rán ìbínú ọlọ́run á dẹ̀ máa pariwo fún yín òun ló lọ ń bí o tó lọ o tó máa ní kó máa flag péjọ tó máa fowó ògbò èrè tó ti jí káàkiri tó máa ní kó máa fi á máa fún ọ́nbẹ́rẹ́ àbá ní kó máa ṣó ètò ẹ̀dì sẹ̀ á ní ẹ má súnmọ́ o tó bá ti súnmọ́ báyìí gbogbo nǹkan ẹ máa dàrú ni o àǹtí yẹn sọ fún mi ẹ jọ ẹ torí ọlọ́run bíi tí àǹtí títí lọ ẹ bó ni àwọn tó ṣiṣẹ́ fún ṣé kò wá padà ní trouble ṣé efcc ò gbé síta tó ń fi ṣẹ̀sín number one first class ẹ̀sìn EFCC ò tí ì fi àti títí ṣe ẹ̀sìn tó fi ṣe ní ìgbà tó wá di pé ó kúrò lọ́dọ̀ mi tó lọ sọ́dọ̀ gbogbo àwọn ó wà ní àwọn tó sponsor Dorcas ó wà ní àwọn tó sponsor Debbie tó lùwà ní Debbie ọmọ tó wà ní Germany yẹn wọn kò rajà lọ́wọ́ wọn ó kàn fún wọn lówó ni they are pumping money just giving them money wọ́n dẹ̀ tó wá dẹ̀ ti fún wọn lówó yẹn tó bá fún wọn ní ten million wọ́n lè ní ìwọ fún wọn ní fún èèyàn mẹ́ta ní three three one one million nínú ẹ̀ ìwọ mú seven million iṣẹ́ wo ni èèyàn kan fẹ́ ṣe ní orílẹ̀-èdè nàìjíríà tó fẹ́ gba seven million lóṣù àwọn tó ń ṣiṣẹ́ nínú nàìjíríà iye owó owó wọn lọ́dún kan kò wọ one kò wọ one million but some people they be doing it just for people to be feeling pé ayé ò dáa fún ẹ láti máa promote àwọn devilish activities àti àwọn devilish um, uh, activities kan ní society wa are you letting me àǹtí yẹn sọ fún mi nígbà tó dẹ̀ sọ yẹn mo níwẹ̀ tẹ́ ẹ̀ bá ra àjà mọ́ ẹ jẹ́ kí àwọn àkáǹtì gbogbo iṣẹ́ tẹ́ ti rán mi àti gbogbo nǹkan tó wà nílẹ̀ gbogbo owó tó yẹ ká àwọn tọ́ ká sẹ́tù you know he just want me to do something ó bẹ̀rẹ̀ sí tọ́jọ́ mi tọ́jọ́ mi kẹ́yìn rán mi lọ síbi kan kó ní kí n lọ bẹ̀ẹ́ sìn kò níra nǹkan àwọn èèyàn máa pè mí they be calling me they be calling me and they be tell me to book money with my account to put money there a ní kí n deposit owó kó ra o ó mọ̀ pé òun ra nǹkan kan o kò ra o àǹtí yẹn ò ní ra kankan o ṣé ti yẹn kò ní ra anything a tún ní kí n lọ bòmí màá tún wò pé a ní mo ní àǹtí ẹ ní ká lọ bẹ a ní yẹn ti lọ a ní kí n má wọrí nǹkan kan ṣẹlẹ̀ ni wọ́n pè wọ́n ní síbi kíní kan síbi ẹni kíní kan pè wọ́n ẹ problem kan wà ní síbi ẹni kíní kan kíní kan ṣe kíní kan ní síbi ẹni kíní kan kíní kan ṣíṣe a ṣà máa dárúkọ báǹkì oríṣiríṣi gbogbo àwọn báǹkì tí wọ́n ní wọ́n ètò màá ní òkè no problem o Wasi Aide was under it doing what kó ná bò mí so àwọn kan lórí social media tí bá ti sọ̀rọ̀ wọn instead of wọn jáde mí ìdẹ mí ìbú wọn náà ń gbà mí but tí bá kàn ṣàlàyé ọ̀rọ̀ kan mọ́ wọn á lọ wò pé sábọ́ọ̀dù ló máa lè kápá mi kò ní dá fẹ́ sábọ́ọ̀dù ẹ sábọ́ọ̀dù ò lè mú mi ẹ sábọ́ọ̀dù kò lè mú mi nǹkan tẹ́ ẹ̀kan fẹ́ fi ṣe fẹ́mi náà ni pé bóyá ẹ máa sọ pé tí platform ẹ rí pé tí ẹnìkan bá wọ ẹ sábọ́ọ̀dù èrò pọ̀ tó bá wọ ẹ sábọ́ọ̀dù of course ṣé ò gbúdọ̀ pọ̀ tó bá wọ ẹ sábọ́ọ̀dù because mo fẹ́ sábọ́ọ̀dù lórí bí ni Esabod náà kẹ̀dẹ̀ tí ń bá jẹ́ pé ó ya wèrè tí a lè respect torí ẹni tó bá ti ń ba tọmọ ọlọ́mọ jẹ́ èmi ò lè fi ògo mi sábẹ́ torí mi ò fẹ́ copy anything anointing dẹ̀ máa ń flow látòkè nísàlẹ̀ ni so mi ò fẹ́ jo Esabod ní future àti nísinsìnyí lọ́jọ́ ayé mi so òun ni mi ò ṣe lè fún ní respect mi ò mi mi rí as senior lórí social media mo kàn rí as a nuisance as a useless woman ni tí àwọn èèyàn máa ń fún lówó láti bá yéèyàn jẹ́ simple as that. Wàsíù a máa mú àwọn ènìyàn obìnrin ẹ lọ wo tí bá pe orúkọ àwọn obìnrin míì gbà míì àwọn èèyàn míì mi a máa rò pé àṣẹ ni mo ń fún àìsí mo fi ń call out wọn mo fi ń call out orúkọ wọn mi bá wọn ṣe ìjà mi dẹ̀ fi bà wọ́n jẹ́ but i'm just telling you go and check it wọ́n máa sọ pé go and work go and work go and work tí bá jáde nísìn ṣe rí nígbà tí wọ́n lé mi ní tí fi mi tí wọ́n sàpín níbi iṣẹ́ wọ́n fún mi níwèé after some time torí pé wọ́n kò bìlí pé ayọ̀ tí mo níyẹn mi gbúdọ̀ láyọ̀ mi mọ̀ wọ́n gbúdọ̀ bàjẹ́ fún mi wọ́n sàkùn yẹn ṣe sàkùn mi ibiṣẹ́ ṣé àwọn pé tí wọ́n bá sàkùn mi ibiṣẹ́ yẹn easily for me mo ìṣẹ̀lẹ̀ máa máa rún mo ti bá ṣe àwọn ọ̀dà tí ìṣẹ́ ti rán sáà but wọ́n kàn fẹ́ kí n mọ̀ pé n tí mo gbà yẹn wọ́n máa send àwọn sọ fídíò sí mi pé sórí wọ́n ti fún ẹ ní wọ́n wọ́n gbé ajá kan nígbàgbà tí wọ́n kó tó ti pé wọ́n sàkùn yẹn wọ́n gbé ajá kan wá wọ́n fi ẹnu ẹ̀ síbi irin wọ́n wá gbé egungun sẹ́nu ẹ̀ wọn ò tún fún lẹ́ràn o egungun ni wọ́n máa pa òwe màmá jáde tí n bá gbàdúrà gbà mí àwọn ẹlòmíràn máa ní tí n bá ti gbàdúrà pé gbogbo ẹni ṣe burúkú sí mi tọ́lẹ̀ ń fẹ́ bí fọmọ mi kọ́lọ̀ ń bá mi ṣe báyìí báyìí fún wọn ó ń ṣépè fọmọ lọ́mọ àwọn people tó ń ṣèkà yẹn Wasiu are part of the people telling people that I'm causing children when you lie against me that I did this to your child tí mi ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ti because you want to have upper hand so that when you are doing the evil against me also the people in power will be supporting you that because I've done this that's why they have access to be doing this to me I didn't do anything wrong I never offended you but when you see somebody when you stay with that person you know that he has a glory and when you leave that person alone it's possible he's making it without joining evil activity I mean without joining your secret society those evil couples you understand me and you want to turn that to taboo that everybody has to be a partaker has to join a league of evil people you have to be you have to be a partaker of evil before you can be having money and be successful or have peace in our country and those people who are having peace now the Bible say no peace for the wicked and you are now turning the good people those who supposed to have peace now you are now withdrawing their peace and giving it to the evil ones no be juju be that ṣé kò ń ṣe ṣé kò ń ṣe jùjú let's continue ṣé mo pé mo ń sọ àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ń sìn ẹjọ́ gbogbo tí mo ṣe ẹ̀ṣẹ̀ṣẹ̀ ni mo wá bẹ̀rẹ̀ sí ní help Bisola ní little way tèmi mo wá jókòó náà ńgbà tí wá di pé mo wá ṣàlàyé gbọ́ tó wá di pé èmi àti bàbá ọmọ mi jà lórí ọ̀rọ̀ Bisola ńgbà yìí mo wá ṣàlàyé fún ẹnu ẹ̀ wá ṣe ó wá ní okay no problem you can be talking to her you can be doing things to her àwọn náà ló máa ń jẹ́ kí n gbà yẹn bàbá ọmọ mi bẹ́ẹ̀ mi bá ṣe fún Bísọ́lá lówó ni bàbá ọmọ mi máa fún lówó ọmọ Wàsíù Àyìndé ló gbé dání o ìgbà tó yá Bísọ́lá náà wá bẹ̀rẹ̀ rànàrànà pẹ̀lú àwọn ọmọ onítàtà kan pẹ̀lú rànàrànà pẹ̀lú bàbá ọmọ mi he told me that before he died kó tó di pé no nígbà kan tó yà máa sọ yìí nù ṣó ti yẹ yín bọ̀dì yẹn kọ́ ló dùn mí ní tó bá wo ní kálukú ló lè fi ayé ara ẹ̀ ṣe but tó bá ti fa yíyá rẹ ṣe nǹkan tí don't rubbish me with it don't count don't when the pain comes don't share it with me because i'm not part of it mi ò dẹ̀ sọ̀rọ̀ ẹ níṣẹ́ mi ò dẹ̀ ní interest nínú pains yẹn torí ti tèmi ò bá mi jẹ́. àti títí ebony níjọ́ kan ẹni tó máa mira mọ́tò tí mo ti mọ̀ dáadáa mo ti mọ̀ bá lóun sìn mo ti mọ̀ bọ̀dá wálé is uh, nineteen ninety kí ni mo mọ̀ bọ̀dá wálé o it's long time ago kò tí ì pé thirty years but close to ó ti tó twenty five years Twenty-five years. pé bàbá ọmọ mi wà láyé ní sí tí mo ti mọ̀ ń sí á pé twenty one years No, twenty years but ó ti lọ mo dẹ̀ ti wà ní relationship kan tó pé almost six years kó tó di pé mo fi bàbá ọmọ kó tó di pé mo fi relationship yẹn sílẹ̀ kí n tó wá mọ bàbá ọmọ mi kí n má mọ̀ mọ́ so tí mo ti mọ bọ̀dá wálé is about twenty something years be twenty six years during that time tí mo mọ bọ̀dá wálé yẹn around that time náà ni mo mọ gbogbo àwọn bàálù yẹn torí gbogbo ọmọọṣẹ́ wọn ni mo tún mọ àwọn ẹlòmíì ní Ìjẹ̀bú Òde tó yẹ pé wọ́n ṣàti ń ta mọ́tò ní àwọn tó ń ta mọ́tò ń gbà ẹ̀ ni o ń ṣe ń sìn o tó ti di jákànárí something ní tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yẹn ni pé ní during that time tí covid wà yẹn náà tí balóò náà ò lọ sí lóyìnbó àtàwọn kan náà wọn ò lọ wọ́n rán mi níṣẹ́ wọ́n máa bẹ̀ mí kí n bá wọn ra mọ́tò. ẹ ń gbọ́ kó tó di pàǹtí yẹn wá apart from that àwọn èèyàn tó fẹ́ lo mọ́tò personally personally wọ́n rán mi níṣẹ́ there is one woman tó rán mi ní mọ́tò nílùú London àwọn mélòó ló ra mọ́tò lọ́wọ́ mi nílùú lọ́nà about three of them and big big cars dem wọ́n rà they send money I will, I will buy the car I will send it to Nigeria not velo torí London jẹ́mọ̀ pé right ni wọ́n ń lò so lefty then won it. So Balo had been a friend and a, a, a, a, a senior colleague. I call them both or Gami. And uh, I do buy, I patronize from them. I patronize them very well they know my genesis about my car business they know everything about it so they called me they they sending me I'm sending car to to them also other people also buying from that around that time they sending they calling me and they are buying from me and ọkàn mi ti and Canada also that time was good also every country yes was good yeah ọkàn mi ti ń balẹ̀ inú mi dẹ̀ ti One fateful day like that, I put on one blue clothes like that, one gown, nice one. Mo dẹ̀ ṣe irun mi sẹ́gbẹ̀ẹ́, mo ṣe à fine. Mo wá ń jó ń tèmi. Esabod a máa fowó, a máa bú mi ṣe mọ̀ pé gbogbo àyẹ̀wò ti bẹ̀ Esabod ẹ̀ mọ̀ kó ti wà lórí iṣẹ́ tó máa bú mi gan. Ẹ mọ̀ pé Wàsíù ti gbé lọ Nàìjíríà. Gbogbo kì í ṣe kì í ṣe òun nìkan ló bú mi gbogbo kí ṣe àrẹ̀mí Esabod nìkan ni wọ́n máa wọ́n wá péjọ Wàsíù ló máa ń ra crowd àtàwọn gbogbo olórin àtàwọn tí mo dárúkọ bíi Koko Zaria yẹn MC gbogbo ń pa yẹn all of them they will be under the Wasiu Ayinde i mean under esa eh, Esabod àti Wasiu fúnra rẹ̀ pẹ̀lú fake account Wasiu tiẹ̀ máa ń lọ sórí media with her face mo ti rí dáadáa lábẹ́ Dorkas mo rí ní abẹ́ dáadáa lórí àwọn under àwọn èèyàn tó wà ní Facebook yìí tí gbogbo wọn máa máa bú mi O ti ṣe mo máa ń rí ó máa show nígbà yẹn tó máa ṣe pé Wasiu Ayinde ni kíní kan kìnìkan máa nígbà tí ò lè sọ pé kẹ́ ẹ máa bú mi kí n bá lè mọ̀ ẹ́ pọ̀ òun ni ẹ mọ̀ kan á wá ṣojú ẹ̀ fúnra rẹ̀ á gbé àkáǹtì ẹ̀ ọlásùnkànmí máa ṣá á wá gbé á wá fi máa rè máa ní ẹ̀ mo screenshot ẹ̀ in fact mo máa ní screenshot wọ̀nyẹn nínú àwọn àkáǹtì mi mo screenshot mo tún gbé dání mo screenshot ẹ̀ lọ́ndà àwọn platform tí mo ti rí gbà mo rí lọ́ndà dokas gbà mo rí lọ́ndà ọmọ kan tó ń bú mi lọ́jọ́ ẹ̀ lọ́hùn tí mo rí lọ́ndà fèsì ẹ̀gọ́ kò ń ṣe kò hide face ìgbà yẹn ló ṣe wáyé mi pé okay this man is actually is the one ó gbójú jáde ní ìrìn àwọn màláìka yà wọ́n lè lo secret accounts wàsíù máa rán mọ rán iṣẹ́ wọn rán mọ níṣẹ́ ibi yẹn á dẹ̀ fi àyà tiwọn tó ti yẹ yín. but eh, balo wa fún mi ni owó ní ọjọ́ kan ó send owó kan sí mi owó yẹn a ti ṣe mistake kan mọ́tò kan tó rà ó wá send owó yẹn àǹtí yẹn tẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ ó lóun máa ń change owó lóun ní burúdi change accounts office that's at títí ó sọ fún mi she said she have a burúdi change she's a she part of burúdi change àwọn tó máa ń ṣe burúdi change yẹn she just have the company also nígbà tó wáyá ó sọ fún mi mo ní okay ah that's good ó wá ní tí n bá fẹ́ send owó ní tí anybody bá fẹ́ send owó pé wọ́n lè send owó sóun pé òun máa send ẹ̀ sí mi ah mo ní that's good ẹni tó ń fẹ́ máa bá mi rajà n bá dẹ̀ ní kò sí problem n bá ní kí bà lóun kọ́ wọ́n wá fẹ́ fún mi lówó ń jọyìn owó tán fẹ́ fún mi owó kọ̀ǹténà tí mo bá wọn load àwọn kọ̀ǹténà tí mo load àti bẹ́ẹ̀dì kan tí wọ́n rà níjọ́ yẹn àwọn ṣàkàpúlẹ̀ gbogbo owó tán fẹ́ fún mi àti mọ́tò kan tí mistake tí mo load fún wọn tó jẹ́ pé èmi kàn ra mọ́tò yẹn sílẹ̀ ṣe tí understand ní data mi àwọn tó máa ń ta mọ́tò fún mi tó bá ti rí mọ́tò yẹn mo lè mọ̀ pé Toyota ni Nàìjíríà like Toyota gan màá ti rà á tí mi bá sanwó tán bí mi ṣe máa sọ pé mo ra mọ́tò rè tí mọ́tò yẹn bá jẹ́ ten thousand tí n bá fún wọn ní kọ́mọ́ four thousand wọ́n máa gbélẹ̀ fún mi because mo ti fi owó yẹn deposit fún wọn certain sum so balẹ̀ wá fún mi lówó níjọ́ yẹn owó yẹn aṣáà ní calculation wọ́n wá ṣe mistake lódu ehm, round four kan fún balo balo wa fẹ́ san owó yẹn aṣáà calculate gbogbo àtowó loading àtowó container àti afẹ́san ó ṣàfẹ́ fún mi lówó yẹn bíi twenty something thousand that's dollar n bá ní kí wọ́n pe sí n bá pe àǹtí títí gbà tó jẹ́ pé ẹ mọ̀ gbogbo tó ń sọ fún mi èmi ti fọkàn mi inú mi wé kíní àṣẹ ọ̀tọ̀ ni tó ń wá sọ fún mi ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n fẹ́ ṣe fún mi n bá pe àǹtí títí mo ní ẹ jọ̀ọ́ wọ́n fẹ́ fún mi ní kó tó dìgbà yẹn torí mi ò mọ̀ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ gba gbogbo àwọn èèyàn tó wà lára mi kúrò tó ti yẹn wọ́n fẹ́ mú gbogbo èèyàn tó wà lára mi kúrò pátápátá ó kọ́kọ́ kó tó di pé kíní yẹn ṣẹlẹ̀ ó kọ́kọ́ pè mí pé Bọ́lá kọ́ńténà tí ó dé yẹn òun ò máa rí agent tó máa bá òun gbà mo ní sista mi jẹ́ ń pè ní sista mo ní mọ́mì ìgbà tó wáyà mo pè ní sista bẹ́ẹ̀ ni bóyá wọ́n ti pé sixty nsìn mo ní mọ́mì torí wàásù náà máa kọ́ ń gbà pé tó o bá sọ ẹni bá fún òun lọ gá ẹ oníyálàjá ẹ a máa kọ́ fún mi a máa táàgì mi ni mo ti gbọ́ ní ìnígbéraga when it comes normally I am a very humble person but tó bá sọ fún mi pé ó ya wèrè màá sọ fún yín pé ewúrẹ́ gan òpó ná ewúrẹ́ bòpó ń ta ni ó ti yé ẹlòmíì ìyàwó ìwọ tó yẹ pé ẹ má jẹ́ ká àti ẹ̀ bóòsì ìwọ tó yẹ pé wọ́n bí ẹ wọ́n máa sọ pé nìkan kàn burú ẹ kò wà má jẹ́ ti ẹ̀ ṣàlàyé yẹn má jẹ́ ká get around the ayọ̀ kí fi nǹkan tí ò dáa kó máa fi boost. so àti ẹ kò sọ fún mi Bọ́lá mo ní yes ma òun máa fẹ́ gba kọ̀ńténà yẹn ẹni tó bá ń gba kọ̀ńténà ó ní òun ò mọ́ ṣe yàmàyàmà ni ó ṣe játijàti ni wọ́n fẹ́ ṣe kinní kan wọ́n kàn ṣe kinní kan fóun. mo ní ṣé mo ní àwọn tó ń gba kọ̀ńténà torí mo ti ń ṣiṣẹ́ iná mo ní àǹtí mo ní mọ́mì mo ní bòtẹ́ tí ń ta mọ́tò ẹ ní ọ́fíìsì lẹ́kọ̀ọ́ ẹ ní làbújá ẹ ti ń ta mọ́tò tipẹ́ àbí ẹ̀yin kọ́ ṣe àwọn mọ́tò ẹ má jẹ́ ń query yín púpọ̀ ṣé mọ́tò yẹn ní kinní sìn ṣé fẹ́ kí n bá yín bá àwọn èèyàn tí ó ń gba mọ́tò sọ̀rọ̀ ní but èmi ò mi trust anybody náà ẹni tí mo trust ń sìn òun náà ni tí mo dẹ̀ máa ń rí bá sọ̀rọ̀ regularly ó ní bàálò bàálò ni lára àwọn tó ta mọ́tò yẹn tó jẹ́ pàdé mi tí mo rí ẹ tó ń sàn gbogbo wọn wà àbọ̀dá wálé náà ó lè má bí sí ẹ lè send message kó má gbé call mo ní ẹ jẹ́ ń pe Mr. Balo a mọ current wọn mo mọ àwọn ọmọ nọ́mbà wọn but mi ìfẹ́ fún yín ní nǹkan kó wá ṣe pé èmi nǹkan tí mi sí nàìjíríà mo fún yín ni problem wá tún lọ wà ẹ ti understand bó ṣe ń dún mọ́ aṣọ yẹn mi ò láìkẹ́ ni ó ń dún ó ń kan kínní yìí ṣó ti yé yẹ hmm, àwọn góòlù góòlù wẹ́sàbọ̀dù so mo ní i have to call this eh, ẹnìkan n bá pè mo ní ẹ dúró lórí line bẹ́ẹ̀ kí n sáré pè wọ́n wọ́n wà lórí line mo bá fi nọ́mbà mi kejì pè wọ́n wọ́n ní Mr. Balo ẹ jọ̀ọ́ a ní ìṣù kan mo ní mo ní mú mi kan mo ní wọ́n máa ń rajà lọ́wọ́ mi dáadáa pé wọ́n dẹ̀ ní ẹni tó bá wọn gba mọ́tò pé bóyá ó ń fọ́nbọ̀ àbí nǹkan kan ṣẹ́mi ṣàmọ̀ pé bọ̀tà nídìí mo ní mi ò dẹ̀ ní mo ní mo ò fẹ́ pe àwọn tó ń bá wa torí mo ní nọ́mbà àwọn tó bá ń bá wọn gba mọ́tò yẹn ẹ̀tàn sam but àwọn tí òun mo fi mọ̀ wọ́n mo ní sóòtá lè lè rẹ́kọ́mẹ́ǹdì fún mi sìn torí mi ò fẹ́ ní tó máa lọ barúkọ mi jẹ́ o torí mi ò fẹ́ wà láì tọ́nu sáà mi ò fẹ́ kórúkọ mi wà tarnish I'm protecting myself ẹni tí mò ń protect yẹn gan mi mọ̀ pé criminal ni wọ́n wọ́n kàn máa fẹ́ kó ìṣòro sáyé ẹ̀ ni so mo wá ní ó wá ní kí n má wọrí pé kó o máa send nọ́mbà ẹnìkan nínú wọn ó ní òun ò fẹ́ kí ni o ẹni báyìí tó bá ti fún mi olóòwò fẹ́ kó sí problem ó dẹ̀ fún mi ní nọ́mbà ẹni yẹn ó fún mi nọ́mbà agent yìí mo dẹ̀ pè yẹn ṣáà ní nǹkan kan báyẹn wọ́n ti gbà tó yá yẹn náà wá ń fún mi ní sign ìyẹn wá ń fún mi ní sign ó ṣáà ń sọ̀rọ̀ fún mi kí wà kẹ́fù ó ṣà ń sọ̀rọ̀ ìlú mo ṣà fún wọn mo connect wọn mo wá fún wọn mo wá ní mo fún wọn ní nọ́mbà yẹn orí wọn ojú wọn náà mo ti pè mẹ́ẹ̀ yẹn jẹ́ ti understand bọ́dún gbogbo àyè mi ò mọ̀ pé wọ́n fẹ́ mọ gbogbo àwọn tí mo mọ̀ they were jack them from from me at last pẹ àtọwọ́ wọn máa fún wọn entice wọn wọn á fún wọn lówó tó máa cause problem fún wọn náà wọn á dẹ̀ gbà wọn kúrò lára mi Wasiu was agree Wasiu is part of the game because Mr. Balo sọ fún mi pé tí n bá ti sọ pé gbogbo wàhálà tó ń fún mi á ní kí n lọ ó ní wàásù ní kí n lọ máa bẹ̀ á ní wàásù tó bá ti ń sọ̀ bá a ní a máa play orin wàásù a ní wàásù nígbà tó dẹ̀ ìyàwó ní princess wàásù ló máa lọ bẹ̀ wàásù ló máa lọ bẹ̀ màmá wò pé ní kí bẹ̀ kí ni mi ṣe fún wọn anyway nígbà tí mo wá sẹ́ndì nọ́mbà sí àǹtí títí àǹtí títí no problem wọ́n gba nọ́mbà ẹni yẹn ṣe mọ̀ pé wọ́n ti connect báyìí sí ẹni yẹn náà ń gbà yẹn ìyẹn agent yẹn náà ó wá ṣàfihàn òun náà bá bẹ̀ mí mọ́tò ó bẹ̀ mí ní irú mọ́tò tó ń rà fún bàbá Mohbad yẹn irú ẹ̀ gangan ó bá bẹ̀ mí ní méjì ó níyẹn lòún fẹ́ irú ẹ̀ gangan mo dẹ̀ yẹn ó lòun lòún fẹ́ ó lòun bá ra méjì lọ́wọ́ mi lóò ra méjì mọ́tò mẹ́rin ṣé méjì ló rà ó wá ní kí n máa fi kún tẹnìkan pé kí n kó sí kọ̀ǹtínà kan. Ah. One no problem ṣé olúwa lọ́mọ mi kọ́ọ̀mù jọ̀wọ́ wá bá mi ṣáàjì iPhone yìí ó kàn déédéé kú ni ṣá ẹ má bínú. Okay, can you okay? You can be my charger. What is it? Should I close the door? Close it now. Thank you. Thank you. I don't think so. Is it charging? Yes. Okay. Mi mọ̀ bí bá ní fóònù mi mo That one also charging. So ìyẹn ìyẹn náà ra mọ́tò lọ́wọ́ mi ó wá ó ṣàní kí n bá ra mọ́tò nǹkan bẹ́ẹ̀ in fact mọ́tò tẹ́ni yẹn rà ní ọwọ́ mi gbà yẹn bí ìjẹ́ rẹ̀ pé mo jèrè kankan I just doing it because I believe in relationship but irọ́ ni o kò sí relationship without money wọ́n fẹ́ ajá gbogbo àwọn tó wà ní sọ̀rọ̀ ní so gbà tí mo ti wá connect wọn mọ́ agent wọn yẹn wọ́n ṣe connect sàn kò tún pẹ́ náà kàn wá sọ fún mi pé téèyàn bá tún fẹ́ẹ́ gba owó o ṣé ti ẹni tó bá nídìí owó níbẹ̀ pé wọ́n lè sẹ́ẹ̀dì owó fèmí ní bíbá pé kèmí kọ́kọ́ yẹn sí náírà fáwọn nàìjíríà kọ̀ọ̀kan mẹ́rin wọ́n ní mo fẹ́ gba twenty something thousand pé èló ló jẹ́ náírà wọ́n dẹ̀ sọ iye mílíọ̀nù tó máa jẹ́ gbàyẹ owó tí wọn owó òun rárá mo dẹ̀ kówó mo dẹ̀ sẹ́ẹ̀dẹ̀ sí àkáǹtì wọn wọ́n wá ní àwọn máa sẹ́ǹdẹ̀ lọ́la wọ́n máa sẹ́ǹdẹ̀ wọ́n lẹ́nìkan máa sẹ́ǹdẹ̀ owó sí mi láti amẹ́ríkà ẹnìkan máa sẹ́ǹdẹ̀ owó sí mi láti ibìkan aṣáàdúró títí títí owó ẹ̀ mọ̀ pé lójoojúmọ́ dẹ̀ lówó máa ń change ìbílẹ̀ ti calculate owó fún bọ́dá sí ẹ̀yìn àwọn kiri yẹn at the end of everything màmá yẹn ń kọ́ ṣókòwò yẹn fún mi àbúdá padà fún wọn lọ́hùn wọ́n dúró bí a month owó tí ẹni yẹn tá a fẹ́ san owó lẹ́sẹ̀kẹsẹ̀ tá a máa fi san owó owó kọ̀ǹténà tó wà tí a ti gbé tẹ́ni tó lo owó ẹmọ tẹ́sán máa fún mi kó sọ pé o máa sanwó lọ́la kẹ́nìkan fún ẹ ló kàn trust ẹ pé by tomorrow you are going to have this money and then you waited for one month in Canada you know how it's going to be omoye bẹ́ẹ̀ni ẹ ṣe ti máa máa pè ẹ́ tí gbogbo àyà ẹ bá máa àyà mi ò balẹ̀ for that few period of time bí yẹn náà ṣe ṣe yẹn ó wá wà wọ́n wà connected ṣe pé àtàkáǹtì wọ́n sì náà ti sanwó sàkáǹtì bàló ṣó ti yẹ yín láti àkáǹtì tiwọn àkáǹtì bàló ó sanwó sí àkáǹtì àti títí ẹbónì wọ́n fún alákàtà máa sanwó sí mo fọwọ́ dẹ̀ sí wọn àti títí ò fún wa lówó yẹn mọ́ but a fún wa lówó yẹn létà ó pẹ́ but ẹ mọ̀ tí mo fẹ́ sọ nínú ẹ̀ ni pé they just want to get every information about people around me ìgbà tó kan ọmọ mi ṣọlá ó dọ̀dọ̀ ṣọlá náà mo ra nǹkan fún ṣọlá mo fẹ́ fún ní mo fẹ́ fọmọ ẹ̀ ní nǹkan àti ìyàwó àtọ́nà ìyàwó ẹ̀kọ́ òun àtọmọ ẹ̀ ń gbà yẹn mo fẹ́ fún ní owó àmì mo fẹ́ fún ọ ní nǹkan tí mo rà ní Canada mo kó sínú kọ̀ńténà fún kọ̀ńténà yẹn àti lónìí kọ̀ńténà yẹn wọ́n máa sọ fún pé bọ́ọ̀sì kan wà ń bẹ̀ o ṣọlá lónìí o tí bá kẹ́rù sílé tí wọ́n sọ pé kán bá mi kó sílé ńgbà yẹn táǹtí bá ló nídìí ẹ̀ máa ní kán kó tó bá ti náwọn nídìí ẹ̀ because wọ́n promise me never and net instead of kí àwọn máa ṣe dáadáa fún mi wọ́n tún wá fẹ́ máa dàbí kòkòrò fún mi ní tí mo ti ní lọ́wọ́ wọ́n tún gbà dànù lọ́wọ́ mi ẹ máa gbọ́ gbọ́ ìmọ̀ pé mo fẹ́ sọ story faithful day tí wọ́n wá bá mi kó tó di pé wọ́n wá ìgbà tí Esabod máa jáde tó máa sọ pé ìwọ pàṣẹ wọ̀bọ̀wọ̀bọ̀ kò síṣẹ́ tí mo lè ṣe kò sí mo ṣe lè sọ pé mo ń ta ilé yo o ò ṣiṣẹ́ go and work go and work go and work wọ́n ṣà máa create impression pé mi ò ṣiṣẹ́ because that's what Wasiu Ayinde another want them to be saying pé mi ò ṣiṣẹ́ ẹjọ́ báwo náà ṣe ń ṣiṣẹ́ irú iṣẹ́ wo làwọn ṣe ṣáwọn ń la gita ni àwọn tá a rí wọn yẹn kí ni wọ́n ṣe wọ́n wá sórí mídà pé ẹ bá wọn ra eléyìí o ẹ bá wọn ṣe eléyìí o wọ́n dẹ̀ ni wọ́n sẹ́dọ̀ owó sí wọn kí lèmi náà ń ṣe nígbà tí mo dé Canada mo ṣiṣẹ́ ní company many company nígbà kí tó lọ ṣe little kiri kí tó wọn lọ máa ṣe care nígbà tí mo tún ṣe tán mo tún lọ rajà máa tún máa tà despite pé mo mọ̀ pé ó lè cause me ní a lot of trouble so ti yẹn a lot of trouble torí wọn ò ní mọ̀ pé mi ò tà mí ìdẹ̀ make owó like that tó máa ma bìí pé bóyá mo make owó kan ẹ tán ẹ sàn so I'm trying to do side hustle like ẹ raṣọ o mo ń raṣọ ń bẹ yẹn o mo ti lọ sí àwọn ọ̀dọ̀ àwọn China kan o àwọn India kan o àwọn kiri kan ẹ wá bá mi raṣọ you understand me i'm doing all those things esabod will be shouting every day go and work go and work go and work bó ṣe bá máa pariwo fún àbíkẹ́ náà ni pé kò wọ gbogbo àwọn èèyàn tí wàá sí bàtí bá sùn á ní kó máa pariwo fún wọn pé wọn ò ṣiṣẹ́ go and work go and work go and work nítorí pé ó ti ṣe burúkú fún wọn kọ́ má bàa sọ wípé wọ́n bá lè máa sọ káwọn yẹn kọ́ wọn ò wá dúwọ́kì ni wọ́n ṣe lówó ó ti yé ó dẹ̀ ń ṣèkà fún wọn lábẹ́lẹ̀ ó ní àlá tí mo lá tó ṣe ń pìpẹ́ láti lọ sí amẹ́ríkà yìí wàsíù àìdè tó bá ti rí mi tó bá ti ní wọ́n sọ̀rọ̀ ẹnìkan báyìí ó máa sa oògùn kí àwọn yẹn máa hate mi ni wàsíù also apart from sending people ẹ máa ṣọ́ra fún Auto Bola yẹn o ẹ máa ṣọ́ra fún gbogbo àwọn tó bá ti bá ṣe kí nìyẹn o ó tún máa ń ṣe oògùn sí wọn láti jẹ́ kí àwọn èèyàn lè máa hate on them lára àwọn iṣẹ́ tí wàsíù àmì tí wàsíù ń ṣe náà nìyẹn tó dẹ̀ ń bẹ gbogbo àwọn obìnrin àti àwọn wàsíù is a criminal anyway so ní that faithful day kan títí tí tó wá ṣe mọ̀ àwọn àǹtí irísì tí mo fi sọ̀rọ̀ àwọn bọ̀dá àmì tí mo fi sọ̀rọ̀ bàálù nìyẹn Mr. Balu àti other people àti kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ àwọn sóde náà a lot of them wọ́n ti àwọn èèyàn ṣàti ń bẹ̀ mí ní mọ́tò ṣètì eyín èmi náà kẹ̀dẹ̀ mo tún lọ bí iṣẹ́ kì í ṣe bí iṣẹ́ tí mo lọ yẹn but owó tó ń send sí mi yẹn náà èmi náà máa rí tèmi mo dẹ̀ tí tí bá ṣiṣẹ́ ń bí tí mo ṣe ń bí náà máa ṣàrí owó máa rà kó jọ níjọ́ yẹn tí ẹ́sà bọ̀dù wá bẹ̀rẹ̀ sí ń bú mi pàṣíwọ̀ bọ̀wọ̀bọ̀ o ò lówó mọ́ ológo àná wọ́n ti mògo ẹ jẹ́ ògo ẹ ti lọ kì í ṣe mi ògo lẹ́kan ló bàjẹ́ àti ògo àwọn ọmọ ẹ̀ tó kù èmi náà bá ní ebi ò pa mí to that extent bá ní ọlọ́run ṣe òun lèmi náà bá lọ gba owó ní atm ní owó yẹn wọ́n tẹ ẹnìkan tẹ kó wá fún mi ẹnìkan kó wá fún mi tó fẹ́ fi ra mọ́tò wá kó káàsì yẹn wá fún mi ṣó ti yé yín mẹ́rin pé kí n kó fún ọmọ ẹni tó ní mọ́tò yẹn ṣó ti yé mẹ́rin a bá lọ gba owó yẹn ní atm ṣàtòrí pẹ́ nìyẹn mi lè ṣe ń tára àtàwà lọ gbà á èmi náà wá fi ń ṣàkọ́njọ́ náà pé n bá ka owó yẹn n bá kó dání báyìí mo dẹ̀ wọṣọ ó fáìn aṣọ tí mo wọ̀ ń jọ yẹn fáìn ó dá èmi náà dẹ̀ fáìn ṣe àwọn pé tí ọkọ̀ yẹn bá ti ń balẹ̀ wá mọ̀ kò ń ṣe ń sìn n bá dẹ̀ ní n bá kó n bá kà báyìí ibi tó rí wàásù sí tó ti tó ti táṣì nìyẹn oh. mi wà pé owó yẹn kọ́ o mo tún ti padà bẹ̀rẹ̀ sí ń lówó so owó yẹn tí ò fẹ́ kówó yẹn jọ sí mi lọ́wọ́ wọ́n ṣe rán títí wá nìyẹn ẹ̀yin máa rò pé ṣe ni àǹtí yẹn dìídì wá láti wá ṣe kíni láti wá help mi but ó wá láti wá rí ipò mi ni láti gbé mi lọ sí level tó máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ mi. ìgbà tí mo fẹ́ gba ilé yìí mo ń sọ mo nígbà yìí mo ní one thousand two ilé ni mo fẹ́ gbà ó ní èlò nílé tó wá nígbà mo ní àwọn ilé tí mo rí pé wọ́n ní one seven two thousand mo ní pé mo fẹ́ rí i mo nítorí tí n bá fẹ́ san owó mo ń san seven hundred nílé tí mo ń gbé yẹn at least tí n bá tiẹ̀ fẹ́ háyì ó yẹ mi gbọ́dọ̀ fi times three owó tí mo san kí n wá lọ síbẹ̀ mo ní at least bó jẹ́ one thousand one thousand two kó dáa ó ní one seven yẹn náà kò tí ì pọ̀ ju òun máa help ẹ bí pé ìgbà tó máa help ẹ ó máa níṣẹ́ gbogbo máa wà okay wọ́n máa raise hope ẹ they will raise your hope you believe that yóò kó tọ́ ni ìyẹn ló fi sọ pé ṣe bó gbalé fún ẹ kò gbalé fún ẹ wọ́n kàn fẹ́ fi set up ni they will now give you bóyá owó oṣù oṣù kan àbójú méjì o ò ní lè continue gbogbo tó dẹ̀ promise already wọ́n ti kọ́ tiẹ̀ kọ́ tiẹ̀ kọ́ tiẹ̀ bí wọ́n ṣe ń deceive ẹ they are deceiving you some, somewhere i mean deceiving you in many ways ìwọ ò ní mọ̀ ìpèsè ni wọ́n tàn ẹ́ wọ́n dẹ̀ tí wọ́n máa ti fara balẹ̀ pé nǹkan is going to be alright wọ́n máa kọ́ tiẹ̀ wọ́n máa break ẹ wọ́n máa break ẹ wọ́n ti destroy gbogbo ibi tó lè dúró ní tó lè ṣe wọ́n máa fi nǹkan díẹ̀díẹ̀ tán lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti parí iṣẹ́ yẹn wọ́n á kọ̀ yẹn ló bá tán nígbà tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n àti mo wá sọ̀rọ̀ nílé ibi tí mo ti ń kawó yẹn ṣá mo ṣe ọjọ́ kò ju wíìkì létà yẹn ni dáhùn honoring that time yẹn náà kàn wá náà wá yọ sí mi yẹ́n mo ti ń jó tí Esabod bá ti kówó jà tó ń búlì mi owó tán ti ní kí ni kí mo fẹ́ lọ fi ra mọ́tò yẹn náà normally bóyá mo tẹ̀lé má kó jáde èmi náà má kó ká jáde pé ebi ò dẹ̀ pa mí Canada mo wà Canada ni wọ́n ń bí this is Canada as I say praising Canada this is Canada it's not like kìnìkan kìnìkan ṣe tí wọ́n sá as I say praising there God is and I will be playing orin lẹ̀kùn ayọ̀ táwọn ọ̀tá ṣe bí tí barista náà kọ I will be playing you know I will be happy wọ́n ṣe rán yẹn wá nìyẹn pé ẹ̀ ọkùnrin ti bá gbà báyìí ọkọ̀ ò balẹ̀ wọ́n ṣe ránṣẹ́ wá nìyẹn that time yẹn mo tún ní àbúrò kan gbọ́ngà ìkan náà tún wá tó lóun máa ń ra mọ́tò tó lóun máa ń ta mọ́tò fún ìmọ̀ mọ́tò ó tún bẹ̀ ní mọ́tò lóun lè lọ sí Amẹ́ríkà ó máa ń bẹ̀ ní mọ́tò so ti yẹn many people that time they busy sending me tọ́n kò máa pè pé torí pé there was lockdown there was no, movement no plane you know àwọn èèyàn bí mo ṣe ní kinní yẹn nìyẹn gbogbo àwọn people yẹn pátá tí mo ti ní bìtá kí títí tó wá yẹn tí wàá ṣe ti rí pé mo tí ọkàn mi ti máa lẹ̀ yẹn ó wá láti wọ́n wá skype gbogbo wọn ewé wọ́n ṣe fi system gba nọ́mbà bàló mo wá fún ní nọ́mbà mo fún ó ní kí n fún bàló ní nọ́mbà òun gbà títí tí bàló sanwó sí àti mo sanwó bàló sàkàndẹ̀ mo fún nọ́mbà ẹ̀ ṣe ti ọ̀run sà yàtọ̀ pé sì bàló ti ó ti gba nọ́mbà bàló àkáǹtì bàló àkáǹtì ẹ̀ ní bàló sanwó sí ó yá ó ní kí n sọ fún ẹni yẹn kó send àkáǹtì ẹ̀ padà kó ń dáwó padà sí a send àkáǹtì bàló padà fún ẹ understand mo wá send àkáǹtì bàló fún ẹni yẹn fún àǹtí títí àti títí ò dáwó yẹn padà sákàǹtì bàló bọ̀ tó tún ti fi sísẹ̀mù gba àkáǹtì bàló dání bóyá wọ́n ń wábi tán máa rọ owó sí torí owó yẹn wọ́n ló pọ̀ ńgbà yẹn wọ́n ṣàwábi tán máa rọ owó sí káàkiri according to story bí àwọn ọmọ irú ọmọ débì tó lọ sórí ọ̀dẹ̀ tó lọ sọ́dọ̀ àti títí ní Àbújá ó ti yé yín ó sọ wípé wọ́n lòdò owó báyìí owó pọ̀ ó ti yé yín so tí yẹn bá lọ sí pé Ọlọ́run ti ṣàánú fóun tán bá fún wọn ní two hundred million kò ṣe nǹkan kan fún wọn torí owó Nàìjíríà ni ó ti yẹ yín owó nàìjíríà ni wọ́n bá àwọn tó wà lórí facebook wọ́n ń pọ̀pọ̀ owó fún wọn èmi nìkan nítorí pé wàsíù dẹ̀ wà níbẹ̀ rẹ̀ tó ń dẹ̀ sọ pé ẹ gba wa máa gbẹ́ pé ẹ ẹ ṣe mọ̀ ẹ bóyá ìyá ẹ̀ ń bínú sí ni ẹ bóyá kíní kan ṣe kíní kan sí irọ́ ni o wọ́n fẹ́ máa practice àwọn tó bá dẹ̀ ti sọ̀rọ̀ bẹ́yẹn tó bá accept pé oògùn tí wọ́n ń ṣe pé ẹ gbogbo àwọn àjálẹ̀ gàǹkó gbogbo orúkọ bẹ́yẹn ó dà wọ́n máa pọ́ǹpù yẹn tẹ́ ẹ bá wo ìgbà tí ọmọdébìyẹn náà tó ń sọ̀rọ̀ fún sísẹ́bónì bó ṣe máa á ní bó ṣe wà yóò ti rìn gan hmm. ojú ń ti rí gan idán wà ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo àwọn ilé babaláwo gbogbo àwọn oríṣiríṣi dandan yẹn náà máa gbé rìn wọ́n máa fẹ́ kí gbogbo wọn believe nínú gbogbo orúkọ bẹ́ẹ̀ you understand what I mean so when you believe in it then ẹ̀dẹ̀mọ̀ wọ́n máa need láti máa ṣe ritual ìgbà yẹn náà lọ́mọ yẹn ń sọ̀rọ̀ wọ́n fẹ́ ra ọmọ ẹnìkan lóyún they be looking for people who are pregnant ẹ máa gbọ́ o òun náà ní kéèsì ẹnìkan ní pregnant ó ní oh she's pregnant and they are going to sell the child for seven million lórí Facebook yẹn ọmọ yẹn close wọn àti títí gbà yẹn à kúrú ọmọ wọn mi ì sọ pé ó rọ ọmọ o but àwọn ọmọ yẹn bọ́n ṣe sọ ni kò dẹ̀ sí kankan tán ṣe sí ọ̀rọ̀ wọn títí dòní in the Germany lọmọ yẹn ń gbé up till now kò ní problem kò ní problem kankan ní Germany yẹn but èmi o tí mi ò ṣe nǹkan tán fẹ́ yẹn they are giving me trouble Ah, àmọ́ nǹkan tó ń sọ secretly fún gbogbo àwọn olórí orílẹ̀-èdè yìí àti àwọn èèyàn tó lágbára mi tán fi ń disturb ayé tèmi tí wọ́n mi sáré mi bí àǹtí títí ṣe gba gbogbo àwọn pípù yẹn náà majority bẹ yẹrẹ o ṣe get close to them systematically and then I was thinking that eh, ọ̀rẹ́ ni tí wọ́n wá láti ṣe bí ọ̀rẹ́ but he came for a target to wa wá wá sọ́dọ̀ mi fọ̀sọ̀tà tó ń gbogbo àwọn ẹni mo ti complain nípa ní tí Ìjẹ̀bú ṣe fún mi o ó ní kí n má kú Jẹ̀bú mọ́ kí n ṣáà máa sọ̀rọ̀ wọn kì dẹ̀ máa praise ìjẹ̀bú tí bá ti wà lórí live tí mo ti ń praise ìjẹ̀bú pé ah, ìjẹ̀bú ló ń ṣe dáadáa fún mi wọn ò ṣe nǹkan kan o a ní kí n sọ pé ìjẹ̀bú ti ṣe dáadáa fún mi bẹ́ẹ̀ ni màá máa sọ so that by time tó bá purọ́ tí bá by time tó bá di future tó bá parí iṣẹ́ tó ń rán wọn wá ṣe màá lè wọ́n máa gbé fídíò yẹn wọ́n máa point fídíò yẹn pé ṣe mo sọ báyìí you understand me so nígbà mi ti bá rí àwọn èèyàn tó bá ṣerú nǹkan bẹ́yẹn fún nínú system yẹn tó ti yé máa mọ nǹkan tó ń ṣe fún ọ because they have done it for me they did that the same thing wọ́n play irú game yẹn exactly with me ó ti yé àti títí wá sọ fún mi ní ọjọ́ kan ó ní pé kémi ń ṣe kíni hmm. a máa bèrè ọ̀rọ̀ wá mi. wọ́n scrape everybody around me ó wá di ọ̀rọ̀ ṣọlá ní ọjọ́ náà lọ́hùn bó send ẹrù nínú kọ̀tẹ́nà wọn ni mo wá fi kíní yẹn sí ṣọlá normally ó yẹ kí n lọ àǹtí yẹn náà dẹ̀ sọ fún mi ó ní bóyá mo lè lọ díẹ̀ ìṣẹ̀lẹ̀ mo ní à díẹ̀ ìṣẹ̀lẹ̀ mo ní pẹ̀lú ẹrù yìí o mo lówó yẹn máa wọ́n wọ́n làwọn wọ́n máa sanwó díẹ̀ ìṣẹ̀lẹ̀ mo ní à ó kò ní pẹ́ dé ìyẹn títí wọn torí àwọn náà gbà tán wá rí aṣọ lọ́rùn mi tán bá rí nǹkan kan wá ní kí n bá wọn rà á tán bá rí ilé wọn ní kí n bá wọn rà á tán bá rí ilé wọn ní kí n bá wọn rà á gbà tí wọ́n kọ́kọ́ fún ọmọ mi ní owó nígbà yẹn ní ọjọ́ tó kọ́kọ́ ra mọ́tò lọ́wọ́ mi tọkàn wá wọ́n ṣe ra mọ́tò tí mo post mo post mọ́tò méjì kan wọ́n ní ṣóṣì wà abẹ́lẹ́bù mo ló wà abẹ́lẹ́bù wọ́n dẹ̀ ní àwọn fẹ́ ra méjèèjì wọ́n dẹ̀ ní kí n dín owó fún mo lè lò wọ́n fẹ́ dín wọ́n dẹ̀ dín owó mẹ́ mo dẹ̀ ní òkè kan sanwó wọ́n dẹ̀ ra méjèèjì ṣó ti yé nímẹ̀ pàtàn dẹ̀ ra méjèèjì wọ́n ní sàwọn lè rí sí ẹ̀ náà old sí ẹ̀ náà sí ọ̀kọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ ní no problem wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ra ṣó ti yé nímẹ̀ ó wá dọjọ́ kẹta bí ọjọ́ kẹta ọ̀fìn yẹn wọ́n kàn sẹ́ndì ten thousand wọ́n kàn sẹ́ẹ̀dì eh, one million owó nàìjíríà wọ́n ní kí n lọ wo àkáǹtì yẹn o pé àwọn ti sẹ́ẹ̀dì one million sí ọmọ mi o pé kí n fi ra nǹkan fún mo ní what lẹ́sẹ̀lẹsẹ̀ tán dẹ̀ sọ̀rọ̀ yẹn bá ní à kí lẹ fẹ́ mo gbàdúrà fún wọn kí lẹ fẹ́ owó làwọn fẹ́ mo ní aṣọ tí mo fẹ́ wọ́n bá ti bèrè lọ́mí ṣe láìkẹ́ mi mo dẹ̀ bá máa ra nǹkan fún wọn èmi ló ṣáà méjọ torí pé mi tó ń bá téèyàn bá fún mi ní nǹkan máa ń méjọ pé mo sóò padà sínú ayẹyẹ nìyẹn ti yé so mo ṣàbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé ni wọ́n fẹ́ mo ra àkọ́ fún wọn mo ṣàbẹ̀rẹ̀ sí ra àkọ́ fún wọn ẹ ti understand so bọ́dí gbogbo àyẹ̀ wọ́n ní kí n má sọ anything wọ́n ní kí n má wọ̀rọ̀ níta promise me everything wọ́n gbogbo àwọn tó wà wà lẹ́gbẹ̀ẹ́ mi bí àwọn tó ń ta mọ́tò yẹn náà wọ́n máa wọ́n mi wọ́n máa wọ́n mi torí signal ti wà ṣé mo ìwọ nígbà míì tógun bá ń jà ìwọ ò ní mọ̀ àwọn tó wà ń sọ̀rọ̀ àti àti mọ̀ nǹkan tó ń ṣe é I don't know what is happening I was trusting gbogbo tó bá sọ fún mi lèmi ń sọ lèmi believe nínú wọn so wọn gbàtí ṣe ọ̀rọ̀ ṣọlá ní ọjọ́ yẹn mo wá sọ fún wọn ní tó bá ti ń torí èkó ni kọ̀tínà máa dé sí tó bá dẹ̀ ti ń tó bá ti ń offload kọ̀tínà yẹn mú ní bọ́ọ̀sì yìí o torí bọ́ọ̀sì pọ̀ nínú mọ́tò yẹn tí mo ti fi ra nǹkan sí fún ọ mo ní bọ̀tí bọ́ọ̀sì ẹyọ kan yìí o mo ní ṣọlá ló ní pé òun àti nǹkan tí mo rà fún ọmọ ẹ̀ àti òun ló wà nínú ẹ̀ ó dẹ̀ ní Ok, kò sí problem gbà tí mo wá rẹ̀ expect pé okay tó bá ti ń jẹ́rù lẹ́kọ̀ọ́ wọn máa gbé fún ṣọlá ní wọ́n bá ní wọ́n máa kọ́kọ́ gbé ẹrù yẹn wá sí Àbújá tí wọ́n bá ti gbé ẹrù yẹn wá sí Àbújá kémi fún Ṣọlá ní nọ́mbà wọn ẹ máa gbọ́ wọ́n máa kọ́kọ́ gbé ẹrù yẹn wá sí Àbújá pé wọ́n ní à kí ló dé but èmi ò èmi ò ní ní bad mind wọ́n ní máa kọ́kọ́ gbé ẹrù yẹn wá sí Àbújá kan tó gbé wá sí kí Ṣọlá tó lè rí gbà wọ́n dẹ̀ gbé dàbújá wọ́n ṣì wọ́n mọ́ mi ìṣá mọ̀ bóyá wọ́n jọ bí nǹkan wọ́n wá náà wọ́n máa gbé fún DHL lè láti lọ sí gbé lọ sí Jẹ̀bú Òde ṣé àmọ́ gbà tí ẹrù bá ti dé Àbújá ń sìn definitely tó bá ti fẹ́ gbẹ́rù padà wá sí Jẹ̀bú Òde ṣe wọ́n máa béèrè wọ́n á pẹ́ ni wọ́n máa ní òkè kí n fún ọ ní nọ́mbà ẹni tó lẹ́rù bó sẹ́ndì nọ́mbà Ṣọlá sí wọn wọ́n ní ibi tí wọ́n máa gbẹ́rù wá sí ẹ tí wọ́n ní sáà bẹ́yẹn so she was busy getting all the information around me ìgbà míì tí bá ní mo fẹ́ ra nǹkan lẹ́kọ̀ọ́ pé owó tẹ́ fẹ́ fún mi yẹn o owó mi ni o kì í ṣe pé bóyá owó wọn o nígbà míì ṣe mọ̀ pé wọ́n lè sọ pé kí lọ ra nǹkan tí mo máa ti fowó mi rà màá sọ pé òkè mo fẹ́ fúnyàn lówó pé ẹjọ́ mà mo kàn fẹ́ sáré wọn kan nídìí owó mo fẹ́ sáré ṣe ẹ̀pù fáwọn kan lẹ́kọ̀ọ́ wọ́n lè ní pé àwọn ọ̀rẹ́ yìí tó máa send owó sẹ́mi bíbá pé bọ̀ kí n send account number àwọn èèyàn sáwọn ó ti yẹ yín wọn ni okay ẹni tí mo fẹ́ fún yẹn in tó jẹ́ kí n fún landlord i mean tenant mi ní account tí wọ́n ń gbà yẹn nìyẹn account tenant mi pé tenant mi yẹn ń kọ́ ó máa ń bá mi ra ráìsì nígbà yẹn yẹn pásọ̀ tó ń gbélé mi gbà yẹn ó máa ń bá mi ra ráìsì nígbà covid láti pín fún àwọn ará àdúgbò tó bá ti rà tán màá ní kí wọ́n gbé lọ sí wọ́n máa deliver fún àwọn ará àdúgbò yẹn wọ́n á pín ṣó ti yé yín so mo ní mo fẹ́ fún wọn so wọ́n lẹ̀ ní à ẹni tó bá máa bá wọn yẹn wọ́n fẹ́ mọ ẹni tó wà nínú ilé mi náà náà fi ń control gbogbo àyíká mi up to date you understand what I mean èmi ò ro burúkú sí wọn ẹni tẹ́nà tó ń gbé nínú ilé mi mo send message sí àmì mo send mo ní ẹjọ́ fún mi ní nọ́mbà yín account number yín so that this person wọ́n fẹ́ ẹnìkan fẹ́ bá mi fún yín ní sọwọ́sà àkáǹtì yẹn á lè ẹ lè bá mi lọ ra ráìsì àti oúnjẹ tá a fẹ́ pín fún àwọn ará àdúgbò yẹn ẹ lè fún wọn mo dẹ̀ fún wọn ìyẹn lẹ ṣe rí pé tó kúrò nínú ilé mi ó bá gbogbo ilé mi jẹ́ nígbà tó lọ because everything about me they said they should be destroying it ẹni tó wà nínú ilé mi yẹn wọ́n fún lówó ó wá padà ṣe dáadáa wọ́n padà help ẹ̀ they are sharing money o but èmi gangan èmi ni target wọn they do nothing everything they are doing around me is to frustrate me a lot of money ni wọ́n send sí Canada yìí láti ìkéèsì tẹ́sán yẹn a lot of owó ni wọ́n fi gbé ogun yẹn sí èmi nílùú san Canada bíbá but to give me the money kí Wàsíù kó wá jẹ́ kí bí wọ́n ṣe ti disturb mi yẹn kó jẹ́ kí n bẹ̀rẹ̀ business mi o kí n gbàgbé gbogbo story o they now disturb me now you are telling me that I, I should let go because already I have my PR so I should be eating the PR when the business is not going and I'm also not working and lẹ́yìn ìgbà náà nkọ̀dọ̀ wọ́n wá fún mi ní àwọn nǹkan kan tí mi ò fẹ́ kéèyàn máa fún mi ní direction tí ò ṣe tèmi tí ò bówó dé màá wá lọ yáwó ní school màá bẹ̀rẹ̀ sí lọ sí school wọ́n wá sọ fún mi sí màá I will now go back to school then when I, I will borrow money oh, to go back to school when I go back to that school I will now then when I finish the school I will now start again to pay the debt then I will start working and I will pay paying the debt kí ni èjì mi ìgbà ni mo fẹ́ san tán báwo ni kí ni wọn báwo ni wọn ṣe ń plan life mi this is what they now doing to me and wàásù dẹ̀ mọ̀ máa sọ pé mo tí ó bá bá ti fún mi gbogbo plan yẹn bí then Wasiu náà mo máa sọ àtàwọn kan group kan máa sọ pé do you know what ìgbà tó wò sí lọ́wọ́ náà òun yá owó fi ṣe léyìn ni òun yá owó fi ṣe léyìn ni òun jẹ gbèsè Wasiu àmà sọ bẹ́ẹ̀ because ó fẹ́ kí n jẹ gbèsè á dẹ̀ máa fẹ́ kán dẹ̀ máa fi owó yàn mí lójú gbogbo àwọn èèyàn tí Wasiu bá bá sùn tó bá ṣe àjàtà tó bá bìrì pé kò ṣe nǹkan tó bóyá ó fẹ́ máa lògùn ẹ̀ tó bìrì pé kò sẹ́ni tó lè bí òun then a máa ṣàléyàn mọ́ lára á dẹ̀ fẹ́ gbà wọlẹ̀ a fẹ́ gba wọlẹ̀ ní gbogbo àtọ́ ń pín owó ní orí social media yìí mi ò rò pé wọ́n pín owó yẹn dé ọ̀dọ̀ Bisola Badmus wọ́n fún àwọn celebrity lówó they gave celebrity money owó yẹn kò ń ṣe owó náà kò ń ṣe owó Wàsíù Àyìndé o owó tó fi kọ́ resort tó kọ́ sí Ìjẹ̀bú nìyẹn it's not Wàsíù Àyìndé's money Is part of the owó tí wọ́n ń sọ̀rọ̀ nípa Emefiele àti gbogbo owó tó ń wá Nàìjíríà lára owó yẹn náà gbogbo owó tó fi ṣòṣì tó máa fi ṣorí burúkú yẹn ara owó tí wọ́n sọ táwọn kan ń jẹ ìyà fún yẹn lára owó yẹn nìyẹn gbogbo owó yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín owó nàìjíríà owó àwọn politician kan owó wà lọ́wọ́ wá sí o kì í ṣe pé kò sówó lọ́wọ́ ẹ̀ o but ó gbúdọ̀ bá yí àwọn kan jẹ́ that's the game and that is the promise tó ti promise àwọn ẹ̀mí òkùnkùn tó ń bá ṣiṣẹ́ sọ fún àwọn ẹ̀mí òkùnkùn ẹ̀ kéwọ̀n ẹ̀jẹ̀ mi korò ògo mi ò ṣe jẹ fún àwọn ẹ̀mí òkùnkùn ó ń kọ̀ sí problem ẹ tó bá jẹ tẹlòmíì kò ní sí ariwo fún ẹ ògo mi tó ṣe ń tamper pẹ̀lú ògo mi tó ń dí mi lọ́wọ́ yẹn is causing problem for you orí ni is causing problem for you. are you getting me is causing problem for you. wọ́n wá gbé ẹrù tó yẹ kó ń gbé fún ọ lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé monday ọmọ ẹnìkan kàn lè lọ gbà lẹ́kọ̀ọ́ nìyẹn èkó sàbújá àmì ìjẹ̀bú òde sàbújá ṣé kò jìnnà èló ní ìjẹ̀bú òde sí èkó wọ́n kọ́kọ́ gbé lọ sí èkó wọ́n kọ́kọ́ gbé lọ sàbújá ó ṣe wà ó ní kí sẹ́ni nọ́mbà ṣọlá mo ṣe sẹ́ni nọ́mbà ṣọlá sí ṣọlá náà máa sẹ́ni nọ́mbà àdírẹ́sì ilé ẹ̀ there's something I don't know maybe they are systematically bóyá wọ́n fún ṣọlá lówó ń gbà yẹn mi mọ́ bóyá ó ń wọ́n we are just know that everybody around me sister títẹ́ bó ní get in touch to cut everything away from me àní iṣẹ́ ọwọ́ Wàsíù Àyìndé ni láti ọjọ́ tí owó tí bíyẹn ti di wàhálà àbálò wa bẹ̀rẹ̀ sí bá mi fọ́ wo gbọ́bọ̀ tó bọ́lá owó fẹ́ wà láàyò ọ̀hún kiri kan kiri kan tó o bá ti ṣe é sí owó bá yọ owó fẹ́ torí pé nǹkan tó lọ ẹjọ́ gẹ̀dẹ̀ owó kì í ṣe o ó ṣàbẹ̀rẹ̀ sí dà torí wọ́n ti sọ fún náà pé wọ́n bá ti fún lówó pé wọ́n máa fún ẹ lówó má bàa tó bọ́lá sọ̀rọ̀ mọ́ kó sí tó cost anybody láti sọ pé kí ni láti kí fún mi láti cut away everybody away from me tó ti pé wọ́n pa bàbá ọmọ mi wọ́n rìn gẹ̀ létí mi báyìí Wàsíù Ẹ̀ǹdé ó rìn gẹ̀ létí mi báyìí àwọn tó wà lórí social media wọ́n rìn gẹ̀ létí mi báyìí bọ́tí mi ò mọ̀ pé bàbá ọmọ mi náà fẹ́ pa ìwọ ló ń ṣe pé wà á rí pé nísìn ilé ẹni wọ́n máa tẹ torí pé wọ́n fẹ́ fi èpè yẹn wọ́n fẹ́ kọ́ọ̀bù mi pé mi ìgbúdọ̀ ṣe pé mọ̀tọ́ bá tẹ̀ ń ṣèkà fún mi mo gbúdọ̀ máa jẹ́ sí páàrì mi tí wọ́n bá ti ń ṣe burúkú fún mi I have to swallow it when they are trying to kill you you must look and they must kill you and then you die you must not talk that's what they are saying you must not say anything That's why they are also complaining for me that I'm not having justice. Nobody speaking for me, and I'm speaking for myself. And I'm also saying that anybody that is doing evil against me, I'm just saying a word, and they will still telling you, and they are still telling me to shut up. They will tell you, "Shut up when you like any." What did I do to all of you that you don't like me? You cannot like me because a lot of criminal in Nigeria. A criminal cannot like a true sayer now. I carry dignity and decency like this. You will say the criminal will go to like me. So for color likeness, I'm like the day I compromise, the day I support them, the day I humble and bow for who they want me to bow for. When God don't want me to bow for, the day they will tell me that they now love me. Timba play orin Wàsíù Àyìndé tí n timba ń you do a lesson? yẹ pé tí n bá ń jó yẹn wọ́n lè fún mi ní crowd bí kò máa flag page mi ṣé ti yé wọn wọn ò láìkí mi náà but wọn á you call kó ní crowd lórí ibẹ̀ yẹn wàá máa jíjó ẹlẹ́sìn so bá dẹ̀ ní crowd ẹ̀ wọn ò ní jẹ́ kó ní owó ń bẹ̀ wọ́n flag péjẹ wò ní rówó gbà during that time yẹn gbogbo gbàyẹn náà ti ń gba monetization tẹ́mi bá ṣe báyìí gbà tí mo wá ní mo fẹ́ gba monetization mo tún ṣẹnu fórómù kan wá sọ kódà èmi náà ò mọ wọn wọ́n ti approve mi o bí mo ṣe sọ báyìí bí títí ẹbí ò ní ṣe mú lẹ́tà wá nìyẹn bí wọ́n ṣe kọ lẹ́tà sí Facebook Canada nìyẹn tó ń kọ síta America wọ́n kọ kọ́ káàkiri owó burúkú tó ń wé wọ́n ṣe blog wọ́n ṣe ní àkáǹtì mi ò ní wà monetize ni everybody wà getting money tẹ́sítọ̀ ìṣe mi pé tí wọ́n bá ra mọ́tò lọ́wọ́ mi mọ́ ṣé mi bá tún wá ń sọ̀rọ̀ lórí social media mo tún gẹ̀ẹ́tì owó ṣe mi pé màá tún wà rèlé wọn ò ní jẹ́ iṣẹ́ ọkọ̀ wá sí òní if i'm talking here on social media and then they are destroyed they collected my money they killed the father of my baby i complain about it, they shit me to any level àwọn tí wọ́n máa sọ fún mi lórí facebook pé o ò ní rówó ẹ wá ní pé Wàsíù ó máa ṣẹ̀sìn kú ni tí wọ́n mọ̀ pé ìwọ lolórí ìwọ ni ògbólógbòó adigunjalè àti ìkà tó wà lórí ọ̀rọ̀ yìí sórí àwọn yòókù yẹn náà wọ́n ì máa wọ́n máa fèsì tí ìwọ bá kọ́kọ́ fèsì ìṣòro ẹ̀ tó kọ́kọ́ fèsì nǹkan tó bá ṣe fún mi àwọn yòókù máa fèsì tiwọn náà nobody will go without polish everybody bẹ́ẹ̀ ni ní tí bá ṣe fún yín. thank you ní tí bá ṣe fún yín tẹ̀ fi ń disturb ayé mi òun lẹ́ máa sọ mi ì ṣe nǹkan kan fún yín mi ò dá mi ò mi ò jí ẹ lówó ó wá sínú ọjọ́ tí gbogbo àti máa ń wá sínú ilé ńgbà kan tí mo wà ní pẹ́ nàìjíríà láàárọ̀ ọjọ́ yẹn mo fẹ́ gba ilé ilé mi fẹ́ gbà lọ sí èkó now kí ó ṣe pé mi ò ní perfume bọ̀ mo ní perfume nínú peg mi bọ̀ mo wá rí kó perfume kan sórí table kò ṣe perfume gidi náà o wọ́n kó sínú no olùjọba mú kó ní tó jáwọ́ sílẹ̀ wọ́n kó perfume yẹn mọ̀ perfume pékèké tó máa ń ṣe pínpín ní pínpín ní bẹ́ẹ̀ àwọn test perfume yẹn wọ́n ṣàkó sínú bíi páàkì kan báyìí ẹ̀mọ̀ tó máa wà nínú páàkì tó jẹ́ bíi mẹ́fà yẹn so mo wá rí perfume yẹn tó bíi bíi mẹ́fà kékèké báyìí wọn kì í ju títì tí báyìí yẹn ṣàtì wọn so mo wá kàn ní so èmi dẹ̀ bí mo ṣe rí yẹn lánàá mo ní mo wá ní kó kí n mú kan perfume yẹn you perfume kékeré báyìí Wasiu Ayinde refuse me kò fún mi ní anything rí ní gbogbo ìgbà yẹn tó máa tún sọ pé gbogbo ọjà tí bá fẹ́ gbàgbà yẹn wọ́n á dédé fi eight hundred seven hundred owó tó máa fi ń lé ọjà fún mi tí àkàndédé mo ti sanwó ọjà tó àbí tí mo fẹ́ gbà kò ní less than eight hundred nígbà yẹn kẹ̀dẹ̀ eight hundred is about three thousand five hundred dollar eight hundred thousand Yes, because ah they are changing money for how much is money then one forty kò owó òwò one forty lówó bíi one forty one eh, one forty one thirty something lówó náà ẹ mọ tí seven hundred thousand dollar máa jẹ́ i mean seven hundred thousand naira i mean seven hundred thousand naira nígbà yẹn tó máa ń ṣẹ́wó ní one thirty ẹ mọ iye thousand tó máa jẹ́ iye tó máa ń claim lórí nǹkan míì tí máa fẹ́ gbà ní. àmì àwọn èèyàn dẹ̀ jókòó sórí èdè nàìjíríà àtọba àti ìjòyè ni mo ṣe mọ̀ pé ìjọ ìjọ́sí ọba náà kì í ṣe má tẹ̀dá dárúkọ bá majority Nigeria seventy five percent of Nigeria are criminal kì í ṣe irọ́ kì í ṣe irọ́ they will be looking they, when somebody is talking like this okay tó bá jẹ́ kí move on they will tell you move on what will I use to move on ṣé wọ́n ṣé wọ́n máa sọ pé move on when they will tell you move on you want to move on they are holding you down they hold your leg they hold your hand they hold everything down about you and they will tell you move on how will I move on please mo fẹ́ bèrè mi. ṣé rí bó ṣe ń polówó lọ́dọ̀ ẹ sábọ̀ nìyẹn kò ṣẹ̀yìn Wàsíù Àyìndé o gbogbo àwọn tó kọ́kọ́ wá polówó lọ́dọ̀ Wàsíù Àyìndé máa yín ọ̀rẹ́ tí ó dúró ti ọ̀kín àbí kí ló ń pè é ìyàwó wèrè tó fẹ́ tí ò lọ́rẹ̀ẹ́ ń gbà yẹn àwọn tó yàn fún lórí Facebook láti dúró tì ń gbà yẹn àwọn bíi Larit àti kí lè tán sọ pé ó ra ọmọ bébì yẹn ó ra ọmọ Haúsá torí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n ó lè ní wọ́n borúkọ wọn jẹ́ ó rọ ọmọ ló rọ bébì kí lórúkọ ẹ̀ o Farida àwọn méjèèjì wọn lọ sọ́dọ̀ Esabod wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàyẹn during that time yẹn náà bẹ̀rẹ̀ sí lọ promote Esabod Wàsíù ló wà behind it lẹ́yìn náà wọ́n wá gbé PS home and property wọ́n wá gbé fún Wàsíù wọ́n wá gbé Esabod wọ́n ní kó máa polówó wọ́n dẹ̀ tún gbé fún ìyá Ìbàdàn wọ́n ní kó máa polówó torí ìyá Ìbàdàn náà nǹkan ó speak fún Esabod àbí ó dẹ̀ speak fún Wàsíù Àyìndé ní ìlú Canada àbí ó dẹ̀ speak fún gbogbo olórin yẹn nígbà tí mo ń sọ̀rọ̀ àjálẹ̀ to cover them ah to cover their house So ti yẹ yín mẹ́yẹn ó speak fún wọ́n fóun náà ní free and wọ́n fún ní gbogbo a lot of things to máa So ti yẹ tó máa fi rówó wọ́n máa fi oppress me simply because they want me they disturb I mean they disturb me and I talk they try to ruin me and I complain that is it that is it àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni mo dárúkọ fún yín you understand excuse me during the time tí mo sọ̀rọ̀ yẹn ni wọ́n gbé ọ̀rọ̀ yẹn fún ni wọ́n bẹ̀rẹ̀ sí pọ́ǹpù owó sí ọ̀dọ̀ esabod just because ó lè máa nígbà yẹn á máa defend ọ̀kìn tó ti gbé dé lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹ́sàbọ̀ ló ti gbé fetias ló ti gbé sẹ́gbẹ̀ẹ́ ló ti bẹ̀rẹ̀ sí ń bú fetia ló ti bẹ̀rẹ̀ sí ń praise ọ̀kìn torí wọ́n ti fún lówó ṣọ́tiyé Farida àti Larity òun ni ọ̀rẹ́ ń gbà yẹn ló jẹ́ ọ̀rẹ́ ìyàwó tí ó dẹ̀ wá fún ló wá ń polówó lọ́dọ̀ ẹ́sàbọ̀ ìpolówó tó lòun ṣe yẹn láti praise àtàwọn tó máa support ni Wàsíù behind it àtàwọn celebrating celebrate ẹ̀ṣá àtìmọ̀ obìnrin kan ni gbogbo wọn máa jọ ń pín dóná máa jọ ń pín jẹ girlfriend irú Larry tìyẹn girlfriend di pàṣọ ni bọ̀ Wàsíù máa ti dùn kò sí kò sí bó ṣe ọṣẹ wo ló fẹ́ fi wẹ̀ èyí tó jẹ́ fàrídà Ọlọ́run dá mi lójú gbangba kedere ni pé ó ti fẹ́ Wàsíù rè kì í ṣe rọ́ Ọlọ́run lẹ́nu màrí mo fi gbọ́dọ̀ ṣé ti yé so irú wọn wọn ò ní nídìí ìjòkó tó bá jẹ́ pé ó má rí a máa fi gbé oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ sáyé Wàsíù ní bó ṣe mi ò fi yẹ̀yẹ́ àwọn eléyìí mo kàn ń sọ̀rọ̀ ni kó ba lè yé yín bóyá kò yé yín ṣó ti yé Wàsíù ló wà behind ni ìgbà tó ń polówó fún PSO man property ẹ máa rí pé Wàsíù Àyìndé náà ń polówó fún PSO man property lẹ́yìn tó ṣe díẹ̀ tí mo pariwo pé Wàsíù Àyìndé yóò adigun ẹ kiri kan kiri kan ilẹ̀ Àbújá ẹ̀yìn lè kiri kan ó wá ṣe kí ni ó gbé fóṣùpá òṣùpá náà wá polówó òun sì polówó sì ń ṣe nígbà tó dẹ̀ gbé ilẹ̀ wá fún èmi níbí láti tà tán ní kèmí máa talẹ̀ bí Wàsíù send voice note sí mi ó ní pé gbogbo ilẹ̀ tí wọ́n ń tà yẹn olójẹ́ kí n mọ̀ pé òfin tí Buhari ṣe ní Àbújá òun ló jẹ́ kó máa ta gbogbo ilẹ̀ Yorùbá pé wọ́n ní wọ́n bá fún àwọn onímàálù ní ilẹ̀ níbì kan Wàsíù Àyìndé ló sọ ló jẹ́ kí n mọ̀ pé ilẹ̀ yẹn wọ́n máa gbà wọ́n padà létà tí wọ́n bá ti ní kí talẹ̀ kí má ta gbogbo wọn dẹ̀ ń talẹ̀ wọ́n dẹ̀ máa gbowó Wàsíù systematically ẹbí tó bá ti rí pé wọ́n fẹ́ fún mi bàbá tó wọ́n pé a ṣe kí ni a fi gbogbo ọgbọ́n àti gbogbo agbára just to render ara ẹ̀ useless because kò fẹ́ kí n jẹ́ èèyàn mọ́. ẹ̀ ń understand ṣáà. Wàsíù Àyìndé. gbogbo orí àwọn èèyàn tó ń lọ papọ̀ lórí social media wọn Wàsíù majority seventy percent of it Wàsíù ni Wàsíù Àyìndé ni. kí wá ni mo ṣe fún ẹ tó bá ń ṣe fún àwọn èèyàn ó gbúdọ̀ ṣe fún mi ṣé o mọ̀ gbogbo àwọn èèyàn wọ́n tiẹ̀ o lè fún wọn lówó rí o fẹ́ mi lówó rí tó bá dẹ̀ fún mi lówó rí tó yá o fún mi ọlọ́run níjó fún mi lówó lójú oorun kó jẹ́ kí n kàn mọ́ ni mi ní gbowó lójú oorun kó kàn sọ bí tó ti fún mi lówó rí torí mo rí olórí burúkú ẹ sábọ̀dọ̀ sọ lánàá pé èmi ń kọ́ wàásù dẹ̀ ti ṣe dáadáa fún mi o bọ̀ mo mi ṣùṣẹ̀ gbogbo mọ́tò tí wọ́n ní mò ń polówó yẹn tó máa sọ pé wọ́n máa rò bóyá títí ẹ́bọ̀nì ló ra gbogbo mọ́tò yẹn kò ń ṣe títí o ó ti yẹ yín kò ń ṣe títí ẹ́bọ̀nì ló ra gbogbo mọ́tò yẹn o ẹ ti understand bọ̀ tí mo sọ fún yín ìtí títí wá ṣe ni pé owó tó kù lọ́wọ́ mi tán ti rò pé mo ti stabilize yẹn by the time bá kó mi sí wàhálà mi ní wà stabilize mọ́ tán bá da gbogbo plan ayé mi rú fún mi then ìwà wọn á dàrú fún ẹ wá tí wọn padà máa tutò tó bá ti fẹ́ máa tutò torí àwọn olóòtò nígbà yẹn tó ń dàrú yẹn wọn mọ bí tí wọn ò tó sí tó bá fẹ́ sọ̀tì àwọn tó wá bẹ̀rẹ̀ sí ń sọ ayé ẹ̀ wọ́n fẹ́ máa ṣe bí kàtínù tó fẹ́ máa fàyè ẹ̀ka draft wọ́n máa fàyè ẹ̀gbá table you can understand this is what Wasiu do and people be telling me eh, just move on just move on ṣé mo sọ fún ẹ pé Wasiu wù mí ni àwọn èèyàn tó máa sọ pé nígbà tó wá yá ó wá fẹ́ máa fi sísẹ̀mù lẹ̀mí mọ́ wà sí wàyíndé ọlọ́run má jẹ́ ewé sábọ̀dù náà tó fẹ́ yá ó fẹ́ máa fi sísẹ̀mù lẹ̀mí mọ́ wà sí wàyíndé bóyá pé bóyá mo tiẹ̀ ń ṣeré ni tí mo ń gbé dínà sókè abẹ́rẹ́ sí fẹ́ fẹ́ máa lẹ̀mí mọ́ wọ́n máa fẹ́ da ayé ẹ̀ wọ́n fẹ́ máa ṣọ́pìn ṣọ́fùn ayé ẹ̀ tẹ bá ń yọ ayé èèyàn tẹ máa ń tutù tẹ máa yọ tẹ máa yọ tẹ máa máa rè ṣọ́fù ayé èèyàn ayé tèmi ò ṣeé ṣe bẹ́ẹ̀ o Oh, no, no, no, no. You see me, I don't worship people because it's rich. And I never have intention, never in my life to destroy anybody's relationship. Sí Wàsíù, tó o bá jẹ́ ń sọ fún ẹ, ẹlòmíì nínú ayé yìí, ó ti gba kádàrá pé òun ò lọ́kọ, kí n dẹ̀ ṣe pé wọn kọ́kọ́ mọ́, ṣùgbọ́n tó ti pàdé irú àwọn èèyàn bíi Wàsíù Àyìndé yìí, ó ti gbé ọkàn kúrò lórí ọ̀rọ̀ ọkùnrin dé láyé gan. Pọ̀tákùn sọ pé òkè jẹ́ kóun tiẹ̀ ṣáyé òun, kò ń tiẹ̀ wá kò náà tiẹ̀ bá gbà mú láwùjọ bọ̀ tó bá tẹ̀yàn tán wàá mú gbogbo wọn àwọn tó bímọ fún Wàsíù Àyìndé lọ́wọ́ gbogbo wọn pátápátá àwọn ọmọ tẹ́ẹ̀rín gbòòrò yẹn èmi nínú wọn bọ́n ṣe rí lónìí kò yẹ kí wọ́n ti rí bọ́n ṣe rí yẹn Wàsíù ló crash ó ń crash ògo èèyàn ni Wàsíù ó ń crash ògo ọmọdé àti àgbàlagbà nígbà tó tún máa ṣe wèrè yẹn ńgbà yẹn tó tún máa lọ fẹ́ ìyàwó ẹ̀yìn ó pè ní Emmanuel arọ́pò ní ìgbéjà Sunday Igboho Wàsíù Àyìndé tó bá ń jẹ́lọ̀ sí ò bá ṣe ò bá jà kì í ṣe pé ó bá ṣe nǹkan kan ó tiẹ̀ lè má ṣe bọ́tá kò wù ẹ́ pé léyìí o ó ti jẹ tó ẹja bàǹkan ẹ̀jẹ̀ wàṣẹ àkọ́dédé wù yàkọ̀ bàǹkan ẹ̀jẹ̀ ẹjọ́ irú awowo nìyẹn awowo ni wọ́n ń ṣe nínú awowo ni irú inú ifá wo ni ẹ̀yin tẹ́ ń dá ifá torí mi ò mọ̀ o tí ẹ máa ń dá tó máa sọ pé awo láti máa ba nǹkan èèyàn jẹ́ ni Wàsíù dá ẹni tó bá dẹ̀ ti ń ba ayé obìnrin jẹ́ ọlọ́run kò lè dunú sí tó tún bá wọn tó máa sọ èèyàn di aláìníyà bí bàbá tó máa tún ṣe tó tó máa tó máa fi ebi pa àwọn ọmọ tó máa máa fìyà jẹ àwọn ọmọ tí ò bá ní ọmọ òrukàn ẹni yẹn gan ó máa ń fa ìṣòro fún orílẹ̀-èdè ni ìjọ́rọ̀ mi yé yín ṣá after àgbàtà ti lọ sáà ní time kan ó kàn yá àǹtí yẹn náà tó bá ti pé mo praise anybody báyìí ní orí social media yìí tí àǹtí títí bá ti pé mo praise mo tún padà sórí àǹtí títí torí òun àti ẹ̀ mo ní fídíò kan tó send sí mi mo mọ̀ pé ó screenshot mo mọ̀ pé ó photoshop wọn ni wọ́n ṣe sọ́ngbà yẹn ó lóun àti kéwọ̀n wọ́n jọ dúró papọ̀ ọmọ mi jọ wá bá mi yọ wá píṣọ wúmà yìí tí olúwa lọmọ mi ayọ̀ mi ti dé màá rí sí i. báwo ni àwọn èèyàn kan ṣe máa jókòó náà wọ́n máa ba ti ẹni ẹlẹ́ni jẹ́ ọmọ ọlọ́mọ ní orílẹ̀-èdè náà jọjọ bí wa mi ò bá yín dọ́kọ àwọn tó fọkọ yín ẹ̀ bá wọn jà mi ì bá yín ṣe rival business mi ò bá yín gbélé mi ò dín sí level yín mi ò sí category yín wáì tẹ máa dédé mú àwọn èèyàn torí pé ẹ ní ẹ̀mí tó máa ń fi èèyàn dájọ́ òkùnkùn èmi ò ṣe fi dájọ́ ayé ọlọ́ ìlẹ́nu màrún gbọ́ tẹ bá mọ̀ ẹ ẹ wọ́n ẹ mọ̀ pé wọ́n ń fẹ́ràn oló wàásù fúnra rẹ̀ ló sọ pé wọ́n kì í fẹ́ràn olójú kan bọ̀ fá wọ́n kì í fi obì tí wọ́n ti sun bọ́ òrìṣà àwa ti la inú iná kọjá àti ọlọ́run ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́ wọ́n ti sọ àwọn ìṣẹ̀dá ẹmọ ẹmọ ẹran olójú kan ni ọmọ tí ò ní bàbá àbí tí ò ní ìyá wọn kí ni wọ́n ṣètùtù ẹ̀yin tí ẹ bá dá ifá yín yẹn ẹ bá wa bèè lọ́wọ́ wà sí irú awo irú fáwo ló dà ni wọ́n dá fún a mọ̀ pé wọ́n ń dá ifá olè a mọ̀ pé wọ́n dá yẹn fún mi ò mọ̀ tó ń jẹ́ òtóré mi ò dá ifá kò yé mi ṣó ti yé a pé wọ́n dá ifá olè fún pé kò sí bó ṣe lè lóòótọ́ kó máa jalè a pé wọ́n dá ifá olè fún but ifá wo ni ifá máa ṣèkà fún àwọn ènìyàn ṣèkà fọ́bìnrin ṣèkà fọ́kùnrin especially àwọn tó bá ti ṣe lóore irú fáwo nìyẹn ẹni tó bá ṣe lóore rí tó ṣe lóore àbí tó jẹ àbí tó rí pé ó kàn fi tó rí pé ó nínú re òun ló máa fẹ́ ṣoore tó máa fẹ́ ṣèkà fún a wá ṣe ìkà yẹn tán a máa kọrin òun náà ló máa kọrin pé rọra ṣe rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore so that ilé ayá lè gbẹ̀kan àwọn èèyàn lè mọ́lẹ̀ nínú agoni tó bá ti báyé wọn jẹ́ tó ti mú wọn bíi pàkúté àwọn yẹn kò wá ní sẹ́ni tó máa lè gbà wọ́n tẹ́ni ẹ bá fẹ́ dìde á tún máa fọ́gi mọ́ pé kò ní dìde tó bá rí pé ó ń gbìyànjú á bẹ àwọn tó bá tún lágbára jù lọ láti dáwọ́ ti ẹni yẹn ẹ jọ kí ni ẹ̀ṣẹ̀ mi tí wọ́n fi dáwọ́ tó dẹ̀ fi sọ pé ẹni ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́ torí pé ó ń ṣe fún Ẹsábọ̀ tó ń ṣèkà fún àwọn èèyàn tó ń ba yé tó ń ba ba yé àwọn tó bá ti bàjẹ́ dé àbọ̀ tó ń ba ba yé wọn jẹ́ á máa sọ fún ẹ pé ọlọ́run fẹ́ tọ́lọ́run bá jẹ́ pé ọlọ́run máa ń fẹ́ tó jẹ́ bọ́n ṣe é ṣèkà yẹn a jẹ́ pé ọlọ́run tí òun pè yẹn kì í ṣe ọlọ́run tiwa ọlọ́run tó wicked ló ń pè kì í ṣe ọlọ́run original ló bá wí. anybody tí n bá praise gbogbo àwọn group wàsíù ní group bíi àtàwọn ìyá kan lórí media àwọn group ẹ̀ sixty plus. wọ́n á gbé story wá fún mi ni wọ́n á gbé story wá fún mi ni anybody tí n ń praise wọ́n á gbé story àbí tí n bá ń gbé sókè wọ́n á gbé story ẹ̀ wá fún mi ni. gbogbo story wá sí ìyẹn wọn ọ̀dẹ̀ kí n gbé wá ìgbà tí mo ń gbé aṣíwájú gan wọ́n gbé story aṣíwájú oríṣiríṣi ìgbà tí mo ń gbé Davido wọ́n gbé sórí àwọn tó gbé sórí Davido èyí mo sọ tí wọ́n sọ pé Davido ó ṣe àbáṣẹ́dọ̀ fún Adé Love Company kan àwọn gúrùpù àwọn àwọn fans Wàsíù ló gbé wá fans Wàsíù ló gbé wá gbogbo àwọn ìyá tó máa ń jó Wàsíù ni. woman yẹn náà tún wà lọ́dọ̀ Àbíkẹ́ lórí social media àwọn tó máa má títí ayé ẹ̀ tó wọn ní jẹ́ káyé ẹ̀ tẹ̀síwájú yàtọ̀ sí pé wọ́n fún ẹ lówó oúnjẹ yàtọ̀ sí pé kó rówó kó kàn fi jẹ oúnjẹ but kó fẹ́ jẹ́yàn láyé kó fẹ́ lo mọ́tò tó bá wù ẹ́ kò ní sí ìwọ ni tó bá jókòó tiẹ̀ ìkà pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà gan-an àwọn èèyàn ń practice all these atrocities fún àwọn èèyàn wọ́n dẹ̀ máa ní kórílẹ̀‐èdè náà túra kó túbà. owó tó ń jí àwọn ogun tó ń tọ́gbà lọ́wọ́ mi wọn ò lè rí kólẹ̀ mọ́ ẹni ẹni tí mo lè fi gbàrọ̀ owó ẹni dí gbogbo ẹ̀ pa ṣé wàá mọ̀ kan wàsíù àwọn wàsíù ń wílé àwọn tó ń ṣoore tó bá fẹ́ súnmọ́ mi láti ṣoore fún mi àbí láti bá mi rajà oore tí mo mí pé mi ní kẹ́nìbọ̀dì kó fún mi bọ̀ tí wọ́n jẹ́ kí àwọn èèyàn àwọn èèyàn ń rajà lójoojúmọ́ wọ́n ń ṣe lóríṣiríṣi ní Canada bíi àwọn èèyàn tó tún ń ṣiṣẹ́ burúkú gan wọ́n tún ń jẹ lọ èmi tí mò ń ṣiṣẹ́ rẹ wọ́n dẹ̀ ń kọjú àwọn èèyàn yẹn sí mi kò ń ṣàjẹ́ wọ́n ń pè wọ́n ni láti connect wọn ni kó máa focus láti máa divert attention àwọn èèyàn away from the evil one láti concentrate lórí èmi innocent tí wọ́n máa wádìí mi fún hundred years tí wọn ò lè rí nǹkan burúkú báyìí lára mi wọn ò lè rí lọ́wọ́ mi mo pé mi ní kú sínú ìṣẹ́ àtìyà ṣùgbọ́n mo gbàgbọ́ nínú nínú ọlọ́run gan mo dẹ̀ gbàgbọ́ nínú gbogbo ọ̀rọ̀ rere tí mo ti kà nínú bíbélì. anybody bí wọ́n ṣe gbé fi platform wálẹ̀ etí ẹ sábà máa sọ pé àwọn da cobweb bọ̀ ẹni ọlọ́run máa da ìdààmú á da òkùnkùn á da ìṣòro á da ìgbẹ́ á da gbogbo nǹkan tí ò dá á dàbò àwọn ọmọ ẹ láyé ẹ sábà àtiwá àtiwá sí i á dàbò ìwọ náà á dàbò wá sí i ẹni tó tún gbéṣẹ́ wá fún wàsíù of recent lẹ́yìn tí ó ti parí MC tó ti parí MC yẹn ẹni tó tún gbé wá ṣẹ́ wá fún wàsíù of recent tó gbéṣẹ́ wá fẹ́ sábọ̀dọ̀ of recent kò ṣe ẹ̀yin Wàsíù kò ṣe kíni kò ṣe ẹ̀yin Wàsíù Wàsíù ń pọ̀mpù owó torí pé ó dẹ̀ ń pọ̀mpù àwọn opportunity sọ́dọ̀ àwọn kan sọ́dọ̀ wọ́n lè máa gbèjà ẹ̀ wọ́n lè máa dojú ìjà kọ each time tàbátì àmọ́ ni kọ́ máa bú kọ́ máa support ìyàwó kò ní dáa fún ìyàwó ẹ̀ kò ní dáa fún ẹ̀ Wàsíù ẹ̀wọ̀n ló máa kú sí gbogbo àwọn tó support ẹ̀ láyé pẹ́pẹ́ ire ló ń ṣe o ẹ́ èpè ò ní já ẹnikẹ́ni ṣùgbọ́n tó ò ṣeré tó jẹ́ pé bí ló ṣe fún mi To ṣe ìkà fún mi táwọn kan dẹ̀ support ẹ̀ ọmọ wọn máa jábọ́ tí gbogbo wọn máa ti ń gòkè báyìí ọmọ wọn máa jábọ́ ni wọn ní dìde mọ́ gbogbo àwọn tó support ẹ̀ lẹ́yìn láti ṣe burúkú fún mi. kí n tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ social media yìí kí n tó wá kó tó kun àwọn politician ẹjọ́ tí wọ́n bá fi mí lọ́rùn sílẹ̀ nígbà tí mo wà lamẹ́ríkà tó bá fi mísọ̀rùn sílẹ̀ nígbà tí mo wà nàìjíríà tí n bá tiẹ̀ kúrò lamẹ́ríkà ní nàìjíríà tí mo wà lásán amẹ́ríkà tí mo bẹ̀rẹ̀ láìpẹ́ mi padà ṣé tó bá fi mílíọ̀nù sílẹ̀ ṣé mi máa dárúkọ mo máa ṣé mo máa tí bá di blogger mi ní sọ̀rọ̀ politician mo kò lè máa ṣe nǹkan tí mo fẹ́ máa ṣe bíi prayer at other things tí mo ní lọ́kàn láti máa ṣe mo ti ní láti máa sọ̀rọ̀ lórí rédíò àbí lórí tv ti pẹ́ tí mo ti lọ bá kí lorúkọ agogo ayọ̀ tó ń pè ní Fẹ́mi agogo ayọ̀ ní ìlú South Africa ní Africa Magic kò ń ṣe lónìí ó ti pẹ́ mo dẹ̀ ti ní mission mi tí mo ti sọ fún àwọn èèyàn pé mo fẹ́ máa motivate kó tó di pé Facebook gan kó tó di pé Facebook ṣó ti wà ṣe understanding kó tó di pé Facebook wà mo ti ní vision mi àti mission mi for long but tí wàá tí o bá pàdé yàn gbogbo mission ẹ gbogbo vision ẹ gbogbo activities ẹ gbogbo labour ẹ a fẹ́ make sure kó crash gbogbo ẹ irú awo wo nìyẹn irú ayé wo nìyẹn irú ẹni tó bá ń lo ẹ̀mí burúkú bẹ́ẹ̀ yẹn kò kí ń gbé láàrin èèyàn bad energy ló gbé tó bá báyàn jà ẹni tó bá tún súnmọ́ ẹni yẹn a máa bẹ́ nìyẹn jà kò ní fẹ́ kẹ́ni bọ́ọ̀dì súnmọ́ a máa ní ẹni pé ẹnu ẹ máa yọnu sóhun ẹ máa yọnu sóhun tó o bá ti yọnu sí á mẹ́sọ̀ pé gbogbo èèyàn wọ́n kẹ̀yìn sí á dẹ̀ máa flag á dẹ̀ máa gbogbo nǹkan ló máa ṣe láti jẹ́ kí o lè máa bìlí pé tó o bá fi tiẹ̀ ṣe ò ní rí kankan to bá dẹ̀ fi tiẹ̀ ṣe náà á kàn fún ẹ ní relief for some time ó lè jẹ́ few seconds á kàn tún release ìpọ́njú tó pọ̀ sínú ayé ẹ̀ ni ìṣẹ́jú relief ìṣẹ́jú kan yẹn òun náà máa gbé kiri ah ó misuse opportunity ni ó misuse all those plans làwa ti já sí awo ò lè fún ẹ ní any chance nínú ayé wa ó ti di àfẹ́yìn tí gún fi ṣọ tí omi bá ti tó bá ti ń lọ sẹ́yìn tó ti ṣàn lọ kò kí ń padà wojú ẹ̀yìn mọ́ kó ti yé kò ń ṣọ̀sán àtòrò ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ fi ìka ènìyàn ṣe láyé mi ìkànnì ẹ̀. wọ́n ń lo Wàsíù fún iṣẹ́ burúkú tó pọ̀ fún ilẹ̀ Yorùbá ìka ni Wàsíù Wàsíù wà nínú àwọn tó ń ba ẹkọ́nọ́mì wa jẹ́ ó ba gbogbo ilé jẹ́ ó ba gbogbo ọ̀nà jẹ́ wọn ò dẹ̀ mú fún nǹkan kan rí tí n bá lọ bí awilé mi tí n bá lọ bí awilé mi tí n bá lọ bí awilé mi tí n bá lọ bí awilé mi tí n bá ṣe lé awilé mi tí bá ṣe lé awilé mi kí ló wá fẹ́ kí n ṣe. tí n bá ṣe nǹkan kan fún ẹ gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ kúlẹ́kúlẹ́ tó máa ma fọ̀rọ̀ kúlẹ́kúlẹ́ bá ti ayé ara ẹ jẹ́ sọ̀rọ̀ ní tí bá ṣe fún ẹ ní kó sọ ní gbangba o withdraw owó how many years ló ti fà mí sẹ́yìn látọdún tí mo ti wà nínú problem ẹ̀yìn sìn mo promote olórin it's a thirteen years now thirteen years ago kó tó di pé mo wá sí Canada mo sọ pé it's eight years that time thirty o máa pé fourteen very soon tí mo ti promote olórin yẹn tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi ní pẹrẹwu apart from ogun ilé tá a ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá da tiẹ̀ mọ́ tó sọ̀rọ̀ ẹ̀ di gòláyàtì tó máa ń fogun ja orílẹ̀-èdè tó sọ̀rọ̀ ẹ̀ ìka ènìyàn tó sọ̀rọ̀ ẹ̀ di tó sọ̀rọ̀ ẹ̀ di kan tó wí kan tó bọ̀ ẹ sábọ̀ dùn á máa ṣe bí gòláyà tá a máa ṣe pẹ́pẹ́pẹ́ lórí kíní bó ṣe ń ṣe tó máa yéèyàn jẹ́ ìwà máa fún lówó òní jèrè FBI must see to you Wàsíù Àyìndé FBI gbọ́dọ̀ investigate ẹ you qualify for investigation you are bigger than Nigeria police of course you are bigger than Nigeria government we know but you are not bigger than the whole world. ẹ sábọ̀dà máa sọ pé mo fún ẹ ní cough tv ṣé cough tv ni mo fún ẹ cough tv nìkan ni mo fún ẹ ní ṣé o lo gbà lọ́wọ́ mi àwọn owó tó gbà lọ́wọ́ mi ó kè látọ̀dún tí mo ti ń pariwo tí mo ti ń sọ̀rọ̀ yìí bí àbọ̀ ọmọ mi ṣe tó tó bá fi mí lẹ̀ tẹ́ bá tiẹ̀ fi platform tèmi lẹ̀ kí n máa bọ́ọ̀bù kí èmi máa rí owó kí n máa tọ́jú ọmọ mi ṣe máa rántí láti bẹ́ẹ̀ níbọ̀dí mi ò ń ṣe ẹlẹ́rẹ̀kẹ́ èbú mi ò dẹ̀ kí mi kò sí nǹkan tí èèyàn ò lè ṣe o ṣùgbọ́n màá ti gbàgbé mi ò ní rántí yín mọ̀mọ́ kí ló dé tó jẹ́ pé ẹ wá sóyàn mọ́lẹ́ mi ì ṣẹran mi ò ṣẹran yín kí ni mo ṣe fún yín kí ni mo ṣe fún yín tí àwọn bá ti ẹ̀ ṣẹ̀yàn rí gan tó bá ti ṣe ẹ̀ tó bá ti ẹ̀ ṣe ṣẹ̀yàn rí gan tó bá ti ẹ̀ kó ṣẹ̀yàn gan ìyá ti ẹ̀ jókòó nígbà mi àti ẹ̀rọ tó ti pé ó kì ẹni ti jẹ̀yà tó o leave this person let this person go mi ò ṣẹ́ mi ò rọ̀ ẹ́ mi ò jẹ́ ló lè mi ò bá tiẹ̀ jẹ́ gbogbo rán tó sọ ó tó pamọ́ mi irọ́ ló pa wádẹ̀ máa fi rọ́páyàn ìjà wó sọ́rẹ́ di ọmọ Ìjẹ̀bú afirọ́jà mi ò sọ pé ìwọ nìkan ni pọ̀tiwọ́ lólórí ogun yẹn olórí ogun tó sọ̀rọ̀ ẹ̀ di tóbi ní pé ọwọ́ òlè àwọn dars tán bá ṣe nǹkan wọ́n máa ń fún wọn ní wọ́n máa mo máa ń rí nígbà míì báyìí mo máa rí màláìkà tó máa dúpẹ́ adúró sẹ́yìn báyìí pé ìwọ ló wà nídìí ẹ̀ pé ìwọ ló ń lò ó ní jèrè bó ti wù kó mọ̀ bẹ́ẹ̀ ni adúró sẹ́yìn ẹ̀ á máa fún ìyàwó ẹ̀ lówó gbogbo nǹkan tí ẹ gbà lọ́wọ́ mi tẹ́ ẹ̀ dá padà ara ò ní rokun yín ara ò ní radìyẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo politician àtàlágbára yìí tó bá support yín wọn ò ní wọ́n máa sọpọ̀ nù wọ́n máa sagbára nù lójijì ọ̀run máa já ọkàn ẹ̀mí wọn. àdàbí tó bá yẹ pé irọ́ ni mo pa one million tí àǹtí yẹn fún mi nígbà yẹn mo ṣe more than one million things fún wọn tí bá ra nǹkan tí bá lówó mi tó wà lọ́nba bá ra nǹkan sínú mọ́tò àǹtí ẹlẹ́ lòun láìkẹ́ màdé ni kò sí problem ó níjọ́ kan ó ní kankan míì tiẹ̀ ni mo ní ìdí kìíní yẹn mo wá mo kàn rí nínú industrial kìíní torí pé space máa ń wà container so ti máa no lówó láti ra àwọn nǹkan máa kàn ra nǹkan síbẹ̀ fíríjì mo máa ń ra yẹmọ nǹkan tá a máa ń ṣe doing it kìí ṣe pé bóyá mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe mo máa ń ṣe nǹkan tuntun tuntun ni mo máa ń Dubai àwọn electronic tuntun tuntun ni mo máa ń rà container mi tí wọ́n fẹ́ lòdù lọ sí Nàìjíríà ní Dubai so I been doing all these things you know mo ra níjọ́ kan máa mọ mo kò wà nínú bíbẹ̀ ibi tí mo ti ń lòdì mo kàn rí àwọn industrial washing machine mo wá rà wọ́n mo ní kò sí èmi ò ṣáà lọ nàìjíríà sí mo ní wọ́n á já sí nàìjíríà a máa rí èèyàn náà bódà ìpa máa tà náà bódà ìpa máa ṣì ń lò àti ẹ̀dẹ̀ lòun láìkẹ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n náà láìkẹ̀ kí ṣe pé wọ́n láìkẹ̀ ẹ̀ mò ń sọ lórí mídíà yìí èmi àti wọn lájọ jọ ń sọ̀rọ̀ báyìí èmi àti àǹtí ẹ̀ lájọ jọ ń sọ̀rọ̀ ọmọ tó gbé ọ̀rọ̀ yẹn jáde lọ́jọ́ yẹn wọ̀sọ̀ ọmọ kan báyìí tó ń tajà lórí social media yìí tí ó ti bóra bàjẹ́ yẹn ó dẹ̀ ń sọ ọ̀rọ̀ tí èmi àti woman jọjọjọ sọ ní secret nínú ilé tí mi ò gbé sórí mídíà ẹ̀sìn ọ̀sán anything you are discussing with people you are discussing with somebody inú ilé mi tó jẹ́ pé lórí fóònù mi then everything will be outside like this everything all the people that blogger all those uh, terrorist bloggers tó jẹ́ Yorùbá yẹn they will be saying it wàá máa wò pé àwọn tó gbé òfin jáde tó sọ pé stalking people it's a criminal offence terrorist ló máa ń Me èèyàn mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ẹ yàtọ̀ sí pé tọ́lọ́run bá sọ pé mo lálàá mo lọ́run fi nǹkan wọ̀n mi nípa ènìyàn mi ò tẹ̀lé yàn káàkiri mi ò pe èèyàn kò sẹ́ni tó máa sọ pé tó bọ́lá ní pé kó pe ẹnìkan rí kó máa disturb ẹ̀ all these people náà tó bá tún mọ̀ ẹ̀ rí wọ́n á mú ẹ mọ̀ kan wọ́n á mú nọ́mbà ẹ̀ tó bá mọ̀ nọ́mbà ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí í bi oríṣiríṣi àwọn èèyàn wọ́n á ní kó máa pè é kó máa jẹ oṣù kó máa gbádùn wọ́n máa dà ẹ́ láàmú wọ́n lè ní kó máa send nude pictures sórí platform ẹ̀ wọ́n lè ní kọ́kùnrin kan kó máa ṣe kíní kan kò sí ọgbọ́n tí wọ́n ti ta lórí mídíà yìí wọ́n lè ní kẹ́lòmíì wá máa sọ story àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n lè ní kẹ́lòmíì wọ́n lè ní kéèyàn pè é láti India láti New Delhi sí nǹkan tí wọ́n lè ṣe wọ́n lè ní káwọn tí wọ́n wá gangan tó jẹ́ criminal wọ́n lè ní kó máa pè é so that people be thinking tó bá lọ gbé tó bá lọ oní ọ̀dẹ̀ sára kó má lè máa rò bóyá o ní relationship pẹ̀lú àwọn kan ṣé ti understand they set you up bí àwọn pastor, kan ẹ ṣàmù àwọn pastor tó disturb mi ẹ dẹ̀ mọ Wàsíù Àyìndé náà bí má sọ̀rọ̀ Wàsíù lónìí kò mí ìgbà tó bá di lọ́la mi ní sọ̀rọ̀ kìnìyàn this is what they are doing in the system ó ti yé ẹnikẹ́ni tó bá dẹ̀ ti ń gbọ́rọ̀ mi tó bá sọ pé orí mi dàrú ọmọ ẹ máa sínwín bí ọmọ bí lẹ́ẹ̀kan ṣe rìn lọ lọ́mọ ẹ ṣe máa rìn lọ tí bá ti ń sọ tòótọ́ ọ̀rọ̀ tó ń dùn mí tó dẹ̀ pé àwọn èèyàn mọ̀ pé tòótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ tí wọ́n kan máa sọ pé tí ẹ̀yin wèrè kan máa pè mí máa sọ pé wọ́n ní woman ẹ̀ mad ẹ̀gírí kan mad gbogbo ọmọ ẹ̀ máa mad ara lè máa mad wèrè máa dìran nílé yín ni àmì kéènì ọlọ́run máa sàsáyé yín kò sí mo bá jẹ́ pásọ̀ kò lo sọ̀sọ́kùsọ ń pa mi ọlọ́run máa kọ̀ ẹ́ bó ṣe kọ sọ́ọ̀lù ni ìgbẹ̀yẹn yìí máa bàjẹ́ ó máa gbẹ bí igi ọ̀pọ̀tọ́ ni láṣẹ ìdùnmọ̀lẹ̀ ọ̀run máa kọ̀ ojú ọlọ́run máa pọ́n sí ẹ lára ẹ̀wọ̀ eléyìí báyìí sí gbàtàn ní ọmọ ṣẹ́tìrí ṣẹ́rí títí nìyẹn o Dorcas àti gẹ́ẹ̀ tó wà ní Canada yẹn ṣẹ́tìrí ṣẹ́tìrí wọn wọ́n ṣe tán sí wọ́n sọ pé Dorcas ń pa èèyàn ó ti yẹ yín there is something wrong about aunty títí mm. something is not right about her Wàsíù Àyìndé Wàsíù Àyìndé ṣẹ́tìrì ìdítìrì this is the Dorcas I gẹ́ẹ̀ tó wà ní Canada yẹn àti títí. ó possible kó jẹ́ pé fake account Mr. Niyi Oyewole lélẹ̀ ẹ ṣọ́ra yín o I don't want to be angry Mr. Niyi Oyewole ó ní can you please stop cursing Kwam1 I will talk to him he will come to Canada and postpone and propose to you I will try my best your yours first for K1 kí ló dé tẹ wá tẹ delete ẹ àgbàyà ní. mr wọlé bóyá fake account ni because ntike wọn lè ṣe nìyẹn ní orí face account lórí Auto Bola yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí account Auto Auto Success Ọlá no Auto No, ó ní àwọn fámìlì nǹkan ní ọ̀tún bọ́lá kọ́ bọ́lá fọláṣadé kan àkáǹtì mi kan ṣáà máa mú jáde nísìn àwọn fámìlì mi kan fámìlì mọ̀mú sí mi àwọn ọmọ kogi àwọn ìyàmóye wọ̀nyẹn àwọn ọmọ àbúrò màmá mi àwọn fámìlì màmá mi so ìkan wà lamẹ́ríkà so àti ìkan ṣá wọ́n ṣá wà ńbẹ̀ mo wá rí pé nígbà tí mo gbé wọn sórí mídíà mo wá rí pé wọ́n di méjì méjì ṣé mo ọ̀ríjínà àwọn yẹn máa pè wọ́n wà lórí mídíà oníkan kiri kan wọ́n máa bá mi sọ̀rọ̀ later wọ́n tún wá send irú fídíò yẹn gangan gangan the same the same uh, page yẹn àti èèyàn tó wà lọ́ndà wọ́n tún wá send copy ẹ̀ gangan sí mi wọ́n tún fi request mi wọ́n máa wí pé ah, àǹtí mi lélẹ́yìn màá tún accept ẹ̀ so Wàsíù máa ń ṣe duplicate irú ẹni tó ń wá yẹn sì tó pe rẹ̀ ní Mr. Níyòyèwọlé ó lè jẹ́ duplicate Níyòyèwọlé you understand what I mean ó sọ̀rọ̀ ń sìn ó ṣe kíákíá ó wá dìlítì stop cursing on k1 ẹ ṣọ́ra yín o mi ìfẹ́ bá yín mi ìfẹ́ bú yín o ó ti yẹ yín mẹ́rin torí téèyàn bá ti jẹ mi ò fẹ́ ní tó bá dẹ̀ ń dùn you better stop it i'm not talking about marriage for you i mean to you mi lè sọ pé ìyá ọkùnrin jẹ mí. are you getting me mi ò sọ pé ìyá ọkùnrin jẹ mí. tẹ́ bá sọ fún pé Wàsíù kan ló ń ṣe iṣẹ́ burúkú yìí kí n tó wá sórí social media ni wọ́n ti ń ṣe kí n tó wá kúrò Nàìjíríà lára nǹkan tó ń ṣe tó gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wèrè ẹ̀yẹn àwọn fámìlì ọmọ kan ni irọ́ ni gbogbo ọwọ́ kíwa owó oníkálukú ni mo dámọ̀ ọwọ́ ogun oníkálukú ni mo dámọ̀ ìgbà tí mo ń pé bá mi sábà ló sọ̀rọ̀ ń gbà yẹn ó ní Wàsíù ní kí lọ́ọ́ máa bẹ̀ Wàsíù ló wà nídìí ó sọ fún mi gbogbo àwọn yẹn wọ́n make sure pé wọ́n disconnect me away from what is it Because tí mo ń béèrè ni pé what is the mission behind all this why are you provoking somebody ẹ jẹ́ má provoke mi o mi ò dẹ̀ fẹ́ bínú ẹ jẹ́ torí ọlọ́run don't play game on my platform i don't play hanky panky i'm not part of nonsense ó ti yẹ yín mẹ́yẹn wàsíù lè ní duplicate Mr. Niyoyewole. for that good two years tí mo fi wà ní kóòtù pẹ̀lú títí yẹn ẹ mọ iye nǹkan tó kọ̀ sí ẹ mọ tó fọ́ni tó bá jẹ́ pé kóòtù nìkan ni mo wà ní I won't be angry bó ṣe sùn mí ní November January first wọ́n dẹ̀ pa bàbá ọmọ mi ẹ ní jèrè ọmọ gbogbo yín. àwòrán ṣé ọmọ bọ́n ṣe wọ́n ṣe pa bàbá ọmọ mi yẹn ṣèbí normally ẹ̀ṣẹ̀ tó bá wù kán ṣe pé wọ́n ṣe wọ́n ṣe mọ̀ pé ọmọ mi náà máa go through a lot of things ṣèbó yẹ kí títí ẹ bó ni olórí burúkú màdámù yẹn olórí burúkú mo pè yín torí ti máa ń rántí àwọn pains ẹ fún mi olórí burúkú mo pè yín ṣèbó yẹ kí wọ́n sọ fún mi kí wọ́n tiẹ̀ sọ pé okay ó ti ń go through many things okay o let us sit in the table and settle whatever ó continue ni ó ṣàfẹ́ kí n sọ because wọ́n gba contract títí ẹ bó nìyẹn ó fi picture ọmọ Buhari ẹni tó bá purọ́ kò ní jèrè tó ní kí n wo ọmọ Buhari kí n béèrè gbogbo nǹkan tí n bá fẹ́ lọ́wọ́ ọmọ Buhari o simply ngbà ẹ̀ mò ń ṣe no to terrorist kẹlẹ̀ mọ̀ pé terrorist àwọn èèyàn yìí àwọn nǹkan tó jẹ́ kí n mọ̀ létà nìyẹn pé they sponsor terrorist ìgbà tí mo wá sanwó ni mo ń borúkọ ẹ̀jẹ̀ ni torí mo wò ó pé ọmọ Buhari tó ní kí n béèrè owó mo ní kí ni mo fẹ́ mo ní kọ́ bá mi rìlíìsì sọ́jọ́bí rẹ̀ ní kóòtù You want to eat something? Orange, okay. Thank you, darling. You want to give me orange? Oh, oh, she don't worry me. Give me orange. No, what I still have water. Yeah, give me. ọmọ more bí yan only you need something you need to take orange mommy God bless you darling o ṣe olówó rẹ mi. yóò dára fún ẹ náà yóò dùn ọkọ yóò balẹ̀ àwọn ọ̀tá àwọn yóò pa wọn rẹ́ gbogbo àwọn tó dìde ogun sí ọ̀run yóò dìde ogun sí wọn. àti títí ní kí n wo ọmọ Buhari o ó ní kí n bèrè nǹkan tí n bá fẹ́ lọ́wọ́ ọmọ Buhari ó ṣe fídíò kọ tí bá mọ̀ pé wọ́n máa ṣe wèrè yẹn tí mo mọ̀ pé onírọ́ àbí star ni wọ́n àbí wọ́n ń ṣe èrè ọlọ́run elédùnmarè ń gbọ́ orí Facebook máa dàrú ju báyìí lọ wọ́n fi wọ́n mọ́ ní kí n béèrè nǹkan tí bá fẹ́ lọ́wọ́ Buhari pé ọmọ Buhari ló máa lọ sọ fún Buhari mo ní ọmọ Buhari wọ́n ní ẹ wọ́n lòun nìyẹn ìyẹn náà dẹ̀ ṣe lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí mo wá ṣe tọmọ yàwọn wọ́n ní ẹ̀gbọ́n Buhari àbúrò ọmọ ẹ̀ tó ń gbé tó jẹ́ bíi tó close mọ́ Buhari òun ni tó wà nínú aṣọ́rọ̀ wọ́n ní kí n béèrè wọ́n ní ẹni tì tí bá ti fẹ́ mo wá ní à ní tí mo fẹ́ ń sìn ni pé kán bá mi rìlíìsì sọ́tòbí rẹ kò mọ̀ nípa ikú àmì kò gún kọ́ ló gbọ́mọ̀ ẹ wò mí mi mọ́ sọ́tòbí rẹ rí o yàtọ̀ sí pé ọjọ́ kan tí mo kọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì yẹn nígbà tí ọ̀rọ̀ Wàsíù ti ṣẹlẹ̀ yìí náà ni tí mo lọ sí ṣọ́ọ̀ṣì tí mi ò mọ̀ pé ìjì ayé gan ìjì ìyàwó ayé ọ̀la pò náà ti wà nínú iṣẹ́ yẹn gbogbo wọn majority àwọn àwọn èèyàn tó fọkàn sí lórílẹ̀-èdè Nàìjíríà ló wà nínú àjálẹ̀ group yẹn I tell you tọ́ máa gbé ẹran máa ní àwọn ìyá kan download ẹ̀ máa ní tọ́ ń ṣe fraud níbẹ̀ yẹn wọ́n máa níwò kò sí nǹkan tí wọ́n ò lè ṣe ń bẹ̀ wọ́n ń pààyàn jẹ wọ́n lè pààyàn jẹ wọ́n lè ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n lè gbowó wọ́n ṣe fraud gbogbo ẹ̀ ni wọ́n ṣe àǹtí yẹn ni kí n wò ó mo fẹ́ mú picture mi tí àǹtí títí ti send kìíní sí mi ni o bóun àti wàsíù dúró ọjọ́ tó lò wàsíù àti wàsíù dúró báyìí mo shock I was sad ìgbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa fara wọn mí nìyẹn pé àwọn wá fún mi ni ẹ rí i pé wọ́n fún Wàsíù Àyìndé ní ní àwọ́ọ̀dù ní nígbà tí Buhari ń lọ ni Wàsíù you a terrorist I know what I'm saying. ó borúkọ wọn jẹ́ àwọn tó wá láti ràn lọ́wọ́ tí àǹtí títí bá wá tó bá fẹ́ ràn mí lọ́wọ́ tí mo sọ pé wọ́n ti bà business mi jẹ́ tí wọ́n sọ pé òkè o tó bá tẹ̀yẹ pé ó fún mi lówó pé òkè wọ́n ti ẹ̀fẹ́ yá ẹni o tó bá ti fi ń ṣòwò oore tó bá ti kó máa dá padà bí ó fi ràn ẹ́ lọ́wọ́ ni o kò ṣe é fún mi kí tí mo ti rí dẹ́ díẹ̀ díẹ̀ tí mo ti manage ara mi mò ń wálé olórí kí wálé yìí àá gọlọgbalé yẹn a máa support yẹ má wọrí o máa bẹ̀rẹ̀ business yẹ ó ní lónìí kí n gbà mí ìdẹ̀ mọ́ pé mo dé inú ilé yìí ní two thousand and twenty one yẹn náà ni ló sùn mí sí court mi lo few months ni mo lò nínú ilé tó ti sùn mí August two thousand and twenty ni mo débí mi lo ọdún kan tó fi sùn mí sí court no August mo ní mi lo mi lo mọdún kan báwọn mi lo three months mi lo three ṣé three months August mo délé ó sùn mí ní November. August September October November four months and before that time yẹn kò bá mi sọ̀rọ̀ mọ́ mo le wa fun oṣù kan atabo kò ní bá mi sọ̀rọ̀ máma pé kò ní gbàgbọ́ tó bá máa gbàgbọ́ kí ló tó ń pè mí kiri kan kiri kan ọmọ mi wà lọ́sípítù ni kiri kan ó lè pè mí má ní amúríyìn lọ́la ẹ̀ bó ṣe pé wàá sí tán kiri kan kan ó yí lọ́la tó bá wà lọ́la ẹ̀ mo máa sọ bí tó máa ṣe á bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi mi just because you want me to voice out ó yá mo wá bẹ̀rẹ̀ sí í pé Wàsíù because ó fẹ́ kí n máa pe Wàsíù kí wá sí ìnáwó máa sọ pé mo ń pè wọn o wọ́n máa fi ẹ́ paṣáyọ́ ẹ̀ ní jèrè ẹni tó bá ti bímọ sílẹ̀ kò kì í dóró ẹ̀ ń bímọ ẹ̀ ń dóró ọlọ́run máa san oró tẹ̀ dá ọlọ́run máa san fọmọ yín. mi ò béèrè pé kó fi ọmọ Buhari wọ̀n mi àǹtí títí ọmọ Buhari rèé torí ẹ̀ nígbà tí ọmọ tó ń pè ní tó ń pè ní débì tó wà ní Germany yẹn ìgbà tí ó máa lọ sí Àbújá tó máa dé ó máa pèsè gbogbo píṣọ bàbá Bọ́lá Tinubu àti ọmọ ìlú wa kan àǹtí títì yìí ó tún lọ sí pálàsì ilé bàbá mi ní Kàrẹ́ nígbà tí mo tún ń sọ̀rọ̀ Ajagunna à pé kábíyèsí Olúkàrẹ́ o pé mo fún wọn lóúnjẹ o mo ẹ̀tàn lè sá pé mo ní kó bá mi fún wọn lóúnjẹ ní ìkàrẹ́ o àǹtí títí gbéra lẹ́yìn tó sùn mí sí kóòtù mo ti wà ní kóòtù tán ó gba pálàsì ìkàrẹ́ lọ ìgbà yẹn náà wọ́n wá ya picture pálàsì ìkàrẹ́ wọ́n wá pé sórí social media meanwhile pálàsì ṣíìfù tó sọ di ọba ìkàrẹ́ tó dára ọba tó sọ di ọba alẹ́ tó jẹ́ opponent tí akérèdọ́lù sọ̀dọ̀ bá ń gbà yẹn wọ́n máa pè yẹn jẹ́ mọ̀ pé yẹn ṣẹ̀ṣẹ̀ wọ́n pín owó fún àwọn àdúgbò yẹn ìyẹn lówó wọ́n tún pálàsì wọn ṣe ó dàbí ti ọ̀nìrìṣà wọ́n máa gbé yẹn sórí mídíà wọ́n máa gbé pláfọ́ọ̀mù ilé bàbá àti tèmi yẹn wọ́n á gbé wá sórí ibẹ̀ yẹn títí Ẹ̀bùnì lọ sí ilé bà Ajagun náà ó lọ sí àmì ó lọ sí ọ̀dọ̀ àkádìrì mọ́mọ́ ó lọ sí ọba ó lọ sí palace àkádìrì mọ́mọ́ tó lòun lọ fẹjọ́ mi sùn wọ́n lẹ́yìn tó sùn mi tí mo wà ní court ó ò fẹjọ́ mi lọ sùn wọ́n kó tó di pé ó sùn mi sí court gbogbo wọn ló ń da orí Facebook yìí rí ṣe é ráwọn tó ṣe tó jampa tí ẹ bá rí crowd dáadáa lábẹ́ wọn bírú oh, bírú yín kánsìn ẹ ẹ mọ̀ pé mo kò ṣẹ̀mí o ẹ mo kò ta sí ni báyìí mo kò sọ̀rọ̀ ẹ̀ ṣìwọ̀sẹ̀ ṣe mọ̀ pé nǹkan tó ń ṣe ní kàrẹ́ ṣe mọ̀ pé àdúgbò Orímọládé ló ti wá ṣe rí pé wọ́n lò ó gan láti ba ìjọ jẹ́ àti nǹkan bẹ́yẹn ọmọ ìkàrẹ́ ni during that time yẹn they are using her ló ti yé bẹ́yẹn wọ́n rò bóyá a máa máa jà wọ́n fẹ́ gbójú ẹ̀ àti mi tó ti bẹ́yẹn èmi á máa sọ̀rọ̀ fún olúkàrẹ́ gangan òun sọ̀rọ̀ nípa ta òun a máa wà ní ọ̀dọ̀ tí a lè ṣẹ́ tí wọ́n ti tàn dey spoil àwọn politician Wàsíù Àyìndé iṣẹ́ tí wọ́n gbé fún Wàsíù àwọn principality rulers of darkness iṣẹ́ burúkú tó ń gbé fún Wàsíù nìyẹn ṣé bọ́n ṣe ń ṣe politics yẹn ní àgbáyé tí orílẹ̀-èdè ń tòrò bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn orílẹ̀-èdè yóò ní tòrò kì í ṣèpè because ó dàbí pé kí àwọn èèyàn kí àwọn kan máa sọ pé a kó tòrò o kí àwọn seventy percent máa sọ pé a fẹ́ kó dàrú o inú ìdàrú ni torí nínú ìdàrú yẹn làwọn ti ń jẹ wọ́n ti mọ̀. ọmọ yẹn máa play sí picture mo fẹ́ wo picture picture yẹn náà wà lọ́wọ́ mi ibi tí ó máa ti gbé jáde tó bá ní ẹnìkan nísìn ni tí wọ́n ní pé kí wọ́n máa bú ìyàwó aṣáájú gbà yẹn ṣó ti yẹ ọmọ ọ̀kàrẹ́ kan náà nínú wọn tó máa mí ìmọ̀kọ wọ́n ṣàṣọ nǹkan irọ́ ò tiẹ̀ dá ìkọ̀ ilé ibi tán ti gbé aṣíwájú mi ìfẹ́ gbé tiẹ̀ ibi tí Debby during that time yẹn ẹ wá rí i pé wọ́n mú gbogbo picture mi wọ́n mú gbogbo picture mi pátápátá nígbà tí wọ́n pa bàbá ọmọ mi náà tán wọ́n fi àkáǹtì wọ́n fi fèsì ẹ̀ sí i wọ́n fi gbọ́ngbò sórí social media wọ́n lè mi mo pa ó wà ní ká picture tí mo wá látẹ̀kùn ni. mo screenshot ilé inú ra. ìmàdùn tó bẹ́ẹ̀ ṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlújẹ́ tálákàtà kìtì bá di baálé baálé òjìyà. ọ̀rọ̀ lizzy àjọyìn èyí sí bẹ́ẹ̀tì mo fẹ́ gbé kinní jáde ni o ṣẹ́rí títẹ́bónì ló ná ṣe eyín yẹn ṣẹ́tìrì wàtí ló wọ bíi brown or bíi brown orange tó i mean bíi wine tó wà ní middle yẹn ọ̀rẹ́ ẹ̀ tí ó kọ́kọ́ tí títí kọ́kọ́ rán sí mi òun ló wà wájú yẹn ọ̀rẹ́ bí títí ṣe bó ṣe títí ló ṣẹ̀dẹ̀ sí mi àti ẹ̀ ló ṣẹ̀dẹ̀ sí mi. òun ló ṣẹ̀dẹ̀ sí mi o pípé òun àti ẹ̀ pé àwọn jọ wà ní eh, kí lórúkọ hotel tí ó wà ní Ransom Blue àbí Ransom Blue bóyá Ransom náà àdẹ àbí Ransom Blue tó ló wà ń bẹ̀ òkè. Ẹ ti ẹ máa wo irọ́ ìkí ọtí rọ̀ fi da eléyìí ẹ máa mo fẹ́ fi píchọ̀ ẹ̀ wọ̀nyí ẹ máa rí pé ṣe rí pé tolúwa ni débìlì lè òun ló gbé títí ẹ́bọ̀nì ló gbé títí tolúwa ni débìlì lọ sí àbújá gbà yẹn ṣẹ́ ti rí tó ń ra góòlù fún náà ná owó dáadáa ṣẹ́ ti rí ǹjẹ́ ẹ rí dáadáa ṣe ṣáà rí àkáǹtì tolúwa ni débìlì àbẹ́ẹ̀ ṣe rí ọmọbìnrin yìí ṣe rí ọmọbìnrin tẹ bá wo píṣọ bàbá aṣáájú yìí ṣe mọ̀ pé wọ́n gbé pọ̀ ni just like bí tolúwa ní débì ló gbélé yìí o let me post it tolúwa ní débì ọmọ tó wà ní ẹ eh, tó wà ní Germany yẹn òun ló pọ̀ sí kínní yìí o tó ti yé ọmọbìnrin yìí ọmọ ìkàrẹ́ ni o ọmọ ọ̀kọ̀run tó ti yé àǹtí títí Ebony ló introduce mi sí. Si, ló introduce lady sí mi o nígbà tó wá yẹn náà ló ní òun mọmọ kàrẹ́ kan yẹn ṣàbẹ̀ sí praise ẹ̀ sotiye wọn Eh, to lọ jẹ́ godmother títí eléyìí ó wà lọ́dọ̀ Wàsíù Àyìndé mo rí lórí page Wàsíù Àyìndé òun wá lọ jẹ́ godmother fún Debbie So sotiye yìí mẹ́yẹn Titi Ebony òun ló introduce lady sí mi ọmọ kàrẹ́ ni ṣẹ́tìrí ọmọ ọ̀kàrẹ́ ni ṣe ti rí wọ́n wá gbé papọ̀ nígbà yẹn torí gbogbo ìgbà yẹn èmi ń pọ́n aṣíwájú lé mo gbé aṣíwájú ni mo fi ṣe dp mi ní gbogbo ìgbà tí wọ́n fi ń jà tí wọ́n fi ń da gbogbo nàìjíríà rú yẹn I was speaking for aṣíwájú president Bola Ahmed Tinubu gbà yẹn so tẹ bá wo picture yìí dáadáa ẹ máa mọ̀ pé kì í ṣe pé aṣíwájú jọjọ dúró pẹ̀lẹ́ni yìí bóyá wọ́n dẹ̀ jọ dúró kò sí tó kàn mí ń bọ̀. ó níbi tí Debbie ó ti yẹ yín mẹ́yẹn màá gbé jáde fún yín ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ó yẹ yín báyìí lady yìí òun ló sọ fún mi pé ló pè mí wọ́n máa ní ẹ Auto Bola ó máa ń kó ń bò wọn kó máa ń tú wọn láṣìírí lady yìí ló sọ fún mi pé ló pè mí ó wá ń sọ ìkàrẹ́ sí mi nígbà tí fẹ́ lọ títí náà rán mi iṣẹ́ ṣe ti ọ̀nà but eléyìí náà fẹ́ máa gbéṣẹ́ fún mi So ti yé yín wọ́n ń gbéṣẹ́ fáwọn èèyàn lórí social media ni gbogbo wọn yẹn wọ́n máa ń sponsor oògùn ti ẹnìkan ẹni tó fẹ́ sponsor oògùn tìyẹn gan ó lè má jó òun ló but you just want to fight that person and kókò gbẹ́ni yẹn kuro. So ti yé. ṣe rí pé ṣe ẹ ṣáà rí tolu mo screenshot ẹ ni o ṣe tí wọ́n fẹ́ screenshot nǹkan ṣe ti rí ẹ ti rí eléyìí ṣe ti rí tolúwa ní débì ẹ ṣàmọ́ débì lélẹ̀ ọmọ gẹ́gẹ́ tó wà lórí social ẹ ṣẹ́ ti ẹyin ti YouTube ṣẹ́ ti mo mo screenshot kíni mo máa gbé sórí media sí mo fẹ́ gbé síbẹ̀ yẹn for a purpose ni kẹ́ bá lè rí dáadáa ó ti yé let me just post it the way I the way I screenshot it I'll post it like that and here tó jẹ́ ṣó wà nbẹ ẹ máa rí let me just post it I'm posting it now to Auto yes I posted it so bóyá àwọn àti president Bọ́lá Ahmed Tinubu wọ́n dúró tòótọ́ wọn ò tí di president nígbà yẹn bóyá wọn ò dẹ̀ dúró bóyá wọ́n ń gbé papọ̀ ní just like bí títí ẹbọnì ṣe gbé kíní ẹ̀ papọ̀ ṣé mo kan tó ń ṣe ṣe rí ọ̀tọ̀ lẹ́ni tó máa máa operate ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n ń bá wí ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n tó ń ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó máa gbé síta ipò ń ṣe so bí mo ṣe ń gbé aṣáájú ń gbà yẹn àwọn wá ń sọ fún mi pé aṣáájú tí èmi ń gbé yẹn òun gangan ló ń bẹ àwọn yes ọmọ yẹn sọ àwọn ọmọ yẹn sọ nígbà yẹn pé aṣíwájú tèmi ń gbé yẹn gangan kán tó sọ fún mi ni tí débì yẹn sọ ni wọ́n làwọn jọjọ jókòó sí aṣọ rọ̀kì báyìí ni pé òun gangan ló rán àwọn mo wá wò ó mo ní I don't believe it but anything can happen but ẹ ti understand but why ti ìtọ́ sọ ni mo sọ yìí o mo wá ibi tí mo ti wá ń doubt ni pé okay báwo ni aṣáájú ṣe máa ran yín ní ilé sọ o tó máa wọn á ń bẹ̀ yín lédi wá pè mí ní àárọ̀ ọjọ́ kan wà lórí live ó wá gbé iṣẹ́ kan fún mi ó wá ní kí n bú ìyàwó Tinubu ó ní kí n bú first lady of today ó ní kí n bú senator Olúrẹ̀mí Tinubu meanwhile bó ṣe ti sọ pé ọmọ ìkàrẹ́ nínú mi dùn o ẹ ọmọ ìkàrẹ́ yes that's good mo máa sọ̀rọ̀ dáadáa. ìgbà tí mo ti ń sọ̀rọ̀ sí i will be talking I see that this matter since orí ẹ̀ ti burú what is your business with me. ìgbà tó ní kí n sọ̀rọ̀ tinú àmì tó ní ó wá pè mí láàárọ̀ ọjọ́ ẹ̀ wà lórí live chat orí iṣẹ́ àyè sófà ìmọ̀ ojókòó sí ní áńgù yẹn mi ò gbàgbé láàárọ̀ báyìí lọ́jọ́ náà ó bó ṣe pè mí wọlé sórí nọ́mbà tó máa ń pè mí sí bó ṣe ní ó ti wá ń sọ̀rọ̀ yẹn ó ti sọ fún mi tẹ́lẹ̀ pé oní ìyàwó Olúrẹ̀mí Tinubu àmì ìyàwó President Bọ́lá Ahmed Tinubu ó bu àmì òun pàdé wọn ní inú mọ́ òun kì kò dáhùn lóhùn ó ṣe yàmàyàmà kọ́ máa tẹ̀sí lójú during that time yẹn ni àwọn oríṣiríṣi èèyàn wá ń bully wúmà yẹn mo wá kọ̀ mo wá kí fún pé ṣó ya wèrè ni mo kọ́kọ́ sọ fún kó tó di pé mo kí fún mo ní pé ẹni tó ń bú ẹyin tí ẹ bá kíyàn kan tí ò bá dáhùn mo ní ẹ má kí mọ́ mo ní you have me mo ní this person ẹ ó ṣẹ̀yìn àbí ẹ kí kí ló ṣe ó lóun kí kò dáhùn mo ní bẹ́ẹ̀ ṣe kí tí ò dáhùn yẹn mo ní kẹ́ ẹ try kẹ́ ẹ má kí mọ́ tẹ́ bá ti rí wọn next time mo ní that's advice mo lè fún yín nìyẹn bọ̀ kémi lọ bú wọn èmi ò ní sọ anything mo kọ̀ ó tún wá pè mí lórí láìsà mo tún pè lórí láìsà ó fẹ́ provoke mi mo bú lórí láìsà tí ń jọ yẹn ìgbà yẹn wọn ti sùn mi sí court ṣó ti yé yín ìgbà yẹn wọn ti sùn mi sí court torí lára sùn tó ń sùn mi sí court yẹn mi pé in táwọn ń ṣe ìkà táwọn ṣe mí expose wọn you cannot ó lè mú mi bọ̀ dí ṣó ti bẹ́ẹ̀ yẹn mi ò expose wọn mi ò kàn fẹ́ kẹ́nìbọ̀dì use me for nonsense ni torí ẹni tó rán mi ṣe ó lè má tó mi lọ́jọ́ orí ọpọlọ ẹ̀dẹ̀ lè má tó tì mí. ẹni mo dẹ̀ wá notice pé wọ́n sọ pé PA ni fún one senator àbí one woman kan náà tó jẹ́ kinní kan kìnì kan gbà yẹn woman wọn ló jẹ́ PA fún. ó wá ń lò ẹ máa gbọ́ o PA ló jẹ́ fún ẹnìkan tó jẹ́ bíi bóyá colleagues fún ìyàwó president Bọ́lá Ahmed Tinubu bí mo ṣe kọ̀ nígbà yẹn ni àwọn journalist àtàwọn ọmọ kéékèèké kan náà dìde ti ìyàwó olúrẹ ìyàwó president Bọ́lá Ahmed Tinubu nígboro wọ́n gbà yẹn tí gbogbo ògbóró fi dàrú yẹn during that time èmi ló kọ́kọ́ tí n bá sọ fún pé èmi náà kọ́kọ́ gbéṣẹ́ yẹn fún torí ẹnikẹ́ni tí ìwọ bá ti ń tó bá ń kúnlé wọ́n á make sure ìwọ àti wọn wọ́n separate yín because wọ́n ní ayé ẹ̀ fi ṣe láti fi gbolẹ̀ mi ò ṣe bẹ́ẹ̀ yẹn máa ń pọ́n president ìyàwó president Bọ́lá Ahmed Tinubu lé bọ̀ tí n bá ti ń pọ́n ya ọkọ wọn lé mo gbọ́dọ̀ pọ́n ìyàwó wọn lé respect n bá fún ọkọ wọn náà ni máa fún wọn tí n bá pè wọ́n ní dádì mi they also going to be a mother to me dáàbò ṣe kọ́ àwa nìyẹn bí wọ́n dẹ̀ ṣe bó ṣe bí èmi ṣe gbọ́n tẹ́mi dẹ̀ mọ̀ pé èyí ọlọ́ bí òye ọlọ́run ṣe yé mi nìyẹn bí ọlọ́run ṣe fi òye yẹn yé mi nìyẹn wọ́n wá dìde ṣé nígbà tí wọ́n pè mí ní àwọn iṣẹ́ tí àǹtí títí lára àwọn evidence mi tí mo sọ pé àǹtí títí máa sọ pé kí wọ́n máa bú Tinubu lára àwọn nǹkan tí ó tún fa ìjà nìyẹn Fẹ́mi àti àǹtí títí. lára nǹkan tó tún fa ìjà burúkú nìyẹn láàrin èmi àti àǹtí títí ó máa ní búyàwó wọn kí n máa bú wọn nígbà tí mo gbé wọn sókè. ṣe rí píkítọ̀ yìí ṣe rí pórí ọ̀dọ́dọ́ bíi mo ti gbé mo máa ń tọ́jú nǹkan gan because tó o bá ṣàlàyé torí ẹnìkan bèrè ní sí pé you see dey this matter because ó ti débi tí ọ̀rọ̀ yìí báyìí ń sìn wọn ò ní láìkírun nǹkan bẹ́ẹ̀ yẹn they want me to shut up if I shut up tí n bá dákẹ́ tara mi àmà bá mi dákẹ́ wọ́n máa fi iná mọ́ mi wọ́n máa fi ìyà jẹ olóòtítọ́ àwọn ìkànnì máa play smart. wetin make me like is that prayer do you support me when somebody want to be praying àwọn gbogbo pastor tó ń pray naija tí n bá ń pray tí mi bá mi ní sanwó data ní gbogbo data gbogbo gbèsè tí mo jẹ mi ní san you want me to be praying but you want me to to shut up i will pray when money comes wọ́n bá ti rówó ra data tí mo dẹ̀ ra laptop tí mo ra gbogbo gáyẹ̀ tí màá máa fi ṣe gbogbo ẹ̀ máa pray ọ̀fẹ́ ni prayer but tí ò bá sí ìtura àgúdọ̀ gbàdúrà tó ràdúrà tí ò bá gbà nínú ìkanra àti àìní fún ènìyàn ó lè máa jẹ́ kórílẹ̀-èdè má ṣẹ́tù ẹ jẹ́ káyé mi ṣẹ́tù sódà má lè máa pray kórílẹ̀-èdè lè ṣẹ́tù káyé àwọn yẹn lè ṣẹ́tù ṣó ti yé yín torí bẹ́ẹ̀ òyìnbó lè máa mọ tíkọ́ ti bá pa gúkú bẹ́ẹ̀ ni babu no go dey fit dey work make monkey dey chop de wọ́n fi system sọ fún mi sí pé nísìnyí o àdúrà ni kí n máa gbà ẹ fún mi lówó àbí káwọn tó gbà kọ́ lọ́wọ́ mi kí business mi ṣe sọ fún yín bíbélì mi sọ fún pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni nínú ara tẹ́ bá fẹ́ kí n máa gbàdúrà lọ́fẹ̀ẹ́ business mi gbúdọ̀ máa lọ mo mọ̀ pé nísìnyí mo máa lọ síbi mọ́tò bá ti lọ lóòdù mo fẹ́ lọ ra mọ́tò yes tó máa kọ́kọ́ gbàdúrà láàárọ̀ máa ti tètè jí láago márùn-ún máa gbàdúrà bó dẹ̀ jágo kan òru máa jí máa gbàdúrà máa tún sáré sùn tẹ̀ máa wá lọ síbi òwò mi kò ń ṣe kí n máa gbàdúrà kówó máa wọlé kówó máa wọlé tó ti yé mo máa post ẹ̀ mo ti post kìíní ẹ̀ ń sìn ó ti yé yín mẹ́yẹn obìnrin yóò jẹ́ ọmọ ọ̀kàrẹ́ ọmọ ọ̀kàrẹ́ ni o ó wà lórí ọ̀dọ̀ wàsíù náà àti títí lórí introduce ẹ̀ sí mi máa ti ti ṣe fún mi ní story lòun náà máa ma fún mi story but ọjọ́ tán ti fún mi story yẹn kò fún mi ní ti gbàjà bí àmì láàrin kò dẹ̀ fún mi story yìí ọ̀ṣibàjò ó ti yé yín àwọn people, pipu yẹn wọ́n máa fún mi sọ pé kó má fún yàn story but kílẹ̀ mama, ma ṣẹ́nu ń dùn ni kílẹ̀ lè gbé sí pépà fún tẹ́ bá mọ síkìtì kọ ẹ fi ẹ sọ pé ẹ sanwó fún newspaper wọn máa bá yín gbé kílẹ̀ fẹ́ forí èmi fàgbọ́ ẹ fáwọn èèyàn kan ló wọ̀n fún mi wọ́n kàn fẹ́ lómi torí pé mo ti ṣe wàsíù mi ì lẹ̀ ṣe wàsíù náà tó wọ́n kàn mí lé pé eléyìí la fẹ́ ba yí ẹ̀jẹ̀ ẹ fẹ́ ba yí àwọn kan jẹ́ ẹ máa gbé àwọn kan sókè gbogbo ẹnikẹ́ni tó ń fẹ́ gbé sókè láti ba yí èmi àtọmọ mi jẹ́ ọlọ́run bí àwọn náà bá mi tan sá àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lọ sínú sàárè kó gbé mi sókè kó jẹ́ rógùlù kọ́mọ mi rógùlù kí n obìnrin òun ni òun ló ní kí ó ló gbé iṣẹ́ ṣe mọ̀ pé ti aṣíwájú ni àǹtí títí gbé wá ṣe ti yẹyìn eléyìí gbé iṣẹ́ ti ìyàwó eh, first lady wá kódà tó dìgbà yìí wọ́n ti play a lot of games. ọ̀rọ̀ tí mò ń sọ yẹn mú wọn ò tí play òun kí ni yẹn láàrin àràǹdì yìí rí á dàbí pé ẹ máa rí àwọn dímọ̀ òun máa ìfà tó bá ní ẹ̀mí mímọ́ kò máa dọ̀tí lójú ẹ they play dirty game if you are not wise if you are not strong the game they play around you ó máa ń jẹ́ kí brain ẹlòmíì crash ọpẹ́lọpẹ́ Ọlọ́run pẹ̀lú wa. ìgbà tí wọn fẹ́ dì pẹ̀lú wọn ni wọn dìdì lọ wá ni pé ta ló ya wèrè gidi o tó lè handle Auto Bola wọ́n ní títí ni but nǹkan tó wá wá fi match mi yẹn èmi ò kì í ṣe fraud mi ìṣe rí. téèyàn bá ṣẹ̀ mí mo lè sọ̀rọ̀ sí o mo dẹ̀ lè gbèjà anybody ṣùgbọ́n mi ò fẹ́ kéèyàn máa rán mi níṣẹ́ iṣẹ́ dé tòrùtòrù ilé iṣẹ́ lọ má dé má padà wálé kò kàn wá ò lè rán mi. torí ibi tí àǹtí títí burú dé ó ní ọmọ ní London ọmọ ẹ̀yẹn pírẹsẹ́ńtà ni ó ń ṣiṣẹ́ ní TV station kan ní London ibi tó ya ò lè dé. ṣé tí mo ti pòsè. irú ayé wò nìyẹn irú ayé wò nìyẹn. ẹnìkan máa sọ yẹn máa jẹ́ kí ẹ ti ìwà sí ìwà pòpò tẹ̀ tẹ̀ kádà ẹ má bá mi ṣeré kéré yẹn mọ́ o ẹni bá bá mi ṣerú ẹ̀ tó bá tún sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ni máa ṣépè fún ẹni o ègbè mi dẹ̀ máa ń ṣiṣẹ́ o àdúrà mi dẹ̀ máa ń gbà dáadáa. other people are doing things àwọn ọmọ tí ò ṣiṣẹ́ owó rí tó jẹ́ pé wọ́n kò ń gbọ́ ṣé débì tó wà ní ìlú yẹn ṣé òun ló bímọ àmì ṣé ó ṣiṣẹ́ ni iṣẹ́ tèmi ti ṣe láyé ṣáwọn yẹn ṣe ẹni tó yẹ kó ń support yẹn náà máa fẹ́ máa gbé wálẹ̀ torí pé Wàsíù ti wà involve obìnrin pé òun fẹ́ ràn mí èèyàn owó bá bá yàn sùn tó bá tiẹ̀ fẹ́ yàn rí ṣẹ́ni tó bá bá sùn tó bá bá tó fẹ́ rí yẹn tí kò ló fẹ́ ràn mi ò wá dáńfọ̀lù anybody tí mo fẹ́ rí tí n bá wá dáfọ̀lù wọn àwọn ẹlòmíì ò ní dókè bẹ́yẹn bọ́ tí n bá ń gbé ìrìn wálẹ̀ mí ìní náà ìní lè lọ sókè torí ẹ̀ ni kò sí mo máa ń sọ pé tó bá ló fẹ́ gbé mi wálẹ̀ kò ní ṣeé ṣe fún ẹ kò sí kó máa wẹ̀ nínú nínú kó di àrọ̀ kó jẹ́ àrọ̀ nì dẹ́rù oògùn nù o ò ní lè ṣe kò ní ṣeé ṣe fún ẹ torí pé mi ò bá yéèyàn jẹ́ tí mi bá fẹ́yàn mú náà mo máa jẹ́ kó lọ́ọ́ tiẹ̀ ni àfi èèyàn tó bá jẹ́ kó wù lé mi tó jẹ́ pé mò ń lọ ó lóun fẹ́ kẹ́ ń lọ tí ó dẹ̀ ṣe mí níṣekúṣe níṣekúṣe yẹn gan ó ní moderate tó bá kàn ṣe mí níṣekúṣe moderate tó lọ mo mọ̀ pé ìjà ló ó ti ìjà máa mú nǹkan kan dání ó ké lọ ni ó dẹ̀ ti tán bọ̀ kó wá máa ṣe bíi pé ìwọ ló dá mi ò ní jẹ́ ń jẹ́yàn láyé it's taboo. ní ìgbà tí wàsíù ṣe ẹ̀rẹ̀kẹ́ jẹ́ kẹ̀tẹ̀ tí wàsíù àyìndé tó ṣe ẹ̀rẹ̀kẹ́ jẹ́ kẹ̀tẹ̀ ń bí ṣe ẹ̀rẹ̀kẹ́ bó ṣe sàn sílẹ̀ tó ṣẹ̀ sí kìdé nìyẹn owó tó wà lọ́wọ́ ẹ̀ kì í ṣe four thousand dollar owó tó wà lọ́wọ́ ẹ̀ tí olórí burúkú kan máa pariwo wọ́n gbé tán cuff tv fún cuff tv yẹn ten thousand dollar nígbà yẹn bí mo ṣe ń fún lọ́wọ́ yẹn ok kó má fún mi lówó kó jẹ́ kí n wà ókè lórí mídíà yìí kí n kò má ṣe nǹkan tèmi kí n dẹ̀ máa ṣe ayé mi kí má ṣe wo mi ṣé wo ṣé ó tó bẹ́ẹ̀ àbí kò jù bẹ́ẹ̀ lọ kí ló dé tó jẹ́ pé àwọn tó bá ti mọ̀ yóò máa fẹ́ máa ba ayé wọn jẹ́ ni kó ba lè máa lọ sókè irú èèyàn bẹ́ẹ̀ yẹn ò wọ́ọ́dì in society ó ti ní mental problem chronic mental problem àrùn ọpọlọ tó gbóná ni Wàsíù ní ó yẹ kí wọ́n sọ̀kò pa mi ọkàn fún lábẹ́rẹ́ kú kó lọ kú dànù because ó ń ba ayé èèyàn jẹ́ torí tó bá diagnose ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó yìnbọn bá máa diagnose ẹ̀ fi wọ́n sọ pé ó ní one chronic disease ló fà á tó fi ń ṣe bẹ́ẹ̀ yẹn do you think it's ordinary but we know that it's a spiritual thing it's a diabolic power tó ń lò ló ń jẹ́ kó ṣe orí burúkú. ṣé ti róbìnrin yẹn lady tí mo fi wọ̀nyí tí mo sọ tí mo gbé tí mo post yẹn òun àti ẹ̀ òun àti títẹ́ bóyìí ló lọ sí palace ìkàrẹ́ wọ́n ṣe da gbogbo ìkàrẹ́ rú náà nìyẹn àwọn méjèèjì wọn máa jà tí wọ́n bá ṣe ń jà báyìí wọ́n á kọjú sílé bàbá mi wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn bọ́n ṣe ń para wọn níkàrẹ́ nìyẹn the politician gbà yín wọ́n ní Ondo state Akérédolú ó wà nínú gbogbo àwọn tó ń da gbogbo wọn rú ṣó ti yé yín meanwhile àwọn ladies náà wọ́n wà nínú wọn lady yìí òun àti títí ẹbọnì ló lọ sílé bàbá mi wọ́n dẹ̀ ti sùn mí sí kóòtù ńgbà náà bọ̀tì gbà yẹn wọ́n ti gbà bàbá ọmọ mi gbà tó máa di January báyìí gbàm first wọ́n ṣe wọ́n ṣe wọ́n ò tiẹ̀ pa nírọ̀lẹ́ wọ́n pa láàárọ̀ kùtùkùtù ni so that ọjọ́ yẹn á kòrò throughout the week of that day of that January 1st, it was a sad week very Black Friday àníjọ́ yẹn kẹ̀dẹ̀rẹ́ ìyàwó wàsíù kẹ̀dẹ̀rẹ́ ẹni tó ń fẹ́ ó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ní ọjọ́ yẹn ni wọ́n ń dùn wàsíù wá gbọ́mọ tiẹ̀ síta ó wá ń sọ pé ọmọ tòun sì ń padà síbi iṣẹ́ ó lọ sí London ó fẹ́ lọ máa ṣiṣẹ́ òṣìṣẹ́ lóko olórí burúkú. ṣé mo pé ìyàwó princess kàrẹ́ yẹn ó ní mo máa ń bá wọn sọ mo dẹ̀ bá ń bá kábíyèsí sọ̀rọ̀ ṣé mo àwọn they make sure they cut everybody away from you. àti inú ilé mi o ṣé mo pé a ti ní problem nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún wá take advantage of those ones wọ́n á mú ọmọ ẹ̀ mọ́ wọ́n á mú gbá mọ́ wọ́n á má wò mọ́ Wàsíù Àyìndé wọ́n involve because we say no to tí bá sọ̀rọ̀ mi mọ́ mọ̀kan tí mò ń sọ ẹ ọ́nà tó bọ́lá sọ pé ẹ ó pè òun blackmail wọn ṣe bí nǹkan títí tẹ́bọ̀nì sọ pé mo ní mo blackmail pé òun mo sọ pé òun pé òun àwọn sponsor terrorists ṣé ńgbà tó ń wádìí lórí social media wọn ò bá owó ẹ̀ lórí gbogbo àtọ́ da ìgboro orúgbà ẹ̀ wọn ò ní bọ́ kọ́wé ò ní síbẹ̀ gbogbo wọn ọ̀rọ̀ tá a bá sọ wọn à check it ṣọ́wọ́ wọn ò ní síbẹ̀ àwọn ìjọba tó wà ńbẹ̀ náà wọ́n kàn ń bò wọn ni wọ́n máa fi gbòṣe gbolé torí wọ́n wí ọjọ́ dà wọ́n máa relate to ẹnìkan relate to ẹni tó relate mọ́ president tó relate mọ́ ẹnìkan tó relate mọ́ ẹnìkan ṣùgbọ́n tọ́dẹ bá wo ìṣẹ́ tó bá wọ́n máa pín owó yẹn wọ́n máa pé mi ò ní tí mo tún ní tí mo tún fẹ́ máa fi dùn gbà yẹn torí pé kí n má ba àbá ẹ sábọ́ọ̀dù mi ìdẹ compete ẹ̀ mi ìṣe bá mi ìbá ṣe competition ìgbà tó máa máa bú mi lójoojúmọ́ wà tí wà tí o ti lọ sanwó tun tó ti gbé ọwọ́ sókè jẹ́ n tún gbé yẹn sókè ibi tó ti gbé òun àti àbíkẹ́ sókè ṣé ti yé jẹ́ n tún gbé yẹn sókè jẹ́ n fi wọ̀nyí tó sọ pé ókè o kẹ́ ẹ lọ máa represent òun ní diaspora iṣẹ́ kí ni Wàsíù ń ṣe ní diaspora tó ní pé kí wọ́n lọ káwọn eléyìí ló máa represent àwọn ní diaspora táwọn bá ti pa èèyàn ní diaspora ní nàìjíríà táwọn èèyàn kan bá wà ní diaspora tó fẹ́ máa complain okay ẹ ṣe kí ni ẹ máa wí ilé wọn ẹ máa go after them that is the meaning mo fẹ́ gbé fún yín mo fẹ́ rí FBI should investigate Wasiu Ayinde should also investigate Esabod need to be investigated. kó tó di pé àǹtí títí wá sí ọ̀dọ̀ mi kì í yọ̀ ni mo fẹ́ fi wọ̀nyí ń sìn ṣá ṣe kó tó di pé àǹtí títí wá sọ̀dọ̀ mi gbà yẹn àwọn efcc ó kọ́ lọ́ gbà yẹn ẹ mọ̀ pé sọ̀rọ̀ efcc náà gbà yẹn i don't want to go deeper into àǹtí títí matter tí bá ní go deeper into àǹtí títí matter àǹtí títí àǹtí títí ìsọ̀rọ̀ wọ́n lò wọ́n gan gidi in fact wàásù ẹ̀ǹdẹ́ ni wọ́n máa ti gbogbo títí náà ṣe fún mi kọ́ lọ́ọ́ bá mi san fún padà lágbára kristu ọlọ́run tó da ayé àti ọjọ́ o. tolúwa ni mí ẹnìkan wà lórí wẹ́bsáìtì ni àbí wọ ni ẹ wo bbs yẹn. I don't want to go deeper into it àti títí ló kọ́kọ́ sẹ́ǹdì kíní fún mi àti títí fúnra rẹ̀ nígbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi ó rò bóyá máa kọ́kọ́ fi bú òun sódà tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi báyìí tí máa fi bú sódà wọ́n lè sọ pé mi ò mórè wọ́n lè ní mo pé mo ṣòro ó ṣòro fún mi mo wá ń fi ìṣòro bú òun ló kọ́kọ́ sẹ́ǹdì kíní sí mi àti títí ṣe ibi tí FCC ti mú tó ní kí lọ wo orúkọ mo ní mi ìlọ́wọ́ bìkọ́ ó ní kí n lọ gúgbẹ̀ ó lóun wà ń mú bọ̀ mo fẹ́ gbé ti ẹsàbọ̀dà ti ìwé yẹn ó tẹ fáìlì ti bẹ̀yẹ̀ wà bẹ̀bọ̀ tí ó wà lórí bíbà yìí. ẹ wá mọ tó fún ni. ìgbà tí ọmọ tolúwanidẹ́bì yẹn ní ìfẹ́ play kò ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn ìgbà tí tolúwanidẹ́bì yẹn tó wá bẹ̀ mí tó pè mí gbà yẹn tí ẹsábọ̀dù tú àṣírí ẹ̀ pé sọ pé wọ́n wá àdírẹ́sì lémi pé wọ́n náà fẹ́ pa mí <laughs> these girls are killers these boys are killers ẹsábọ̀dù is a killer tory ẹsábọ̀dù expose that secret then he want me to be actually because the girl was abusing her at that moment she want me to now she exposed that girl at that moment so that I can go for that girl she always look for people to fight her battle and I said "Me, why down? bí mi ṣe down here. dẹ́yẹ wá pè with me. wá pè with me, friend, pé pay. King jọ is n to bó ṣe rí nìyẹn o pé àṣẹlẹ̀ ń gbà yẹn pé tòótọ́ lòun pe ẹ sábọ́ọ̀dù pé kó jọ kó fún un me. àdírẹ́sì ilé mi torí àwọn ọmọ Sunday Igboho ń wá mi bó ṣe yí padà nìyẹn bọ̀gbà tó lọ kì í ṣe àwọn ọmọ Sunday Igboho ló wà mí o títí ẹbọnì ló lọ bá làbújá o tó máa ní godmother òun ṣótiyé godmother yẹn at the end of everything ní dòókàsí wá ajá kí godmother ní godmother tó wá lọ sọ́dọ̀ dòókàsí o the same aunty eh, eh, títí ẹbọnì yẹn náà ni ní ìwà ìgbà tí mo wà lórí bíbáyìí mo sọ fún àwọn ọlọ́pàá Canada àti lọ́ọ̀yà Canada àti adájọ́ Canada mo ní this woman at the Canada government mo this one, mo ní she's on Facebook for long with fake accounts. Coin she's the one sponsor a lot of war on the media Only ní mo parọ́ mọ́ òun ni ohun tí tí ọlọ́run expose wọ́n gbà yẹn tí wọ́n lọ sọ́dọ̀ gbà tó lọ sọ́dọ̀ Dorcas ní ìjà wá ṣẹlẹ̀ láàrin Debbie àti Dorcas ni wọ́n bẹ̀rẹ̀ sí tú àṣírí ara wọn owó tí wọ́n ń fun? lára owó tí wọ́n ń fún tó ń fún ọlọ́run ló mọ̀. this is Wasiu Ayinde and the Esabod nígbà tó náwó ọmọ sókè ṣẹ́tìrí tó ní kán lọ sí diaspora kan lọ́ba represent òun ṣẹ́tìrí iṣẹ́ kí ni Wasiu Ayinde ṣe ní diaspora tó ní kí Esabod àtàbí kẹ́kọ̀ọ́ lọ́ba represent àwọn ní diaspora meanwhile Esabod àtàbí kẹ́nà wọ́n máa jà kú ni míwàá ẹnìkan ló ń lọ àwọn kan the same set of people ló ń lọ àwọn méjèèjì they must not they must wọn gbúdọ̀ ṣe ọ̀rẹ́ wọ́n dẹ̀ gbúdọ̀ máa lò wọ́n differently ṣẹ́tìrì ṣẹ́tìrì ẹ̀rí mẹ́yẹn ṣẹ́yìn ti Facebook ẹ̀rí mẹ́yẹn gbà tó sọ pé ó yá ẹ lọ sí diaspora kẹ lọ máa represent àwọn ní diaspora kí ni iṣẹ́ wo ló ń ṣe ní diaspora tó ní kọ́ lọ máa represent wọn kán lọ máa terrorize àwọn èèyàn because they are terrorists and we are telling the whole world they say they are blackmailing them. ẹsábọ̀dù tó ń bú mi lélẹ̀ tó máa ní pàṣíwọ̀ bọ̀bọ̀ ṣẹ́rí ṣẹ́rí ẹsábọ̀dù tó ń bú mi rèé o àtòhun àtọmọ ènìyàn o mo ní píṣọ èmi àtọmọ mi ń bí yíyún ò ní dáa. excuse me Esabod tó ń bú mi rèé o Esabod tó ń bú mi rèé o Esabod tó ń bú mi rèé ṣé contact rèé Esabod tó máa ń búyàn nìyẹn o gbogbo fídíò yẹn Esabod tó ń búyàn rèé o lẹ́yìn bó ṣe gbé wọn lọ Nàìjíríà yẹn nígbà tí ó wá ń bú Wàsíù nígbà tó ń bú Wàsíù yẹn àwọn ọmọ tìjẹ̀bú òde àwọn ọmọ ṣẹ Wàsíù Àyìndé níjẹ̀bú òde àwọn ló ń sẹ̀dé ilé ńgbà yẹn àwọn náà ṣe lè ọlọ́ ìlédùmarè gbọ́ àwọn ọmọ ìjẹ̀bú òde àwọn ọmọ ṣẹ́ wàásù ẹ̀dí ń jẹ̀bú òde àwọn náà ṣe lè kó bàjẹ́ fún nírọ̀ náà máa sìn ẹ̀dẹ̀ gbogbo eléyìí tí mo sẹ̀ tí máa pé sórí kiri wáyé ọmọ ìjẹ̀bú òde ó ní báyìí girlfriend àwọn ọmọọṣẹ́ ni wọ́n àwọn ọmọọṣẹ́ náà máa sìn ẹ̀dẹ̀ kiri ìsinmi wàásù ẹ̀dí ṣe ẹ sábà tó ń múyàn rí o. Hmm. inú iṣẹ́ nìtorí wà láti yẹ ẹni wọ́n ti promise ẹ̀ ní akíntúndé ayẹni bí akíntúndé ayẹni ṣe rí láti gbà yẹn àbó ti fún ẹni. ẹ sọ fún mi ipe bí wọ́n ṣe pa bàbá ọmọ mi tán tó wá fi orúkọ mi sí pé wàsíù àìdè ò mọ̀ nípa ilé yẹtìrì tán máa forúkọ mi ṣẹ́tìrì. tó bá ti dán máa fi lọ̀kulọ̀ máa lọ́hùn dáàṣì mi ní eh, ifá kìtìkìtì ò ní jèrè ẹ ò ní jẹ èrè bíbù ṣe wà nínú tó bá lọ nínú ayé tó bá wà níta wọ́n gbógun tẹ̀ tó bá wà nínú ṣọ́ọ̀ṣì wọ́n gbógun tẹ̀ tó bá lọ mọ́ṣáṣí wọ́n gbógun tẹ̀ tó bá rìn bí wọ́n gbógun tẹ̀ ẹ̀ ní jèrè gbogbo ẹ̀ ń ń gbógun tàwọn èèyàn tẹ́ ẹ̀ ní jẹ́ káwọn èèyàn gbádùn ẹ̀mí ṣoríire ẹ̀ ń tẹ́ jẹ́ gbádùn ẹ̀mí ṣoríire ani ní ẹ màláìka ò tiẹ̀ ń wò ẹ mọ́ wọ́n máa jẹ̀yà mo sọ fún ẹ bí ajá kò sí bí ajá ṣe pẹ́ láyé tó ẹran ògún ni kò sí bí ajá ṣe pẹ́ láyé tó ẹran ògún ni fún ìkà tẹ́ ẹ ti tẹ ojúmọ́ ojú mi tẹ́ ẹ ṣe yẹn ẹ máa jẹ̀yà ṣá ni èyí tó bá ti bíire nínú yín tó bá ti ń lọ sílò òyìnbó kẹ́ ẹ sọ fún mi kẹ́ ẹ má lọ yọ lọ kẹ́ ẹ má dẹ̀ háìdẹ̀ á gbé ẹ síbẹ̀ yẹn kí ẹ kí àwọn FBI kún yẹ̀yìn wò tán bá ní rí àwọn kírímìnà tó ń wá nínú sísítẹ̀mù wọn àwọn tó ń dà lówó ọdún tán bá wá rí níbẹ̀ ta ló máa lọ ta. gbàdí mo máa ń sọ̀rọ̀ ẹ Auto Bola yẹn ó máa ń ba àwọn èèyàn jẹ́ ni àwọn tó bá fẹ́ ṣe oore fún báyìí adáwó fún bí èmi lẹ fún three hundred kò ní dáa fún yín wọ́n fún yàn three hundred dollar wọ́n máa sọ pé wọ́n fún lówó kò ní dáa fún yín torí ìkùdàkùdà tẹ fẹ́ sọ ayé mi dà ọlọ́run ò ní gbà fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ káyé mi rí yẹn ló ṣe máa rí fún yín kò ní yẹ yín ẹ̀rí jèrè. obìnrin tí mo fi wọ̀nyí yẹn tó bá lọ jẹ́ pé owó every time omi tóun àti debi náà tóun àti debi náà ti wà ó wà ní píjọ mo ní òun ni mò ń fojú wá ń sìn tí mo screenshot ẹ àti ibi tó ti máa tíyẹn náà máa blog nígbà yẹn wọn kọrúkọ mi sí yàmàyàmà pé kán wo èmi kán wo yẹn wọn máa fi àwọn èèyàn láti máa wọn máa fi àwọn èèyàn láti máa fi láàṣì mi ẹni sóríire tó bá ti dìgbà tá a máa sọ̀rọ̀ ti pásítọ̀ máa sọ ọ̀bọ̀ tí Wàsíù ló kàn báyìí. Wàsíù máa fún mi lóko tó lè bọ́ nínú ẹ̀ ni normally téèyàn bá ti ẹ̀ wà tó bá fi ìyà jẹ èèyàn bẹ́ẹ̀ yẹn wà á fún ní compensation gbogbo yín kò sí ẹnìkan tó fún mi compensation ẹ tún jà mí lólè ni ẹ tún fìyà jẹ mí ẹ tún bàbá bọ́ ọmọ mi kò sí compensation ẹ tún fìyà jẹ mí ẹ ní jèrè. àwọn àṣetán ẹ ó ọmọ gbogbo wọn ni ó kúrẹ́ ọmọ gbogbo wọn ni ó máa ń ba ayé èèyàn jẹ́ wo nígbà yẹn náà wọ́n fẹ́ jẹ́ kí ìjẹ̀bú kó dominate gbogbo orí gbogbo nàìjíríà ni àbí ń jàjà lé ilẹ̀ yorùbá yẹn they don't want to count they don't want to see any other states. they don't want to see any other states relevant i'm not a tribalism person and if you want to play that your tribalism, i'm not going to support you so systematically they cause confusion between people ẹ jẹ́ kí n gbẹgbẹ́ jáde ìjẹ̀bú àti ìjẹ̀bú mélòó ni wọ́n gbé jáde tí wọ́n fẹ́ ẹ máa rí tí wọ́n bá gbé ìjẹ̀bú àti ìjẹ̀bú jáde tán bá fẹ́ forí wọn gbára wọn rí pé wọn ní fẹ́ jà wọn ní fẹ́ jà so Wàsíù owó ẹ máa fún mi lówó máa fi bẹ̀rẹ̀ business mi in tó lè sẹ́tù ẹ̀ ni ọ̀hẹ́ ẹ̀sẹ̀ ẹ̀wọ̀n ló bá ti lólé ayé ẹ̀ I won't leave you o ò dẹ̀ lè ṣe náà tì o lè ṣe náà dáa. wọ́n ní kí n máa ṣe nàìjíríà nígbà tí nàìjíríà ò rojú tí ò ráyè dáadáa ń sìn òun máa fẹ́ sá lọ sílùú òyìnbó lóun fẹ́ lọ ṣe a máa sọ pé òun yí ṣe terrorist I know what I'm saying tí gbogbo ìgboro bá ti da tó bá fẹ́ sẹ́ẹ̀tì wàhálà tí gbogbo bá fẹ́ gbé gbóná dáadáa wàsíù máa kó nàìjíríà lóun fẹ́ lọ ṣiṣẹ́ kan ọjọ́ tí wàsíù ti ń da ìlú rú wọn mú rí kò lọ sẹ́wọ̀n rí á dẹ̀ máa sọ ó pa èèyàn wọ́n mu sí wọ́n mu sí eléwé ẹran wọ́n filẹ̀ mi connection báyìí wọ́n pè pè pè pè pè wọ́n fi sílẹ̀ ó pààyàn náà ìgbà tí wọ́n mú náà ní ní wọ́n ti mú severally pẹ̀lú ìbọn wọ́n máa pè náà ní politician wọ́n máa ní kàn fi sílẹ̀ òun ló ṣe ń ṣe ìkà yẹn fáwọn èèyàn tó ń ba ayé àwọn èèyàn jẹ́ tó tún ṣe ritual tó ń pààyàn kí wàá sí wa kó I don't need to mi ìṣe mi ìṣe ìráyè kan máa sọ pé mo kàn sọ díẹ̀ sí ni I want to go and do something. Excuse me. wọ́n máa bẹ àwọn èèyàn kó máa disturb lórí ẹ̀ ti burú wọ́n ní jèrè. olórí burúkú kan ìyá máa sọ pé ìwà àti fákìtìkìtì wo Wàsíù Wàsíù Wàsíù. a máa stop ẹ báyìí gbogbo ohun tó bá ṣe báyìí a máa disconnect gbogbo connection yìí a máa dìsọ́nẹ̀ kí woman yẹn tó wá sùn mí gbà yẹn tí mo ti rí pé ọwọ́ burúkú ni woman yẹn gbé pé this woman ó mean a lot of things woman yẹn kọ́ lè dédé pè mí nígbà yẹn náà gbogbo àwọn ọmọ olè tó wà lórí social media yìí bíi Bukky Jesse nígbà yẹn má kò dédé rí á kò dédé tẹ́mi bá sọ pé tí má bá woman yẹn sọ̀rọ̀ ẹ má gbọ́ tí má bá títí ẹ bó sọ̀rọ̀ ṣe mọ̀ pé nísìnyí mo lè ó lè ṣe fídíò kan pẹ̀lú mi a rí inú ilé mi gbàmí mo lè máa ṣe chat inú ilé mi báyìí ó lè jẹ́ bóyá ibi tí mo jókòó sí ó lè jẹ́ ibi tí mo to báàgì sí ó lè déédéé pè mí kó bèè lọ́ mi tí bá ṣe tán ṣé báàgì tó wà nínú ilé yẹn nǹkan báyìí yẹn ṣé èló ló rà á èyí tó bá jẹ́ kọ́pì bá sọ pé kọ́pì èyí tó bá jẹ́ original bá sọ pé original ó ní particular kan báyìí ó tiẹ̀ ní lùsì kan báyìí gbà kan ó ní mo ní kọ́pì nì ẹ mọ̀ kan nígbà tó máa yá ní ọjọ́ yẹn gangan mo kàn rí pé Bukky Jesse lọ gbé ó lọ gbé gbé ó lọ ra báàgì ó wá ń fi rìsíìtì ẹ̀wọ̀n pé eléyìí ò kì í ṣe kọ́pì eléyìí ò kì í ṣe àlòkù àwọn ló ń da gbogbo Facebook rú tó máa ní kó máa dárúkọ àwọn èèyàn kan máa ṣe she still under net bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ni mo sọ àwọn ti London yẹn ẹnìkan ló pa èèyàn kan meanwhile ọmọ tó náà gbé ní Abuja? ìní sọ̀rọ̀ these people this is what they are doing they just want to fight some people in fact they can fight wrong person these people dey fight wrong people wọ́n lè fẹ́ máa bẹ́ẹ̀ nìyẹn jà tó torí pé wọ́n kàn máa mọ̀ pé wọ́n wí òdi ó close mọ́ Tinubu o àbẹ́lẹ̀ yìí ó ti gbé Tinubu sókè o kò bá Tinubu já o they be fighting them some people are like that àwọn ìjẹ̀bú kan kọ̀ sàtàwọn kan àná àwọn ọmọ ọlọ́mọ dẹ̀ ni wọ́n ń lò láti máa ṣiṣẹ́ orí burúkú yẹn they will give them money o wọ́n máa níwàá lówó kí láǹfààní owó tán bá fún ẹ tán ǹjẹ́ kó gbádùn tán bá bí wọn rẹ̀ sìn irú ọmọ tán sọ pé ó ṣe mọ́dà tán mú fún mọ́dà tán pè mọ́dà sí wọ́n lè ti lọ settle ẹ̀ under net kàn sọ pé kó dúró bákan kó má sọ̀rọ̀ for some time kó dẹ̀ má ṣe nǹkan ẹ̀ wọ́n ní wọ́n máa gbàgbé for some time you are disturbing the system you are just ẹ kàn ń try láti dojú system bolẹ̀ ni ẹ kì í ṣe ọ̀rẹ́ system yẹn gbogbo àwọn tó ń ṣe kiri burúkú yẹn wọn kì í ṣe ọ̀rẹ́ system ọ̀tá system ni wọ́n jẹ́ gbogbo àwọn tó ń ṣe nǹkan yìí fún Nàìjíríà they are no friends to the system of Nigeria they are enemy yín tí wọ́n ṣe fún rọ́ọ̀lì tẹ́ ẹ̀ báyìí tí ì ṣe fúnra yín nàìjíríà yẹn tí rọ́ọ̀lì ṣe tó ṣe ń ghana ẹ̀ ní sinmi òní ghana ṣe sẹ́tù díẹ̀ ẹ má dẹ̀ fi àwọn wàsíù sílẹ̀ tẹ́ bá fẹ́ ṣerú ẹ̀ tolúwa ni mí tolúwa ni mí o story kan tí mo gbé sílẹ̀ níjọ́ yẹn ṣé wọ́n máa ti delete ẹ̀ story story àbúrò pásọ àánú òjò yẹn mo fẹ́ gbé full story yẹn sókè àbúrò pásọ àánú òjò yẹn ó dẹ̀ pé òun ló pe rẹ̀ ní Mary Daniel tó máa ń send message to me all the time yes I think it's the one he always go to my website he doesn't Are you sure? He, he, he even asked him, do you think they, we cannot block him from that uh, website? We cannot. He always go there to send nonsense message. When somebody, she sent message just now. I know that people are on the message, you see. Or send message a few minutes ago. Eh? I said, really try blocking now once, but it, it comes in. sí ó dẹ̀ pé òun ni ó máa bá mi máa gbé story boy yẹn máa gbé story àánú òjò àti tiwa sí yìí you know because anytime i want to i'm telling story and they believe that this story can actually implicate them it can actually expose them then you'll be giving advice he said Bola instead of you to be people are only Bola time waste for nobody and you use your time well as tí bá sẹ pé mi ò tí ì sanwó ilé ò bọ́ mi ìwọ tó dẹ̀ ń sọ̀rọ̀ ìgbà àròjù ẹ̀sẹ̀ tá bá rí ẹ̀ ń sin bí olórí kúkúrò máa jọ ó ti yé tó send message bí olórí kúkúrò máa jọ tí bá ní mi tí ì ilé kò kàn ẹ́ so the story when i'm telling the story i will tell the story it's not your it's not your problem it's my problem tí bá ti bèrè owó má fún mi àwọn tó bá jẹ mí lówó bíi wàsíù sí tó jà mí lólè wọn san tí wọn bá san wọn san nù sàré. ẹ yes ìkan báyìí tí mo ṣe fún àbúrò tí mo ṣe tí mo wọ green báyìí tí mo fi green bùrọ̀ ń jẹ́ ó tẹ̀ wá ní full i mean full voice note títí ẹ̀ yẹn máa gbé síta gbogbo tó sọ nípa ẹ̀gbọ́n yẹn tó máa ní stand wait for nobody the evil they are doing in society they will be telling you they want to be coming and people are making money ṣé wọ́n sọ fún ẹ pé èyí tí mo ń ṣe yìí mo ń make bí n ṣe máa make money ni ó ti yé so people are making money mi ò bá yín sáré making money báwo ló ṣe make money ẹ don't tell me that I came to Canada to also make money so you said the story I'm telling tó bá sọ pé kí n má sọ sórí ẹ̀ má ṣe wàá sọ gangan torí ẹni tó ní tí mo suspect pé ó ní àkáǹtì àbúrò àná òjò yẹn máa gbé story ẹ̀ gangan ní tó sọ ń pa ẹ̀gbọ́n ẹ̀ máa gbé gbogbo ẹ̀ jáde torí òun ló sọ ń yọ pé I'm going to tell Dare now ó ti yé so Dare náà máa sọ pé Dare á wá fi kíní ìwọ̀n mẹ́ tó bá ti yá I'll post you now ó ti yé full story ẹ tí mo record whatever you have said about your brother, I'm going to post it now. Okay? Because you are sending message, you always go to my website and send me message. The reason why you are doing that is because you don't want me to know your number. You don't want me to know you. You say you are Meridaniel. Oh, oh no, no, my dànù ní kúburúkú ló máa kú. Bẹ́ẹ̀ni, ọmọ pa ń ṣépè fún yóò dẹ̀ ràn yín, èpè yẹn ń ó ti yé bẹ́ẹ̀ yẹn ìwọ tó sọ pé wọ́n mèkó owó ń sìn náà ìwọ yìí náà ń sìn a máa ti bọ ẹrí àti bọ ẹrí àti àbàtà fún ẹta aláṣẹ fún ẹrí ẹ wúlò a lè bèrè ó lọ yín kẹ ẹ múlẹ̀ kò sí ni tẹ bá ní ẹ máa múlẹ̀ tó ti yé kò sí kò sí náà ni people are making money ó ní Bọ́lá time waste for nobody mm. and you use your time where you are wasting ìwọ ló máa waste away ó lọ sórí platform mi look at you olórí burúkú Benny Daniel ó mọ nǹkan ó lọ sórí website mi níbi tí mo ti ní mo ń tajà i have a website ìyá ẹ fi website tẹ wọn mi ìyá ẹ lórí bíbá mo polówó ọjà mo ń post nǹkan sórí marketplace sórí website mo dẹ̀ tún sọ̀rọ̀ ní bíbá ó sọ fún mi pé ẹ ye people are making money normally speaking on media on Facebook and YouTube also is money okay kò ṣokoko kò ṣìdànù idiot tàbá ti sọ pé wọn lówó aṣọ tí mo wọ̀ ìyá ẹ̀ ò rí bí mo ṣe dúró yóò ní nǹkan tí mo ní tẹ kó sì lọ the money they are giving you they are sending you bomb iṣẹ́ terrorism ni wọ́n máa send yín and they be giving you money and they say all oh, your mates are making money tí wọ́n pẹ́ mo mo mo expose yín make your dirty money when you are paying for it then àwọn mean, ní bá ẹ jẹ nínú ìyá yẹn okay so kẹ kó ṣì dànù síbú. ara ti ta àṣírí tí mo gbé jáde ń sìn ó ti àṣírí tí mo gbé jáde tí mo gbé jáde mo sọ ń sìn ẹ ti mọ̀ pé you are in sue when the moment I release the point the moment I release that point you know that iná máa jó yín ó ti yẹ yín mo dẹ̀ máa rí ẹ má jẹ́ ntàn yín mo máa release information yìí ebú tó bú mi yẹn kó dùn mí information tí mo release yìí sí is more than what you are ó ti kọjá ó ti ṣe ó tún máa ṣe ju bí a ti rò lọ iṣẹ́ ní tí mo ṣe yìí so má worry don't advise me ó ti yé bẹ́ẹ̀ mm-hmm. ara ti ta <laughs> ṣe é rí pé wọ́n photoshop ẹ̀ ni ṣó ti yé bẹ́ẹ̀ yẹn iṣẹ́ tẹ́rọ́rìsì ní gbogbo àwọn tó ń ṣe tẹ́rọ́rìsì náà jẹ́ elite gbogbo wọn síta kẹjẹ káyé mọ̀ wọ́n all over the world I read the news nípa Canada news ní orí platform àwọn prime minister ìlú yìí wọ́n list àwọn kan tó yẹ pé wọ́n sọ pé ok o sọ́sọ́sọ́ àsókiri kan wọ́n ti count wọn wọ́n ti declare wọn àti terrorist àwọn terrorist ẹ bá ti mọ̀ ní nàìjíríà ẹ má hide wọn ẹ má cover wọn release them give no respect to any terrorist kìíní gbogbo ẹ̀lẹ́lẹ̀ máa release láti jẹ́ ẹ release ẹ ẹ release ẹ kẹjẹ́ káwọn àgbáyé gan mọ nǹkan tó kó wọn kókó so ìwọ Maria Daniel ayé ẹ ti bàjẹ́ ó rí pé information tí mo send yẹ mo ti send ẹ sí mo send information mo ti mo hit information tó da gidi o mo dẹ̀ tún bọ̀ mi ti dì màá gbé jáde fún yín aláyé bàjẹ́ ọ̀bàyéjẹ́ olè oníjìbìtì terrorist aláyé aláyé kíkan ẹ̀yin tí wọ́n ń bẹ̀yẹn ṣe nígbà tí títí ẹ́bọ̀nì tó sọ pé ká máa lọ bú ẹni àwọn kan tó ń bẹ̀ wọ́n ṣé títí ẹ́bọ̀nì ò lọ́mọ tó ń ṣe newspaper àbí tó ń ṣe television station ní London her first daughter TV station ló ti ń ṣiṣẹ́ kò gbé fún ẹ o mọ̀ pé lórí burúkú wọn wè pé tán bá ti lù ẹ́ tán kọ́ crash yẹn ni jayé díẹ̀ kó lọ kú ẹ̀yin olùsí rádaràda bí mo ṣe gbé kíní yẹn jáde nsìn bó ṣe rí kíní yẹn lórí list platform mi ló send mi daniel send message sí mi ara ti ta wèrè ara tó sìnwín pẹ̀lú platform yẹn ni ẹ̀yin ẹ máa rògbà ti gbàgbé ni a bá ti gbàgbé ni. Appreciation. ó ṣe rí kí ti rí bí mo ṣe post ẹ̀ ń sìn mo post ẹ̀. ó YouTube let me be going for now sotiye God bless you so Emi, ò kánjú wá sáyé ó ti eh? Eh? ẹ̀hẹ́ so ìwọ́de ọ̀kọ́ ló máa sọ fún mi mo ti mo ti mo ti mọ bó make owo. láti eight years eight years ni mo ti mọ bó ṣe ń make mi ti pé eight years gan mo ti mọ bó ṣe ń make owó eight years mo sọ yìí o hmm. so ìwọ́ ọ̀kọ́ ló máa sọ fún mi lónìí nígbà tí mo dàgbà tí mo ti tó èjì mo wai. Ni ló máa sọ fún mi pé wọ́n make owo. ìyálà ìyá owó tó ti make owó to make èló lo kí ló ti fi ṣe owó tó make yẹn kí ló ti fi ṣe kí ló ti fi dà sọ fún wa owó tẹ ń make yẹn kí lẹ ti fi dà ẹ ẹ̀yin tẹrọrìsì gbowó kó lọ kú. ìyẹn bó ṣe jẹ́ o. Mm. you are telling story that is not necessary the story is necessary who told you who told you that is not pé necessary To bá gbọ́ pọ́ di necessary ó necessary bàjẹ́ kò necessary kí ni. ó necessary gidi gan tó bá gbọ́ di necessary ọ̀gàrà píọ́ kò necessary báwo hmm. ó necessary. Hmm. kò necessary stop telling story àbá ti stop ni àti stop ni àti stop telling story ni. ṣé a ti stop ni. I ti start telling story ni. Hmm. All right. Bye for now. See you again. Hmm. Báwo ni o ṣe wá? Tolú. dọ̀rùn yà mú lọ life man. That's good. téèyàn bá ti wà èyàn kì í bá yẹn tó bá mọ̀ jẹ́ tó bá mọ̀ yàn kan ò ní sọ pé ó máa takò mí ó máa dí mi lọ́wọ́ ó ti yé wọ́n ló fẹ́ máa máa fẹ́ ṣàlàyé ayé èèyàn ẹni tí ò bá tó ibi tó bá ti lè rí jẹ tó bá ti lè máa fowó náà sẹ́ dẹ́n ẹni ò gbúdọ̀ tẹ̀síwájú mọ́ ní ṣoríire you love me who cares.